فإن على حديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار والعياذ بالله من النار جماعة الكرام أترى بكي الله أتي بكي الله kọlọ̀bá aṣọ́lọ́wọ́ ọba wa àlẹ́kọ̀ọ́ mẹ́rin ìjọ ọlọ́run àti ìjọ ọlọ́run tàbí kó wà lórí ọlọ́jọ́ bára lé kó wá bá àwọn sọ̀báwà rẹ̀ kó wá bá ọgbọ̀n tó wà pẹ̀lú wọn tó tẹ̀lé wọn lórí dáadáa ọlọ́jọ́ kan àwa náà kọ́lọ̀wọ́ kó wà lè tó sí àwa náà lẹ́ni ibi iṣẹ́ ìwà rẹ̀ ọ̀rọ̀ ìyẹn ìṣesí ìdí ìyẹn jẹ́ ní ọlọ́pùtẹ̀ ọ̀wá lónìí ìkẹ́kẹ̀ẹ́ káwí gbogbo àwọn tí ọ̀wá lẹ́yìn tí wọ́n náà ọlọ́pùtẹ̀ ọkàn wọn lópin ìgbà tí wọ́n bá wà ní dáadáa sí ọmọ lọ́bẹ̀ lọ́jọ́ ìsìn pẹ̀lú ẹ̀kọ́ mi nítòsí àti níjìnà ọgbẹ́ kẹmà mọ̀lẹ́jú èyí tí ìṣòro ọ̀rọ̀ ọ̀nìtà ọ̀nà ìmọ̀nà tí ọ̀wá ní ìdàbẹ́lẹ́ ní súnà nípa ọ̀hún. Lẹ́yìn méjì tó yẹjú káwọn yẹn máa pèlè sí. Tí ọba ti lè dé ìlú tẹ́lẹ̀ ọlọ́run àbí kọ́lé ìlú súnà nípa ọ̀hún máa sọ́dọ̀ bá òkú ara ẹ̀yìn ọ̀sẹ̀ dáná. Ìṣe ìyáṣẹ́ láwọn olú ẹ̀kọ́ ọ̀nì bíyà. Gbogbo bíyà wá ní àlọ́ ní. Gbogbo àlọ́ wá ní kò sí ibi tí ó rìsọ́ọ̀tì sí tó dúró ọlọ́wọ́ wa. Ọba ìgbìyànjú abẹ́ náà pẹ̀lú orúkọ èyí tí bí dára jùlọ àti àwọn òní ẹ̀ èyí tí lọ́wọ́ àwọn adarí wọlé ọlọ́wọ́ àwọn apá ìwọ náà rẹ̀ ọlọ́wọ́ àwọn ẹbí àṣekà nílẹ̀ ọwọ́ agbésí náà àyẹ̀wò àmọ́ká. Òní tí àwọn ọmọ ẹ̀yìn òní ọjọ́ kẹtàlá ọdún thirteen oṣù ọ̀bí ọ̀làwọ̀n ọdún fourteen forty one tí ń ṣe déédéé ọjọ́ ẹlẹ́kẹ̀wàá oṣù kọkànlá two thousand and nineteen nọ́mbà ìyókù wa lónìí òní ní six seventy one ìyókò wá ní sí seven seventy one abẹ́lọ́ pẹ̀lú orúkọ ìdílé dára jùlọ àti àwọn òye tí ń ga jùlọ iṣẹ́ tí a ṣe ọlọ́pọ̀ gba ní wàdà fún wa ọlọ́pọ̀ gba ní wàdà fún wa gbogbo tí bá sí olórí yẹ kárí ní ìgbéraga mọ́tòmọ́tò ọlọ́pọ̀ yọ ọkùnrin sẹ́wọ̀n gbogbo àti tá a bá ṣe láwọn ọdún tó kọjá ọlọ́pọ̀ sàmójútó ẹ̀mọ́ wa ọlọ́run kò fẹsẹ̀ wọlé ní kò fi dídí kò fi wọlé sí kò fi wọlé dídí ọlọ́run bá gba ìwà rẹ̀ fún wa ọlọ́run kò gba ìwà rẹ̀ fún wa ọlọ́run kò gba ìwà rẹ̀ fún wa. kí ó ti àbá wọ̀ ni ọ̀rọ̀ nípa àwọn tí wọ́n sọ pé ní kí á tó ń jáde ní ikú ọ lọ́kùnrin àbí lóbìnrin tó wá ṣẹ̀ṣẹ̀ sínà wọ́n ní kálẹ̀ lóko kò sí nínú ṣẹ̀ríà Islam àti bí ọ̀rọ̀ yẹ̀ wò ó tó bí ọ̀sẹ̀ márùn-ún sí mẹ́fà báyìí a sì béèrè mọ́kànlá lọ́dọ̀ àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí lónìí pẹ̀lú ọlọ́run nípa kọ́ sọ̀rọ̀ méjì lẹ́yìn ọ̀rọ̀ méjì èyí tí àwọn tọ́wá ní kò sí òkò nílẹ̀ nínú ṣẹ̀yà Islam èyí tí wọ́n mú wá ọjọ́ ẹ̀rí mẹ́sàn-án bẹ́ẹ̀ bá sì gbọ́ ìkọ̀ọ̀kan lẹ́sẹ̀ sàn tí ọba gbọ́ mi lẹ́yìn yóò bẹ̀rẹ̀ sọ pé tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ mi yóò sì bẹ́ẹ̀ ní sọ pé tí wọ́n sọ yìí náà ní ṣẹ̀ríà Islam mo ní sọ nígbà tí sí bèèrè pé ìpanu méjì yóò máa sí àwọn tó ń sọ ọ̀rọ̀ yìí tó bá jẹ́ kẹta ló ń sì pẹ̀lú wọn àwọn ọ̀tá ló ń sì pẹ̀lú wọn àwọn àlàmọ́ ìpanu méjì ń gbà wọn bóyá àìmọ̀kan sọ pé ìmọ̀ bí bá ti tóbi sí lẹ́ni tó ní ọmọ pàpàlì sí ìmọ̀ bí ẹ bá ti mọ̀ sí ní ẹgbẹ́ kú sí ẹni tí mọ̀ nípa ara rẹ̀ yẹ tí mọ̀ nípa sọ́tẹ̀ ara rẹ̀ yẹ ara rẹ̀ ọmọ pàpàlì sí yóò sì máa ní tẹ̀lé sí i yóò sọ̀rọ̀ ẹ̀sìn torí ọmọ ibi dojúmọ́ lòun mọ tí wọ̀ yóò máa yí gbá ẹnu tó mọ̀ yìí tó wọ̀ wọ́n pọ̀ ju tí. yóò jọ ọmọ farabalẹ̀ yóò jọ nítẹríba ẹni tí báyìí ṣe ń bẹ̀rẹ̀ kí ó ti nǹkan díẹ̀ bá ni ọmọ sí gànràn gànràn gànràn gbogbo àwọn tí bá ń sọ̀rọ̀ yìí náà yọ wà nù wọn tó gbé gànràn gànràn ti ń ṣe àìmọ̀kan lóò ló bí gbòòrò gànàgànà báwọn táyì màkàn bá bí ọ̀ràn yẹn ní kára ṣàlàyé wọn bá tọ́ba yí àwa náà fún òun náà ẹnìkejì tá a bá sọ̀rọ̀ òun lẹni tó ka gbogbo nǹkan ó dàrú mọ́ lọ́wọ́ ọkà yìí ọkà tọ̀hún orílẹ̀ ewu ẹ̀ dàrú ìdàrú tó dàrú ló bí ntí ń sọ jáde lẹ́nu yẹn irú èèyàn bẹ́ẹ̀ náà èèyàn kan bá tó pé à ibi ayé léyìí nì ayé léyìí nì bẹ́lẹ̀ ìtìrì nì bẹ́lẹ̀ ìtìrì nì òdodo àwọn àṣẹ kínní yóò kéré àṣẹun náà tó bá jẹ́ ní eré yóò gbà á àwọn tá à ní bá sọ̀rọ̀ làwọn tí wọ́n ní tẹ́rí ẹwú ibi táwọn dúró ní àwọn dúró yìí irú àwọn Khawariju irú àwọn Mu'tazila àtàwọn kọ̀ọ̀kan náà àwọn Aqlaniyun ilmaniyun irú wọn báwọn tí wọ́n ti ní stand kọ́dà omi ò ní kí jìbìrì lọ sọ̀kalẹ̀ gbàtàtà ń sọ níjẹ̀ẹ́dógún ọ̀kálàdìsì kan tí wọ́n gbà wá yìí ẹni tó gbà wá tó ń bá balayé òun ní sọkúsọ ni sàábí tó gbà gùn ó kò sí lẹ́nu bá nábi wí gùn ó ní sọ ọmọ bọ́lọ̀ ń wí gùn nígbà gbọ́dọ̀ ẹni tó bá kò sí táwọ̀ òwì tí ọ̀ràn àfi sí ààyè rẹ̀ mọ́ torí àwọn kọ̀ọ̀kan tí wọ́n ti gbá lọ tí wọ́n gbọ́dọ̀ gbá bọ̀ tí wọ́n sì ń béèrè pé a wá ìtì àwọn lẹ́kọ̀ọ́ fún sínú láwọn ìlú Islam káàkiri ṣé wọ́n kàn ti ẹ̀ ń fi ẹ̀mí ṣòfò náà ni ni ó jẹ́ àṣàlàyé kọ̀ọ̀kan yìí ọ̀rọ̀ méjì tí wọ́n kọ́ fẹ́ sọ ni pé èmi ò lérò kí ẹnìkan lè wà lórí ilẹ̀ yìí tí ó máa fi rinlẹ̀ pé mùsùlùmí ni mí o mùsùlùmí ni mí o kò gbọ́dọ̀ takola na wọn sábẹ́ kò gbọ́dọ̀ sọ pé àwọn sábẹ́ ó ṣe tiwọn òun ó ṣe kí ni òun ṣe tòun ìtìbáwò sahabati ridwanullahi alaihim wa adamu mukhalafatihim gbogbo ẹni a mùsùlùmí tó bẹ̀rù ọlọ́run tíṣe ń mọ̀ pé wọ́n bọ́ lọ́n pàdé ju alkiyama wọ́n sàkántì iṣẹ́ òun àti lọ́rọ̀ àti níwà àti ńṣesí kò gbọdọ̀ takò sábì kan kò gbọdọ̀ sọ pé sábì ó ṣe tiwọn òun ló ṣe kí ni òun ṣe tòun ọ̀rọ̀ pé ànábì ló fẹ́ tẹ̀lé kọ́ bọ́ọ̀bà fi tẹ̀lé ànábì ó tẹ̀lé àwọn sábì papọ̀ mọ́ ànábì ni kí ni ó jẹ́ aṣọ bẹ́ẹ̀ torí àsìkò tí ò sí ẹ jẹ́ ń sáré fún yín lẹ́rìí mẹ́ta ẹ bá lọ sóràtún nìsá àyà one fifteen ọba mi ń sọ ń bẹ̀ pé ní wa man yushakkiki rasúlà min ba'di ma tabayyana lahul huda wa yattabi' ghayra sabilil mu'minina nuwallihi ma tawalla wa nusilihi jahannama wa sa'at masira ọba mi ni wa man yushakkiki rasúlà gbogbo ẹni tó bá lóun fẹ́ àtàkì ànábì tó ní ọ́n tá ànábì bá wí owó tiẹ̀ òun òwú tòun tá ànábì nù òun ó ṣe tòun mẹ́mbàdì mẹ́ta bá yẹn lẹ́wọ̀lẹ̀ húdà lẹ́yìn ìgbà tó kílẹ̀ àti pé Muhammad mọ́rán sí tó kílẹ̀ àti pé mi mọ́rán Muhammad tó wá ní ti Muhammad ọ̀tọ̀ tó wọ́n ọ̀tọ̀ àbíbẹ̀ẹ́kọ́ wọ̀yẹ̀ tẹ́bẹ̀ ghayra sabilil mu'minin ọwọ́ lòun lọ́nà míì tóun fẹ́ gbà níbi ẹ̀sìn òun yàtọ̀ sọ́nà táwọn mùmínì àkọ́kọ́ gbà àwọn wo ni mùmínì àkọ́kọ́ àwọn sàbínú ẹni bá dán wò tó lòun tòun o yattabi ghayra sabilil mu'minin òun lọ́nà míì tóun fẹ́ gbà tó yàtọ̀ sọ́nà mùmínì àkọ́kọ́ àwọn sàbẹ́ kí lọ́lọ́run ìdájọ́ ọlọ́run fún ọlọ́run nínú walihi ma tawalla ntí ń bá ń ṣe àwọn ọlọ́run àní bojú wo àní yàsí àní gbà lọ́wọ́ rẹ̀ gbogbo ń tọ́ba ni ó ṣe láyé nuwallihi ma tawalla ní tí ń ṣe wọn ayọ̀ ǹdẹ̀ fún kówọ́ lónìí nǹkan rẹ̀ tọ́ba wa dijọ́ alikiyama wa nuslihi jahannama á fi sínú náà jahannama wa sa'ati masira a padà bọ̀ sí ẹ̀ burú ikhwatal iman pẹ̀lú àyà yìí mi ò rò pé ẹnìkan gbọ́dọ̀ láyà kó lérí lọ́rùn kó sọ pé ọ̀hún àwọn sábẹ́nu tòun ọ̀tọ̀ bí èèyàn bá ti lè sọ bẹ́ẹ̀ kì í sara wa ntí òjò ó jára wa mọ́ ni pé ọlọ́run nínú wọ́lì yìí máa tà wàlà ntí ń ṣe òun yọ̀ǹda rẹ̀ fún òun òun ti ń ṣe ó ṣe fún rẹ̀ ni wọnùsílì ìjà ànàmà òun ó sì fi síjà ànàmà ju àlìkìyàmà wàsá àti màsẹ́ra àti bọ̀tán rẹ̀ ó sì dá ẹ̀kọ́tà ìmán èmi ò rògbónú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí tí wọ́n ń sọ tí wọ́n ń sọ yìí ẹnìkan lè fọwọ́sọ̀yà pé ah, ntẹ́mi sọ yìí o mi ò ọ̀n sábẹ́ sọ tí o èmi sọ tèmi ni o àyẹ̀dẹ́ bá ti wí bẹ́ẹ̀ láàrin àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí mi ò rò pa lọ́rọ̀ ọba sọ o ẹ bá mi lọ suratu tawba ọba mi sọ mbẹ pé wasabiquna al-awwaluna min al-muhajirina wal ansar walladhina taba'uhum bi ihsan radiyallahu anhum wa radu anhu wa adda lahum jannatin tajri min taati al-anharu khalidina fiha abada wa dhalika al-fawzu al-azim ọba mi ni wasabiquna al-awwalun àwọn tó ti gbájú lákọ̀ọ́kọ́ ni àwọn àwo ni min al-muhajirina wal ansar nínú àwọn ará maka àtàrà madina walladhina taba'uhum bi ihsan àtàwọn tó tẹ̀lé wọn táwọn náà ṣiṣẹ́ rere pẹ̀lú wọn kílọ̀lọ́ wí ọlọ́ni lọ́dí Allahu anhum wa radu anhu òun ọlọ́run yọ́nú sí wọn wọ́n yọ́nú sí wọn ọlọ́run náà wa adda lahum jannatin òun sì ti pèsè àlìjánà kalẹ̀ fún wọn irú àlìjánà wo tẹ́jìrì tààtàhà al-anhar àlìjánà tí akérèmọdò ń sàn ní abẹ́rẹ́ khalidina fiha ibẹ̀ ni wọ́n máa bẹ lọ kánni kése dhalikal fawzul azim èrè jẹ́ ńlá lélẹ̀ ẹ dákun àwọn tọ́lọ̀ ń yìn báyìí tọ́lọ̀ ń yọ́nú sí wọn tọ́lọ̀ ń lòún gbàbọ̀ wọn ìjọ rọrùn fẹ́nìkan kó lòun ò ní tójú ọ̀nà wọn kò rọrùn ẹni bá lòun ò tójú ọ̀nà wọn àwọn ò òun bá sí àwọn ò òun bá sí anabi wa muhammad lẹ́rìí ẹlẹ́kẹta anabi ni aleikum bisunnati súnà mi ṣe kíni ọ̀dọ̀wọ̀ yìí ọwọ́ ni wà sunnatil khulafa irrashidina almahdiyina min ba'di àti gbogbo àwọn àlífà mi tí wọ́n jẹ́ ní ìmọ̀nà tó mọ̀nà tí wọ́n ń bọ̀ lẹ́yìn mi eléyìí sí àwọn khulafa irrashidina gbogbo sábẹ́ kọ̀ọ̀kan àlífà nẹ́bì níbi ọba wa o gbogbo sábẹ́ kọ̀ọ̀kan kí ni mo pè níbi ọba wa àlífà nẹ́bì ni anabi ni tamasaku biha súnà mi bẹ́ẹ̀ ti dì í mú súnà àwọn sàábẹ̀ mi tí wọ́n mọ̀nà tọ́lọ̀ fi mọ̀nà wọn ẹ dìhun náà mú bẹ́ẹ̀ ti di súnà mi mú bẹ́ẹ̀ ni kẹ́ ẹ di súnà tiwọn náà mú wa addu alayha bin nawajidi tọwọ́ yín bá tẹ súnà kan nù súnà wọn ẹ fi yín ọ̀gàn sí kínní ẹ fi tẹ ẹ má jọ sí kínní ẹ má jọ bọ́ gbogbo táwọn bá sí sàábẹ̀ bá sí o ti kó o láwàdà o inú ta gbàmú ta máa lò lọ́rọ̀ àwọn sàábẹ̀ wa ọ̀rọ̀ kan nù torí ama mẹ́rin àwọn sàhábà wa torí ìwọ tó wa sọ pé sábẹ́ lọ́sọ̀ yìí ló jẹ́ àmọ́ sọ yìí kalẹ̀ fún ọ tó bá ti lè yọ̀nù kó o sí lára àwọn tó sẹ̀lé sábẹ́ ọ yọ̀nù kó nù ìsìláàmù lòdì ndíà àti lọ́rọ̀ bá kèfèrí sọ tẹ́tẹ́lẹ̀ mùsùlùmí náà ni à ń bá sọ èyí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí èyí tá à ń bá jẹ́nẹ́rà sọ wà àmì èyí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí mùsùlùmí là ń ṣe kí ni là ń bá sọ là ń bá sọ àbá sọ̀rọ̀ ń sìn àbá sọ̀rọ̀ fún di eléyìí ìyẹn jọ̀rọ̀ kan ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kí n tó mọ bọ́rọ̀ mi lọ gbogbo ẹni tó bá gbà pé mùsùlùmí lòun èmi o mùsùlùmí ni mi o mo sì fẹ́ rí ọnu ọlọ́run mo sì fẹ́ wà lìjẹ́ náà ọ gbọ́dọ̀ gbà pé sunna nabi wa Muhammad ọ̀rọ̀ tó sọ ni iṣẹ́ tó ṣe ni ní tí wọ́n sọ lójú ẹ̀ tó fi rin ilẹ̀ tó dákẹ́ ni àbí yìí tó ṣàtúnṣe rẹ̀ nígbà wọ́n ṣe ni tó ní báyìí lọ́yẹ kọjẹ́ ni ọ gbọ́dọ̀ gbà pé ẹ̀rí ni nínú ẹ̀sìn ọ̀rọ̀ pé ọlọ́run sọ ọlọ́run ọ̀sọ́ kéèsì míì òun tá à níbi ṣe gẹ́gẹ́gẹ́ hun ìtọ́sọ gẹ́gẹ́gẹ́ hun ní tí wọ́n ń ṣe lójú ẹ̀tọ́ dákẹ́ hun ìtọ́sọ tó yẹ lọ́yẹ kórìí hun ọ gbọ́dọ̀ gbà pé ẹ̀rí ni kíní nínú Kùránì wí kò wí àdìsí wí kò wí àdìsí bá ti lè wí kódà kí Kùránì má sọ ó ti di ẹ̀rí tààlà anabi ṣe kínní ó sọ anabi ṣe báyìí wọ́n ṣe báyìí lójú anabi ó dákẹ́ wọ́n ṣe báyìí lójú anabi ó ní ni ẹ ṣe gbogbo kínní yẹn sẹ́rí ẹni bá lóun ọ̀gbà òjì yẹtọ̀ sọ̀nà púpẹ́ sọ́nà nẹ́bí ẹ̀rí tá a máa fi ni lẹ́ni tí ó bá mi ò rò wa ni o mi ò rò para wa ni torí bọ́lọ́fẹ́ fa àyà yìí sí àyà tí ń bẹnu Suratul ìkẹta sí kẹrin tọ́lọ́ ní wa ma yantiqu àyà kẹta sí kẹrin tọ́lọ́ ní wa ma yantiqu anil hawa in illa wahayun bóni òfìsí ọ̀rọ̀ tá nàbí bá sọ kò sọ̀rọ̀ fẹ́nu wáàyí tá a fi ránṣẹ́ sí ni bẹ́ẹ̀ ni sẹ́yìn alukurani wáàyí ni ọ̀rọ̀ anabi náà wáàyí ni kí ni yàtọ̀ méjèèjì sẹ́yìn alukurani gbólóhùn tá nàbí fi ń gbé jáde àti túmọ̀ rẹ̀ méjèèjì wá lọ́dọ̀ ọlọ́run gbólóhùn tá ànábì fi ń wí jáde àti túmọ̀ tí ń bẹ́nu ẹ̀yẹ bí jìbìrì ṣe kí bó ti mú wánu ìtí ń jẹ́ Kùránì nù sẹ́wárì ìtí ń jáde sí ànábì síbi ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá yanjú ẹ̀ òun ni pé ìta ànábì ń sọ yẹn ìtumọ̀ ẹ̀ wá lọ́dọ̀ ọlọ́run gbólóhùn wá lọ́dọ̀ anabi ìyàtọ̀ ẹ̀ náà nù gbólóhùn tá anabi fi ń sọ anabi ló ní gbólóhùn yẹn àmọ́tùmọ̀ nú ẹ̀ ń ti ń sọ yẹn ọlọ́run ló ṣe kí ni ọlọ́run ló ní ẹ̀dá kan tá nìkíní tá nìkejì gba lẹ́sẹ̀ wá gbà kan tẹ̀ nígbà ọ̀kan ọlọ́run mélé yìí wá láfúdán wà máa nà gbólóhùn fi sọ ìtumọ̀ nú ẹ̀ ọlọ́run ló ní ọlọ́run wá fi léyìí ránṣẹ́ sí wa máa ìtumọ̀ tó wà nù ẹ̀ ọlọ́run ló ní gbólóhùn tó gbé jáde ta lónìí yíhun òun là ń pè ní kíni ọlọ́run fi ní níta nàbì náà bá sọ̀hún máa yẹ̀ ntí kò wá àwa ìfẹ́ inú ẹ̀ kì í sọ ẹni wà ilá wahayun wá yìí ta a ṣe kíni tá a fi ránṣẹ́ sí ni ẹ lọ́nu suratul Hashir ayẹlẹ̀ keje ọba mi ń sọ ń bẹ̀ pé wàmà rasúlù gbogbo ntá nàbì bá mú wá fún yín. fáhùdúhù ẹgbẹ́ amú dáadáa wà máa nà ha kùn ha nìhù ntọ́ba kọ̀ fún yín fọ́ntẹ̀hù ẹ jìnnà sí àwọn àyàmí ń bẹ tí ń sọ lọ́wọ́ àtànàbì papọ̀ ànàbì wọn dá yọrí níyà yín ìtumọ̀ ẹni pé yóò máa sọ̀rọ̀ yàtọ̀ sálùkùránì ntọ́ba sọ kásì kínní yóò sì máa kọ̀ nǹkan fún wa yàtọ̀ sí tí kùránì bá kọ̀ ntọ́ba kọ̀ wọn náà á ṣe kínní á jìnnà sí ni ọlọ́ni wà tẹkùlá ẹ wá bẹ̀rù èmi ọlọ́run inna Allaha shadidul iqab ẹni tí ó bá gbanta nabi bá sọ ìyà mi ń bẹ fún tó lé kókókó ìyà mi tó lé ń dúró o ẹ lọ musnadu alimami ahmad ibn hanbala àdìsí wa mẹ́ta nabi ni ala ẹgbọ́n mi dáadáa utitul kitaaba wọ́n fẹ́ mi ànábìlá alukurani wa mithilahu ma'ahu wọ́n sì tún fún mi rú ẹ̀ kan sí i nínú rìwáyà mi ala ẹgbọ́n mi dáadáa ìní utitul qur'ana níbi kan ó pè ní kitab níbo mi ó pè ní alukur'an wọ́n fún mi ní kur'ani wà mithilahu ma'ahu wọ́n tún fi irú ẹ̀ kún fún mi irú ẹ̀ wo ni wọ́n fi kún fún òun ladisi anabi wa muhammad ikhwata iman wọ́n dìbẹ́tì ọ̀rọ̀ kan rìsọ́ọ̀tì ọ̀kan náà ni àwọn kan pé ṣe sunna nabi sọ́dádú báyìí tí gbé tọ́lọ̀ bá sọ̀rọ̀ dúó súnà dúó báyìí ọ̀rọ̀ yẹn ti súnà wọn yóò wà máa takò tí Kùránì wí táwọn rí pé a ah, ibi tọ́lọ̀ ń lọ rí o ibi tí annabi gbáre o àbíbẹ̀kọ́ súnà annabi yóò ma tú alukurani táà sọ pé à ìtọ́lọ̀hún sọ ń bíire ìtumọ̀ rẹ̀ wá ní nínú hadisi yìí méjèèjì ni alukurani ó sọ̀rọ̀ nígbà hadisi ó tu alukurani ó sọ ọ̀rọ̀ míì bó ti sọrí súnà mọrọ wá tí ó tako alukurani súnà mọrọ wá tí ó tako alukurani tọ́já sí pé tùmọ̀tẹ́lẹ̀ yìí mú wá yọ yàtọ̀ sí tùmọ̀tẹ́lẹ̀ yìí ṣégin ni lójú aláìmọ̀kan méjì ó ṣégin ni yọ takora wọn àmọ́ nínú àgbọ́yé ẹ̀sìn kò sí kíní bẹ́ẹ̀ kò sátakò mbẹ ìtumọ̀ ẹ̀ ni pé àwọn àdájọ́ kan bẹ tá a máa rí nínú alukurani àwọn àdájọ́ mi wá wà a ní rí rárá nínú alukurani níbo láti rí inú sunna ni sẹ́ẹ̀rí bá ti pètè alukurani ní ta gbọ́dọ̀ fi ṣiṣẹ́ lọ́rọ̀ yẹn ìdájọ́ tó bá wà níbi ti sunna náà bẹ́ẹ̀ náà láàpẹ̀ lọ́rọ̀ yẹn tá a fi ṣe kínní tá a gbọ́dọ̀ má fi ṣiṣẹ́ sẹ́ẹ̀mọ̀ pé gbogbo àyà ti ń sọ̀rọ̀ nípa sẹ́ẹ̀mọ̀ pé àyà ti ń sọ̀rọ̀ nípa kánú nísìnà nínú Al-Qur'an láti rí èyí tó wá ní ká ṣe onísìnà kálẹ̀ lóko tó bá jẹ́ni tó ti níyàwó àbọ̀ lọ́kọ nínú ogbó láti rí hun nínú sunna nínú àdìsí láti rí ẹlòmíràn máa rò pé kí ló dé tá alukurani alukurani sọ̀rọ̀ pé ká na onísìnà eléyìí ń pé tó bá ti níyàwó tó bá ti zìnà kálẹ̀ lóko sílẹ̀ yìí fẹ́ tako eléyìí ní kò takora wọn ìdájọ́ eléyìí ọ̀tọ̀ ìdájọ́ eléyìí ọ̀tọ̀ ni amẹni tí ọba lágbọ̀ye yọ́la alukurani yọ́la díìsì tako alukurani àdíìsì ọ̀taka alukurani alukurani ọ̀taka àdíìsì àdíìsì ọmọ túmọ̀ alukurani nígbà míì àdíìsì ọmọ dá ẹjọ́ míì tá alukurani bá dákẹ́ nípa ẹ̀ tí ọ̀dá àdíìsì ó ṣe ni yọ̀dà àti kíní àti kejì ọ̀dọ̀ ta ló ti wá Allah tí méjèèjì ń bá jòkó ẹni tí ó bá gba méjèèjì mo ti sọ́hun mi ò lérò pọ́mọ́ntínsẹ́ o pọ́mọ́ntínsẹ́ ẹni bí wàá jẹ́ múmi ní òdodo bí ó ti gbà á bẹ́ẹ̀ mọ́ ṣàlàyé òun náà gbọ́dọ̀rọ̀ méjì ń dún ọ̀rọ̀ tá a fẹ́ yanjú mélòó ni mo pè é ọ̀rọ̀ mẹ́sàn-án ni ẹ̀rí tí wọ́n mú wá lérí pé sẹ̀ríà Islam kò fara mọ́ lílẹ́kọ̀ọ́ fónísìnà tó jábílẹ́kọ̀ ẹ̀rí mẹ́sàn-án wọn mú wa téèyàn bá ń gbọ́ kọ̀ọ̀kan náà rí yẹn tí ó gbọ́ nǹkan míì kún yóò dàbí ẹni pé ọ̀rọ̀ ṣe kí ni ó wà ń àwọn áfíìsù àwọn tó wà kúrò nídà ẹni tí a bá má lùkúrán lọ́wọ́ ẹ bá àwọn obì táyà yìí wà ní alùkúrán ni àmọ́ sọ wọ́n kẹ́ bá kára lọ́wọ́ àti ìbá ṣe mistake wà man lam yastati' minkum tula an yankiha al-muhsanati al-mu'minati famimma malakat aymanukum والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكهوهن بإذن آلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخذان فإذا أحصن فإن آتين بفاحشة فعليهن نصف ما على نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي لعنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم سيتري أتري سرايا آية فقط يا أتري كاكين aya kìlú lọ́wọ́ aya kìlú sọ́rọ̀ o suratul nisa aya 25 wọ́n ní ni ní Kùránì lọ́wọ́ kó sí suratul nisa aya 25 wọ́n ní ni ní Kùránì lọ́wọ́ kó sí Tori aya yìí yóò gbà wá ní wàhálà yóò gbà wá ní wàhálà yóò sì nídìí àlàyé tọ́ra àwọn tó dà nǹkan rú aya yìí náà wọ́n sì kíni ìwọ́n lò aya yìí náà látún lálùrọ̀ láfi ṣàlàyé lẹ́ẹ̀fì rí ń tọ́ dàrú mọ́ wọn ní ọwọ́ ọyá kakingbọ́ Ibrahim. حدهن وآتوهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أقدار فإذا أحسن فإن أتين بفاحشة فعليهن فعليهن نصف على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تسبحوا خير خير لكم والله غفور رحيم. Àyá yìí mo fẹ́ tú ìtumọ̀ tí n bá ń tún ẹ farabalẹ̀ mú lọ́wọ́ tí n bá tutù mọ̀ yẹn tán yẹn wà padà wá ṣàlàyé kí ni ẹ̀rí tí àwọn tó ní kálẹ̀ kò fóbìnrin tó ṣe sìnà tó wà lé ọkọ àbọ̀kùnrin tó níyàwó tó ṣe sìnà kálẹ̀ lóko bóò ni wọ́n ti mú ẹ̀rí jáde ní àtinú àyà yìí torí gbà tí èèyàn bá sọ fáwọn èèyàn pé tọ̀ oko tí wọ́n ń lẹ̀ fún abilékọ lọ́kùnrin lóbìnrin tó ṣe sìnà yìí o kì í sara Islam o tó sì wọnú àlùkò ńlọtọlọ lè má yà wá ẹni tó bá gbọ́ kí ni ó ṣe yóò gbà pé àṣebínú kùránì náà wọ́n ti wọ́n ti mú wá sétùmọ̀ tí wọ́n tún ẹ̀ráìtì àbí ẹ̀ráìtì kí ló dàrú ń bẹ̀ gan yóò nídìí farabalẹ̀ yóò sì nídìí àlàyé ẹ wà farabalẹ̀ ẹ má bá mi ká lọ ìyẹn ọjọ́ kan ẹlẹ́ẹ̀kejì tí n bá ṣe àlàyé mi tán gbogbo ẹni tí n tí n bá ń sọ ọba yé kó tún béèrè béèrè kí n tálàyé yẹn ṣe nínú ọ̀rọ̀ mẹ́sàn yẹn bá a bá rí méjì mẹ́ta yẹn jú lónìí tí kálukú bá gbọ́ yé ọtẹ mi lọ́rùn ju karosh kí kálukú má ṣe kíni kí wọ́n má gbọ́ yé lọ. afa má bá ń káyà ń díẹ̀ díẹ̀ ọlọ́ni wa man lam yastati minkum tawla. muhsanatil mu'minat ọba mi ni wàmánlámi ẹsítẹ́tì mi ń kún tọ́wùlà ẹni tí ó bá lágbára náwó kò ní kápá kọ́ná owó bó ti yẹ kọ́ná an yanki almusanat almu'minat an yanki ha almusanat almu'minat المؤمنات أن ينكح المحصنات المؤمنات ẹ̀mí ló mú pé yíwọ́n ẹ̀mí ló mú pé mẹ́ta àwọn ibi tọ́rọ̀ wà nù ẹni tí parí ọ̀kọ́wó níná pé kọ́ fẹ́ kọ́ fẹ́ kí ni alimosanati alimominati ọmọlúàbí lóbìnrin tó jẹ́ mùmínì kí ni mo ti tún nísìnyí sẹ́mi pé mùmínì náà ti ní mùmínì náà abẹ́kọ́ sẹ́mi pé mọ́sọ̀ náà tún òun ni mo tún ní ọmọlúàbí lóbìnrin tó jẹ́ kí ni tó jẹ́ mùmínì náà sẹ́mi pé mọ́sọ̀ náà mo tún ní gbólóhùn méjì mo ní ọmọlúàbí lóbìnrin ọmọlúàbí lóbìnrin mùmínì náà tó wá jẹ́ kí ni tó jẹ́ mọ́mìnà kí ló ṣáájú ẹ̀ ìtọ́ ṣáájú ẹ̀ ni pé wà man lam yastati' tawlan tí n bá ń wí tí n tuntun wí mo tí n ṣe ìṣe mistake o mo fẹ́ kó yé ni o ọlọ́ni wà man lam yastati' tawlan ẹni tí ò lágbára náwó tó pọ̀ ìnáwó kíni ò lágbára àyẹ́ńkì àlùmọ́sọ̀nẹ́ẹ̀tì àlùmọ́mìnẹ́ẹ̀tì kọ́ fẹ́ẹ́ ọmọlúàbí lóbìnrin tó jẹ́ múmìnì sẹ́mọ̀ pé mo fẹ́ sàlàyé kan bẹ̀ wọ́n sẹ́mọ̀ pé téèyàn bá fẹ́ ọmọlúàbí ìtumọ̀ ẹ̀ ni pé yóò láwọn ẹ̀tọ́ tí ọmọ béèrè tó gbọ́dọ̀ mọ̀ fún bíi jíjẹ bíi mímu bíi níná bíi lílò aṣọ ẹ̀tọ́ ẹ̀ ni kó béèrè ọ̀ràn yẹn ni kí wọ́n ṣe kí ni kò fún un lọ́lọ́run bí n sọ pé wàá máa ń lamọ̀ yẹ̀sítẹ́tẹ̀ ẹni tí ó bá lágbára à ń yẹ̀ ń kí halimọ́ sọ náà tì kọfẹ́ ọmọlúàbí lóbìnrin múmìnà tí ń tọ́jẹ́ múmìnà abẹ́kọ́ ọ̀yà kan tọ́kàn. tọ́ba níbẹ̀ kúrú ẹni bí ọbọ sọ́dọ̀ àwọn tó bá jẹrú àwọn tó bá jẹ kíni kò lágbára láti fẹ́ kíni tó jẹ mú sọ́nà tó wà ń bẹ̀ yẹn kíni mo tú ọmọlúàbí lóbìnrin ọmọlúàbí ní kíni ọlọ́lẹ́ni tí ò lágbára láti fẹ́ ọmọlúàbí lóbìnrin fàmí má mọ́lá kájí àyè máa nà kọlọ lè wo àwọn tọ́ba jẹ́rú láàrin yín ẹ́n min fatayatikum alimominat láwọn ọmọbìnrin ọtọ́jú ọmọge yín fatayati lọ́mọge kí ni mo pè é òun ni kí ni musonati tá a wílẹ̀ kan náà kí lòun náà jẹ́ ọmọlúwàbí lóbìnrin abẹ́kọ́ tóun náà jẹ́ kí ọmọge èèyàn fẹ́ fẹ́yàwó nísìnyí tí ẹ bá fẹ́ yàwó kí ló fẹ́ kọ́ fẹ́ ọmọge ni tí ọ jẹ́ mú sọ́nà eléyìí ọmọge ó jẹ́ mú sọ́nà ọmọlúwàbí ni abẹ́ẹ̀kọ́ ni torí kìí ṣe ẹrú àmọ́ òun jẹ́ ọmọlúwàbí ipò ọ̀wá ká wọ́n wá ní ká bọ́ sọ́dọ̀ ọmọge tó bá jẹ́ ẹrú torí ò ní tí sọ̀dọ̀ ọ ìtọ́ ọba ṣe fún tó ibi ká ká má kí ibi àwọn àtúmọ̀ tí ń tún ni ẹ tọ́ ọlọ́wọ́ ní fàmí mọ́ ẹ lọ fẹ́ ẹrú láwọn ẹrú tó jẹ́ ọmọge tí wọ́n sì jẹ́ múmìnì naam ọlọ́run ti mọ ìmánì yín o ọlọ́run ọba ti kíni ó ti mọ kíni ìmánì yín ọlọ́run ti mọ ìmánì yín o ba'dukum bẹ́ẹ̀ ti rí síra yín oyè ọlọ́run tam. tẹ́ẹ̀bà wá fẹ́ àwọn ọmọbìnrin wọ̀nyí tẹ́ẹ̀bà fẹ́ wọn ẹ máa gbọ́ lọ́wọ́ fáǹkì òhunà ẹ fẹ́ wọn bí ivini alihinna pẹ̀lú yọ̀ǹda àwọn tó ní wọn ní kẹ́ ẹ fi fẹ́ wọn wà á túhunà ẹ wá fún wọn ní owó ọ̀yà wọn bil maruf owó ọ̀yà tó ẹ fún wọn ní sàdáàkì ní ojúra sàdáàkì ní mo gbà lérò ẹ fún wọn sàdáàkì wọn pẹ̀lú dáadáa ní kẹfì fún wọn naam. ẹ farabalẹ̀ o mọ́sọ̀nẹ́tìn ghayra mọ́sọ̀ náà tí kí la tó tó gẹ̀lẹ́ kan mọ́sọ̀ náà ìtọ́wà ń bí kọjọ́ ọmọ lọ́wà bímọ o mọ́sọ̀ náà tí ẹjẹ́ wọn ó jẹ́ ìyàwó nulé kí ni mo tún nísìn kí mo ní wọ́n jẹ́ ẹ̀fẹ́ wọn ni gẹ́yìrá musafihatin kí wọ́n má jẹ́ ó sì náà o kí wọ́n má jẹ́ kí wàlákíní wọ́n ò sì gbọ́dọ̀ jẹ́ ní tí ọmọ ìyàlè láwọn obìnrin yóò gbọ́dọ̀ mọ ìyàlè o mùsọ̀nẹ́ẹ̀tìn kí wọ́n jẹ́yàwó nù lé gẹ́rà musáfì hàtìn tí ò ní sasẹ́wó wàlá mùtẹ́kìdáàtì àkàdáàní wọn ò sì gbọ́dọ̀ mọ yán ẹ rí i pé fàyín òsínà gbólóhùn mú sọ́nà yẹn nìyẹn o sẹ́yìn afá ń bá mi kálọ fàyín òsínà àwọn obìnrin tá a ní kẹ́ fẹ́ yìí tó jẹ́rú yìí tẹ́ bá wá fẹ́ wọn tán tí wọ́n díyàwó lé fàyín òsínà tí wọ́n bá di kíni ìyàwó lé tẹ́ fẹ́ wọn sílé tán naam máa kálọ afá fa'in atayi nabi fahishatin fa'ida farabalẹ̀ fa'ida ọ̀sìnà tí wọ́n bá dìyàwó létán fa'in atayi na bí fahishatin mọ́bà bifa ishatin tí a bá wá ṣe sí nígbà náà tí a bá ṣe kí nígbà náà fa alayhinna ìyà tí wọ́n jẹ lórí kí wọ́n ṣe sí náà ìyà tí wọ́n jẹ nísìfù mọ́ alálẹ́mọ́sọ̀ náà tì mọ́sọ̀ náà ti di mélòó tá a rí nísìn ní lọ bí mẹ́rin ní lọ bí mẹ́rin sẹ́mà àkọ́kọ́ wàmọ́lẹ́mọ́sọ̀ tí ń bí ń kún ẹni tí ọ̀bá lágbánu ayé ń kí alì mọ́sọ̀ náà kanu bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bọ́ àtúnbákẹ́ wọ́ àtún wá bàdé bi ẹ fún wọn lọ́wọ́ ìyá wọn mọ́sọ̀ náà tẹ́ ń gáyìrá mọ́sọ̀ náà kanu ó di mélòó báwọn ó di méjì fàyín ọ̀sìn náà tí a bá di ìyàwó lé tán ó di mélòó ó di mẹ́ta abẹ́ẹ̀kọ́ nígbà wọn á di ìyàwó lé tán yẹn fàyín náà tẹ́ náà bí fáyíṣà tí a bá wá ṣe sí náà ń gbà náà nígbà wọn di lé tán tí a bá ṣe kí nisfu ma alal muhsanat irú ìlàjì tá a fi jẹ mùsọ̀nà ni. mùsọ̀nà ọlọ́run wí mẹ́rin sí. ọ̀dà ẹ̀ bá lọ́mọlúwàbí ni tọ́mọlúwàbí bá ṣe sìnà sẹ́ẹ̀ mọ̀ pé ọmọlúwàbí ń bẹ láàrin ìyàwó ilé ọmọlúwàbí ń bẹ láàrin ẹni tí èsè kínní tí è wọlé ọlọ́run iya níláàjì ìyà tí ń bẹ fọmọlúwàbí ni wọ́n jẹ ọmọlúwàbí ọlọ́run wí mẹ́rin ibi wọ́n ti wọlé nù ibi wọ́n ti gíní wọ́n ni àà gbọ́lọ́mù mú sọ́nà gbọ́lọ́mù bá ti sọ pé mú sọ̀nà tí obi tó wà nílé ọkọ ní jẹ́ mú sọ̀nà tí obi tó wà ti wọlé ọkọ ní jẹ́ kíní mú sọ̀nà tí mo fẹ́ kẹ́ bómi dáadáa obi tó wọlé ọkọ ní jẹ́ kíní mú sọ̀nà tí ọlọ́run wà lẹ́nikẹ́ni tó bá ṣe sìnà ìlàjì ìyà táàfi jẹ ẹrú tọ́ba ṣèṣì nínú ẹrú tá a fẹ́ afẹ́tánlẹ́rú ó ti wá dìyàwó náà ti dìyàwó ní kò kèé ṣe ìyàwó sẹ́ǹpẹ́ ẹrú náà ni àmọ́ ti wà lábẹ́ ọkọ irú ẹrú yẹn wá ṣe kíni wọ́n wá ṣèṣì náà wọ́n wá nílàjì ìyàtọ̀ ọmọlúàbí ọ̀jẹ̀ ìlàjì ẹ̀ láfi ṣe kíni láfi jẹun wọ́n wá ní àtọ́bárí bẹ́ẹ̀ ikú ò ṣe ká fún yẹn kó fi kú kò kó ṣe pín sí méjì kálẹ̀ kò fóbi kó fi kú kò sése kíni kò sé pín sí méjì wọ́n yìí tẹ́sọ̀ tẹ́ẹ̀rí pé ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ọlọ́run gbọ́yé ọlọ́run níláàjì ìyà tọmọlúàbí ọjẹ tọba wà lé ọkọ tọba jẹpọ ṣèṣì ná ìlàjì irú ìyàwó ni ká fi jẹ ẹni tọba jẹ ẹrú ìjà ìjásípọ̀lọ̀ ń pín yà sí mélòó ó pín sí méjì téèyàn bá jẹ ọmọlúàbí yọ jẹ odidi béèyàn bá jẹ ẹrú yọ jẹ ìlàjì tó bá rí bẹ́ẹ̀ ikú ò ṣe é pín tẹ́rú bá ṣe zìnà sáfẹ́ lápá láàbọ̀ ni ṣékú ṣe pín ni òkò ò ṣe é pín kọsá ni yòókù tá a sọ fún ní tó ṣe zìnà tí o fi kú a máa sọ tí èsì kínni tí èkú náà ni ajá sí kókò lílẹ̀ ò sí torí kò ṣe é pín ìtọ́wà tó ṣe é pín ni kínni ẹgbàá ajá sí pé ní tó bá ṣe zìnà tó bá jẹ́ ọmọlúwàbí yóò jẹ ọgọ́rùn-ún tó jẹ́rú yóò jẹ gbọ́dọ̀ tí wàá ro toró kò ṣe pín ọlọ́run sì ní lájìyà ni ká fi jẹrú ikú sì ní rìsọ́ọ̀tì ẹni tó bá ṣe sìná ní ẹ tó bá lẹ̀ lóko ikú ní rìsọ́ọ̀tì ẹ ikú ò ṣe pín sí méjì ẹgbà ló ṣe pín tó bá rí bẹ́ẹ̀ kò sí kálẹ̀yàn lóko nú ẹ̀sìn torí rìsọ́ọ̀tì òkò ní kó ṣe kíni gbóò láti fẹ́ pín kú sí méjì nísìn ọlọ́run ń sọ pé omi ìta fẹ́ yìí tó wọlé ọkọ lẹ́rú tó bá ṣe ẹrú ni ó ti wà lábẹ́ ọkọ ó wá ṣe ẹ fìyà àlàjì ọmọlúàbí jẹ́ mi rò pẹ́ paralysis ń yé ba sẹ́mi pẹ́rú ti wọlé ọkọ abẹ́ẹ̀kọ́ ẹrú ti wọlé ọkọ abẹ́ẹ̀kọ́ ẹgẹ́ bí wọn lọ́wọ́ àbí ẹ̀sẹ̀ kínní ọlọ́run wa ní ẹrú tó wọlé ọkọ yìí o lẹ́yìn ìgbà tó tán tó fi lè ṣe sí náà ìlàjì ìyà tẹ́ẹ̀ fi jẹ ọmọlúàbí ìlàjì ẹ̀ ní kẹ́ẹ̀ fi jẹ́ òun torí pọ́ jẹ́ ẹrú wọ́n ní tọ̀ nígbà ọjà ti gbọ́gọ́rùn náà ní bílálà tá à na oníṣìnà tọ́bajá ti gbé kú bá ní kálẹ̀ lókòkè kú bá ní ikú òṣèṣe kínní òṣèṣe pín sí méjì àbí kú ṣe pín sí méjì séèyàn máa kú lábọ̀ táwa ní ọya ẹjẹ́ kúkú làjì kẹfì làjì torí tọ́jẹ́rú wọ́n ní tọ́ba rí báwọn tọ́lọ̀ ti ní ká pín yà sí méjì yìí pélájì ẹ̀ ní ká fi jẹ irú tó wà lábẹ́ ọkọ tó ṣe sìnà ìlàjì ìyà ní ká fi jẹ tó rí bẹ́ẹ̀ o tó yẹ pélájì ìyàwó ọlọ́run kọ́ fẹ́ni tó wà lábẹ́ ọkọ tọ́jú tó ṣe sìnà yìí ajá sí pé fifty ìyẹgba lọ́lọ́run ṣe kíni ní wíwùn òkòlílẹ̀ ò ṣe kíni kò sínú torí tó kòlílẹ̀ bá wà ní wọn ní pé kálọ́ kòlílẹ̀ bá wà ní kò ní òkòlílẹ̀ kálọ́ bá wà ní wọn ní pé a pín sí méjì òkò ṣe pín torí rìsọ́ọ̀tì òkò ní ikú ìwálẹ̀ lóko ò sí rárá torí bọ́lá sọ pé fàyín ọ̀ ṣe nà bẹ́ẹ̀rù bá ṣe sì ná tẹ́rù bá fi lè ṣe sì ná fàyín ọ̀ ṣe nà bẹ́ẹ̀rù lóbìnrin bá ti dẹni tọ́lọ́kọ tó wà lábẹ́ ọkọ fàyín kìíní fàyín àtẹ́yìn nàbí fàyín ṣàtìn àwọn ẹrú tọ́lọ́kọ yìí tí wọn bá fi lè dán sí náwó fáàlẹ̀ yìí nà ìyá tiwọn ni nísìfú mọ́ àlálẹ́mọ́sọ̀ náà irú ìyá àlàjì tí ń bẹ fọmọlúàbí ìlàjì ẹ̀ láfi ṣe kí ni wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ káníríyà tí ń bẹ fọmọlúwàbí bá ní kálẹ̀ lóko ni ọlọ́run ní sọ pé ẹ rẹ̀ jẹ ẹrú ìyà tó ṣe é pín òun ní kí ni òun lẹ́gba tó bá rí bẹ́ẹ̀ fọmọlúwàbí bá ń jẹ ọ́ndúrẹ́dì ẹrú ọmọ ẹ̀jẹ̀ mélòó ẹ̀dá kò bí wọ́n ti sọ̀hún bẹ́ẹ̀ yọ̀ bá rí nǹkan mi kọ́kọ́ gbọ́ nǹkan mi ó wọlé àbí ó wọlé wọ́n sì ní tí ó jẹ́ ọjẹ́ bẹ́ẹ̀ ni pé tẹ́ bá dénú alukurani gan azani yàtú wà zani ó ń sìnà lọ́kùnrin lóbìnrin fájìlì dúkú làwa ìdínmínì hùmá mi àtàjálìdà ìkíní kejì ẹ̀ nẹ́lọ́gọ́rùn-ún búláàlà wọ́n ní tí ń bẹ́ẹ̀ ní alukurani gan nù ni nígbà tó bá sọ ní alukurani ọlọ́run tún ní lájì ìyá tẹ́ ẹ bá fi jọmọ lóàbí ìlàjì ẹ̀ ní kẹ́ ẹ fi jẹ́ ẹrú tẹ́ ẹ tẹ́lẹ̀ àrókò nù kurani ọ̀rọ̀ ọgọ́rùn-ún lọ́rọ̀ kọ̀dẹ̀ yẹn jú ẹ̀ pé ó ń sìnà tó lọ́kọ o àti yìí tí ò ní ẹ̀yin lẹ́kì yìí ń bọ̀ lọ́dọ̀ ara yín tó bá rí bẹ́ẹ̀ òkò líle ò sínú sẹ̀ríà torí kò sínú kùránì ó di méní azani yàtọ̀ wà azani ní mẹ́nu kùránì ó ń sìnà lọ́kùnrin lóbìnrin ọlọ́run sọ pé ìtọ́ lọ́kọ àti yìí tí ò ní kọ́yẹ́jú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà tá a fi àjò obìnrin tó jẹ́rú tó wà lábẹ́ ọkọ tó ṣe sìnà wọ́n ní ká pín ìyàwó sí ikú gan ò ṣe pín bẹ́ẹ̀ lẹ̀kọ̀ fún yàn ikú rìsọ́ọ̀tì ẹ̀ ikú ò ṣe pín okò yóò sínú Kùránì ikú òtún ṣe pín pẹ̀lú ọ̀rọ̀ òun kí lọ́jọ́ sẹ̀rí òun sì ná ọjà abilékọ kọjá abilékọ kí lọ́jọ́ sẹ̀rí ẹ̀ bẹ́yẹn ẹ́n kí làbáyọ ṣe analysis yẹn yé torí tí ọba yé wàhálà ni o àlàyé mi ń yé ọlọ́ọ̀nífàyín ọ̀sẹ̀ nà gbogbo àwọn ẹrú ta ni wọ́n lọ́kọ̀ yìí tí wọn bá ti lè lọ́kọ tán tí wọn wà lábẹ́ ọkọ tí wọn ò jọmọgé mọ́ wà lábẹ́ ọkọ fàyídà àtẹ́yìnà fàyín àtẹ́yìnà bí fahishatin tí wọn bá wá ṣe sìnà ńgbà náà fa alayhinna ìyàtẹ́ fi jẹ wọn nisfu ma alalẹ̀ mọ́ sọ̀nàtì de ìlàjì ìyàtẹ́ fi ń jọmọlúàbí lẹ́ẹ̀fi ṣe kí ni lẹ́ẹ̀fi jẹ wọn tába ti nínú alukurani ari azani yàtọ̀ wazani fájìlì dùn kúlà wá ìdí mìíràn ọ̀mọ́ òun sì náà lọ́kùnrin òun sì náà lóbìnrin ọlọ́wọ́n ọ̀sọ́ pọ̀ wà lé ọkọ àbí kò sí ní ọ̀sán ni ẹnà wọn lọ́gọ́gọ́rọ̀ ọ̀run tẹ́ẹ̀tẹ́lẹ̀ náà òkò sínú kurani tẹ́lẹ̀ ó di méní ọgọ́rùn báyọ̀ lọ́n mẹ́sàn ó di méjì ó tún wá ní ká pín ìyàwó sí méjì ẹni abásílẹ̀ kò fún ikú rìsọ́ọ̀tì rẹ̀ sékú sépin ni ikú ò sépin nígbà tí kò ti sépin tá a dénú kurani tá a bókò tọ́lọ́ sì ní ìlàjì ìyà tí odidi ìyà tọmọlúwa ìbàjẹ́ ìlàjì ẹni kẹrù ó ṣe kí ó lè ti mẹ́ṣà iye bíláwà tó fẹ́ ọgọ́rùn kan ni tó bá bẹ́ẹ̀ ẹni bá ṣe sìnà lóbìn nínú àwọn ọmọlúwa nínú àwọn ẹrú ẹgbẹ́ mélòó láwa náà gbà wọn fifty ni ọ̀dà tó bá bẹ́ẹ̀ ẹni wá ṣe sìnà lọ́kùnrin àbí lóbìnrin nínú ẹni tí ò jẹ́rú ẹgbẹ́ mélòó wọn jẹ níbo lòkó wá wọ̀ bí wọ́n ti sọ̀hún bí yẹn bá ka àtọ́gbọ̀ yìí bí mo ti sọ̀hún kí lòun náà máa sọ yóò ní kíni ẹ wà ní kókó wa mẹ ní sinú kí mọlẹ́sẹ̀ ẹ rí kọ́ dàrú wọn lọ́wọ́ ni kí mo ló ṣe kí mo ló ṣe yóò wá yé yín jù wọn lọ nísìn ọ̀yà tún àyà òun kà látòkè àyà kan náà ni ẹ máa wò ó. wàhálà ni torí pé lóhun mú sonnet ṣe rí mú sonnet tó wà ń bí gbólóhùn mú sonnet lọ́dọ̀ lárúbáwá ìtumọ̀ mẹ́rin ló wà fún ìtumọ̀ mẹ́rin mú pé tọ́lọ́n sì lo mẹ́rin tó kílíà tọ́lọ́n lo mẹ́rin tó kíní tó kílíà tá a bá ní ìmúra àtò mú sọ̀nà obìnrin yìí jẹ́ mú sọ̀nà ìtumọ̀ ẹni pé mùsùlùmí ni tá bí ká sọ pé ìmúra àtò mú sọ̀nà mú mìíràn lélẹ́yìí ìtumọ̀ àkọ́kọ́ nù sẹ́ẹ̀dì tá a bá ní imra'atun mọ́sọ̀nà ìtumọ̀ ẹ̀ ní ẹni tí ìyálè tí ẹ̀sẹ̀ kíní tí ìsẹ̀ kíní ó dì túnmọ̀ mélòó tí mo fún ó dì mélòó tí mo ìtumọ̀ kẹta ọmọlúàbí tí ìsẹ̀rú ọmọlúàbí tí ìsẹ̀ kíní ó ìtumọ̀ kẹrin obìnrin tọ́lọ́kọ ìtumọ̀ di mélòó tàbá lóbìnrin kan mú sọ́nà ni kó lè túmọ̀ kí là kọ́kọ́ mùsùlùmí kó lè túmọ̀ tí kì ẹ máa fi kún pé tí èsè rú o ọmọlúwàbí tí kì í ṣe kíni tàbá tó ní mú sọ́nà ni ó tó lè tú kíni obìnrin tí èsè kíni tí ìyá tàbá sọ pé mú sọ́nà ni ó tó lè túmọ̀ kíni ó di túmọ̀ mélòó ó di túmọ̀ mélòó ó yẹ padà sínú àyà wọn ẹ padà sínú àyà wọn. wàmọ́ lámì ẹsẹ̀ tí mi ń kọ́ ẹ máa gbọ́ o wàmọ́ lámì ẹsẹ̀ tí mi ń kún tọ́wọ́ lan gbogbo ẹni tí ó bá lágbára láti fẹ́ tí ó lágbára sì kí owó owó níjẹ́ tọ́wọ́ owó níjẹ́ bẹ́ẹ̀ tí ó lágbára owó ayé ń kí alimọ́sọ̀ náà tìlímọ́ mi náà tì kọfẹ́ ọmọlúwàbí tọ́jẹ́ múmìnì mùsọ̀nà ibi nìsín kí ló túmọ̀ ọmọlúwàbí ni ti bí túmọ̀ mùsọ̀nà ti mùmìnàt ọmọlúwàbí tọ́jẹ́ kí ni torí yóò náwó lé ní ẹ dákun tẹ́ bá ní mùsọ̀nà bíbà yìí ẹ máa gbọ́ mùsọ̀nà tó wà níbí tẹ́ bá lè tu ní tu ẹni tó wà nílé ọkọ sọ́lọ̀ ó tún sọ pé tí ọba lágbára láti fẹ́ni tó wà nílé ọkọ ni ṣé bó ti wọlé ọkọ kò yé ba ọlẹ́nilẹ́ni tí ọ̀ lágbára láti fẹ́ mú sọ́nà tó jẹ́ múmìnà kọ̀ lágbára láti fẹ́ mú sọ́nà tó jẹ́ múmìnà tá a bá sì kọ́ bìnrin mú sọ́nà ń túmẹ̀ ní tó wà níbo sọ́lọ̀ ó tún máa sọ pé ní tí ọ̀ lágbára láti fẹ́ mi tó wà lábẹ́ ọkọ sọ́lọ̀ ní sọ bẹ́ẹ̀ musa ọ̀nà tí bí n ṣe kíní túmọ̀ ọmọlúàbí tí èsè kíní tọ́lọ́ lẹ́ni tí ó lágbára láti fi ọmọlúàbí torí kèsè kíní ń túmọ̀ ọmọlúàbí tọ́jẹ́ tọ́jẹ́ kíní tọ́jọ́ ọmọge abẹ́ẹ̀kọ́ ọmọlúàbí tọ́jẹ́ kíní tọ́jọ́ ọmọge ń túmọ̀ ọmọlúàbí tọ́jẹ́ kíní wà mọ́lẹ̀ mẹ́sítẹ́tì èmi ń kùn tọ́wọ́lá ẹni tí ó lágbára owó ayé ń kí àlè náà mú sọ́nà tibí tẹ́ ẹ bá fi lè tú nítorí obìnrin tó wà ní ọkọ ìtúbẹ̀ ẹni pọ́lọ̀ ń sọ fún yín pé ní tó bá fẹ́ fẹ́ yàwó yàwó mọ́kọ lọ́kọ lọ́wọ́ sọ́lọ̀ lè sọrú ẹ̀ wọ́n mọ́lẹ́ mẹ́sẹ̀ sí mi ń kún tọ́wùlàn ẹni tí ó bá lágbára owó àyẹ́ńkẹ́ àlùmọ́sọ̀ náà kọ́ fẹ́ ọmọge ọmọlúàbí tó jẹ́ múmìnì ọlọ́run wa darí ẹ̀ sí pé fàmí mọ́ mọ́làkàtì kírú wọn lọ lè fẹ́ kíni kọlọ lè fẹ́ kí ni ẹ̀rú bí ó fi yé yín pé músọ́nà tó wà ń bí ìtumọ̀ tí ń túmọ̀ ni pé ọmọlúàbí tó jẹ́ kí ni ọmọge sẹ́ẹ̀tì mú yòó dá níbẹ̀ ní bá ti ń sọ ẹ dé o tẹ́ bá dé yọ dàrú ọyá kà síwájú. Ah. ọlọ́run ní kí irú ẹni bẹ́ẹ̀. kíru ẹni bẹ́ẹ̀ kọ́ lọ lè fi àwọn ọmọge yín tó jẹ́ tí wọ́n jẹ́rú tí wọ́n jẹ́ kíní nkọlọ lè fẹ́rú àmọ́ kó náà jẹ́ kọjọ́ ọmọge irú tí ń wá lára ọmọ tọ́jọ́ ọmọge yóò rí lára náà owó tí ọ̀fẹ́ ó sì ṣe kíní yóò wálẹ̀ yóò jábọ́ ọmọge lòun náà àmọ́ ni àmọ́ tí ọ̀ká tọ́ ọlọ́run tó sòfin yìí fún o tọ́lá lómi ọ̀wà lówó lọ́wọ́ torí ahun tó fẹ́ ṣe yọ́ lọ́mọ lọ wá ẹrú lọ́lọ́run fi o báàdùkún mẹ́rin kíní òun sì máa bẹ́ẹ̀ ti rí àtọ̀tọ̀ síra òun dólówó òun dóló sì òun ní bẹ́ẹ̀ bá wá fẹ́ wọn náà tẹ́ẹ̀ bá fẹ́ àwọn ẹrú yìí náà ẹ máa gbọ́ o ẹ fẹ́ wọn bí ivini alihin náà pẹ̀lú ìyọ̀ǹda àwọn tó ṣe kínní tó ní wọn ẹ ti gbọ́ báwọn wà á tún náà ojú ra náà ẹ fáwọn náà ní sàdáàkì dáadáa mọ́sọ̀ náà tẹ̀n mọ́sọ̀ náà tẹ̀n kí wọ́n jẹ́ ọmọ ló tí wọ́n wàá di ẹni tí ò ní yálè sẹ́yìn pé mú sọ̀rọ̀ tí mo dúlẹ̀ kan obì tí èsè kíni sẹ́yìn pé tó bá ti mú yàn fún yàn ní owó sàdáàkì ẹni yẹn ti kúrò ní kíni tó bá fi mú yàn dé pé tọ̀ ẹ fi lágbájá fún mi tí wọ́n láà fi fún ọ àwa ka sàdáàkì lè lọ́wọ́ tá a bá bá sùn gbà náà àyàn lè mọ́ kí la ṣe ń lọ́lọ́run fi pè ní obìnrin àwọn obìnrin ń gbọ́dọ̀ jẹ́ mú sọ̀nẹ́ẹ̀tì àwọn náà gbọ́dọ̀ yàlè torí pé wọ́n jẹ́rù wọn ẹ̀ gbọ́dọ̀ sọ wọ́n dálé torí wọ́n jẹ́rù ẹ̀ gbọ́dọ̀ ṣe kíni musa ọ̀nà àti bírísì kíni túmọ̀ obìnrin tí ẹ̀ ṣe kíni tọ́wọ́ alábẹ́ ọkọ tí ó yàn lè gẹ́yìrà musafi haatin wọn ò gbọ́dọ̀ mọ́ yẹn musa náà tì wọ́n sọ abẹ́ fọ́kọ wọn gẹ́yìrà musafi haatin wọn gbọ́dọ̀ mọ́ yẹn àlè wàlámù tẹ́kìlá àti àkàdáàni wọn sì gbọ́dọ̀ mọ́ dọ́rẹ̀ẹ́ fàyídà òsínà tọ́ àwọn ọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ wọn bọ̀ ọ̀rọ̀ obìnrin wo là ń sọ̀bọ̀ nísìn obìnrin tó jẹ́ kí ni tó jẹ́rú ọlọ́run ní fàyídà òsínà báwọn náà bá ti wá dẹni tó wà lábẹ́ ọkùnrin tán sẹ́ẹ̀mà pẹ́rú ni wọ́n ń jò ní àwa lọ lè tọrọ wọn abẹ́kọ́ ẹrú rẹ̀ yìí dákun fún mi kí n fẹ́ iye báyìí ní gbà sí kí ni àfọ̀n abẹ́kọ́ asọ̀sàdà kí òun náà ẹnìkan ọba sùnmọ́ fàyẹ́nì hossein náà òun náà ti wà lábẹ́ ọkọ abẹ́ẹ̀kọ́ ẹrú yẹn ti wà lábẹ́ ó ti dìyàwó ilé láfi ní mùsọ̀nà máa ń jẹ́ tùmọ̀ obìnrin tó wà lábẹ́ ọkọ máa kà lọ. fàyín àtẹ́yìn nàbí fàáyíṣàtìn nígbà wọn wà lábẹ́ ọkọ tán táwọn ẹrú yẹn wà lábẹ́ ọkọ tán tí wọn bá wá ṣe sí nẹ́ngbà náà fàálẹ̀ ìhìnà ìyà tí wọ́n jẹ nísìmọ̀ alálẹ́mọ́sọ̀nà irú ìyà sss irú ya tá a fi jẹ mùsọ̀nẹ́ẹ̀tì mùsọ̀nẹ́ẹ̀tì àkọ́kọ́ tá a kọ́kọ́ tú tọ́jẹ́ kí ni ọmọlúàbí tọ́jẹ́ ọmọge tọ́jẹ́ mùsùlùmí tọ́jẹ́ ọmọge abẹ́ẹ̀kọ́ mùsọ̀nẹ́ẹ̀tì ọmọlúàbí tọ́jẹ́ mùsùlùmí tọ́jẹ́ ọmọge tó bá náà ìyàwó láfi jẹ ọgọ́rùn kí ni báwọn ẹrú tí wọ́n ti lọ́kọ tán sẹ́mi ọmọlúwàbí tí ò lọ́kọ ni musa náà ti tà kọ́kọ́ tọ́lọ̀ ní tẹ́ bá fẹ́ fẹ́ ọmọlúwàbí tí ò lọ́kọ o tipa yìí ọba kówó tẹ́ fi ṣe kí ni tẹ́ fi fẹ́ o ẹ wá padà lọ́fẹ́ ẹrú o ẹrú yìí náà ẹ fẹ́ bó ti yẹ kí ẹ fẹ́ o kóhun náà wà lábẹ́ ọkọ o tọ́ba wà lábẹ́ ọkọ tán tọ́ba wà dẹ́sìn náà wò lẹ́yìn ìgbà tó wà lábẹ́ ọkọ irú ìyà tẹ́ fi jẹ músọ̀nà tàkọ́kọ́ tó bá ṣe sì ná ta ni músọ̀nà tàkọ́kọ́ yẹn ìyàwó láfi jẹ ìlàjì ẹ̀ láfi jẹ irú tó wà ní ìtọ́lọ̀ wínú kò ni ìgbọ́ ẹrú àtọmọlúàbí ẹrú tó wà lábẹ́ ọkọ àtọmọlúàbí lóbìnrin tí èsè gíní tí ò lọ́kọ ọmọlúàbí lóbìnrin tí ò bá lọ́kọ là ń pè lọ́lọ́run fi ní ẹni tí ò bá lágbá láti fi ọmọlúàbí tí ò tí ì lọ́kọ tọ́jọ́ mage kọ́lọ́ lè fẹ́ gíní ẹrú tí ó bá wá fẹ́rù yẹn náà kọ́fẹ́ bó ti yẹ kí ọfẹ́ tẹ́rù yẹn náà bá ti lọ́dọ̀ ẹ̀ tán gbọ́dọ̀ ṣe sí náà mọ́ gbọ́dọ̀ yàn lè mọ́ lẹ́yìn ìgbà tó wà lábẹ́ ọkọ̀ yẹn ìlàjì ìyà táàfi jẹ mú sọ́nà ọmọge ìlàjì ẹ̀ ṣe kí ni kí ìlàjì ìyà táàfi jẹ ọmọge tó bá ṣe sì ọgọ́rùn-ún bílálà èyí tó wá jẹ́rú tó wà lábẹ́ ọkọ̀ ní ti wà lẹ́rú ó ti wà ni ìyà jẹ wọ́n wá yọ fàyín ní ọ̀sẹ̀ oh, náà tí ọmọbìnrin yẹn bá ṣe sìnà tọ́jọ́ burú ẹrú tó bá ṣe fáàlì hinna ìyàtẹ́ fi jẹ́ mithiluma alalimosonat irú ìyàtẹ́ fi jẹ́ obìnrin ọkọ ni wọ́n wá yọ pé tàkọ́kọ́ yẹn wọ́n àdárí síbẹ̀ wọ́n wá ń tu nítu obìnrin tó wà lábẹ́ ọkọ lásán tí èso ọmọge sí obìnrin tó wà lábẹ́ ọkọ lọ́lọ́wọ́n máa sọ pé tẹ́ ẹ bá fẹ́ fẹ́ obìnrin tipa yín ọ̀ká láti náwó lé lérí sí obìnrin tó wà lábẹ́ ọkọ lọ́wọ́ nìkan lọ́fẹ́. ìtumọ̀ mọ́sán adélébọ̀ kí ni mo pè é adélébọ̀ wọ́n wá ń tu bitọ́lọ̀ ti lu ọmọge wọ́n ń tu ní kò bẹ́ẹ̀ lọ́ntì dàrú nù. ǹjẹ́ láyé yíyé ǹjọ́yé ọlọ́ọ̀ni wà tí mi ń kún tọ́wúlá ẹni tí ò lágbára owó nínú yín a ń yé ń kí àlùmúsọ̀ náà tì kọ́lọ́ lè fi ọmọlúàbí tọ́jú ọmọge torí pé wọ́n ń túmọ̀ mú sọ́nà lọ́mọlúàbí tọ́jẹ́ tọ́jẹ́ lè fẹ́ rú tẹ́rù náà ọlọ́run tún pé ọmọge tọ́jẹ́ múmìnà tọ́ba wa fẹ́ báwọn kọ́fẹ́ bó ti yẹ kọ́fẹ́ kọ́sàn tọ́ yẹ kí ìyọ̀ǹda tọ́ yẹ kọ́gbà kó ṣe kí ni kọ́gbà kóbìnrin yẹn náà wà wà lábẹ́ ọkọ kọ́ máa ṣe sìnà kọ́ máa ń yàlè àmọ́ tọ́ba fi lè ṣe sìnà o lábẹ́ ọkọ yẹn ní èyí tọ́jẹ́ rú ni wọ́n ń wí o ìyà tá a fi jẹ ọmọge tó jẹ́ ọmọlúàbí ìlàjì ìyá rẹ̀ lòun àwọn wá tú músọ́nà yẹn sí obìnrin tó jẹ́ adélébọ̀ sóbìnrin máa ń jẹ́ adélébọ̀ kọ́ lọ́n sọ pé ní ti parí ọba ti fẹ́ tọ́wà ní ọkọ ọ̀fẹ́ ni tọ́wà ní ọkọ. ìjó kílíà àyà yìí náà wọ́n dàrú o tí wọ́n fi sọ bí kò sókò lílẹ̀ o àyà yìí ó sọ̀rọ̀ nípa òkò rárá kò fẹ́nu koko kọ́lá kò fẹ́nu kẹni tó wà lábẹ́ ọkùnrin tọ́jú ọmọlúwàbí kò fẹ́nu kan múùsọ̀ náà ti tàkọ́kọ́ tó ní tẹ́ bá fẹ́ fẹ́yàwó típa rẹ̀ ọ̀ká láti fẹ́ múùsọ̀ náà ti múmi náà ti àwọn ọmọge ọmọlúàbí tó jẹ́ múmi ní típa rẹ̀ ọ̀ká lọ́lẹ̀ fẹ́ ọmọge tó bá jẹ́ ẹrú kóun náà wà lábẹ́ ọkọ kọ́ máa ṣèṣìná kọ́ máa yàlè ìtọ́wọ́ fi lè wá mú wà lábẹ́ ọkọ tó bá fi lè wá di pé ọ̀yàn àlè ìlàjì ìyà tẹ́ẹ̀fì jẹ ọmọlúàbí tọ́jú ọmọge ìlàjì ìyàwó lẹ́ẹ̀fì jẹrú tó wà lábẹ́ ọmọlúàbí sì ni tọ́jú ọmọge kí ni ìyá àti ẹ̀tọ́ bá ṣe sí náà ẹgọ́rùn bílálà ni àwọn àdọ́gọ́rùn bílálà sí mélòó ìlàjì ìyàwó lé ẹrú tó ṣe sí náà lábẹ́ ọkọ ìlàjì ìyàwó lè kí ni ni kò ju bẹ́ẹ̀ lọ ọ̀dàrú mọ́ ọlọ́wà bí ọ̀dàrú ó tó àbí ó tó ẹ̀yin àfa tẹ́ wá ń tu eléyìí ẹ padà síbi tíra kan tí wọ́n ń pè ní lisanul arab lisanul arab yìí òun ni tíra lóga tó dáa jù tó jẹ́ bíi dictionary lóga arabiya tó dáa jù láyé ẹni tó ṣe wọ́n ń pè ní ibùdó manzur al-afriki ọmọ manzur ara afirika òun ló ṣe ẹ lọ wo bíi tíra yẹn tẹ́ bá dé bíi tíra yẹn ẹ bá ń bẹ̀ tí yín sọ pé wal mar'atu obìnrin o tẹ̀kúnnù mọ̀sọ́nà a máa pomi ní mọ́sọ́nà bíi islam tó bá jẹ́ mùsùlùmí a ní mọ́sọ́nà ni wal afaf tí yìí bá ṣe sìnà a ní mọ́sọ́nà ni wal hurriya tó bá jọ ọmọge tó jọ ọmọlúwàbí a ní mọ́sọ́nà ni wal tazwij kó ti wà lábẹ́ ọkọ a ní mọ́sọ́nà ni ìtumọ̀ ló mọ́sọ́nà ni ibẹ̀ òun ni wọ́n gọ sí tí wọ́n fi da sẹ̀ríà rú. bí tí wọ́n gọ sínú tí wọ́n fi da sẹ̀rí ọ̀rọ̀ àlàyé rẹ̀ ni mo seun nínú lóga àlàyé tí mo ṣe nínú kí mo ti ṣe yíhun nínú kí mo ti ṣe yíhun nínú lóga ẹ jẹ́ wọn bá wọn wọnú sẹ̀ríà gbólóhùn mú sọ́nà yẹn ẹ má dàrú mọ́ mú sọ́nà tàkọ́kọ́ ọmọge tipa ọ̀ká láti fẹ́ lọ́lọ́hún sọ tí èso ọmọ sì ná àfáàfù tó jẹ́ ọmọlúàbí tó jẹ́ kò sósì náà ọmọge típa rẹ̀ ọ̀ká láti fẹ́ torí owó tí ọ́ ọlọ́run wa ní kọ́ lọ fẹ́ irú tó jẹ́ ọmọge kú ni àwọn méjèèjì náà ìyàtọ̀ wọn ni pọ́ọ̀nà ó lélẹ́yìn ò ní náwó lórí ìyàtọ̀ ẹ̀ náà nù ni tọ́ọ̀bá rẹ́rú tó jẹ́ ọmọlúàbí fẹ́ lọ́ọ̀lẹ́ fẹ́ irú tó ọmọge tó jẹ́ lọ́lẹ̀ fẹ́rú tó jẹ́ ọmọge tó ọ̀bá ọmọge fẹ́nu ọmọlúàbí lọ́lẹ̀ fẹ́ ọmọge nínú kọ́ọ̀nà wà lọ́dọ̀ rẹ kọ́mọ bí máa ń bẹ̀ kọ́ọ̀nà ọ̀dẹ̀ tí ọmọ rẹ ní súnmọ́ tí ò gbọ́dọ̀ yálè àmọ́ tó bá fi lè dán àlè yíyan wò ìlàjì ìyà táàfi jọmọ tó ṣe sìná lọ́mọge ìlàjì ẹ̀ láàfi jẹ ẹrú tó ṣe sìná ọmọlúàbí tọjọ́ ọmọge lóbìnrin tó bá ṣe sìná kí ni yàtá fi jẹ́ ẹrú tó wà lábẹ́ ọkọ tó ṣe sìná ìlàjì ìyà ń láàfi jẹ òun kí ni ìyà tiẹ̀ sọ̀rọ̀ ẹni tó wà ní ọkọ wà ń bẹ̀ kò sí ń bẹ̀ kò sí ń bẹ̀ ayàtẹ̀wá mú wa. Mwa sẹ́mi kí wọ́n máyà wálẹ̀ kan wọ́n lọ sọ pé azani yatu wazani fajlidu kulla wahidin minhuma mi àtàjẹ́ wọ́n lọ sọ pé azani yatu onísìnà lóbìnrin wazani àtọ́nísìnà ní fajlidu kulla wahidin minhuma mi ata ìkíni kejì ẹ̀nà lọ́gọ́gọ́rọ̀rùn wọ́n lọ́wọ́ yẹn rí ẹ̀ nígbà tí ó sọ̀rọ̀ ó ń sìnà ló pè é bọ́lá òun ti pé ló ń sìnà òun ọkọ̀ mọ̀gì sínú ọkọ̀ adélébọ̀ náà èyíkéyìí tó bá jẹ́ nu ọgọ́rùn-ún blára ní sikini ni ó jẹ lábẹ́ yìí ń tẹ wíhun ẹ bá mi ká lọ kálẹ̀ mo fi sọ mo ti sọ lákàkọ́ náà tí ọba gbà nẹ́bí gbọ́ èmi ẹ̀ lọ́rọ̀ tí mi ó sikini ẹ̀ ń sọ́nu sọ yìí wò muslim. tẹ́bárí sọ̀rọ̀ muslim jùsí wẹ̀lẹ̀ kẹta page one three one seven page one three one seven tẹ́bá débẹ̀ ẹ bá níbẹ̀ ẹ bá níbẹ̀ pé Umaru níjọ́ kan ó wà lórí mímbàrí ìwọ̀n bá mùsùlùmí sọ ẹ máa gbọ́n tí Umaru sọ o Umaru ní inna Allaha ọba àlekè ọlá qad ba'atha Muhammadan. ó gbé muhammad dé sallallahu alayhi wa sallama ìkí ọlọ́run ọlọ́run kó bá muhammad bilhaqa pẹ̀lú òdodo wa anzala alayhi kitaaba ó sì sọ alukurani kalẹ̀ fún anabi fakana ẹ̀ mẹ́gbọ́ fakana mimma unzila alayhi fakana mimma anzala alayhi ìbẹ́nu tọ́lọ́hún sọ̀kalẹ̀ fún anabi ayata rọ́jìmì ayà pé ẹlẹ́kọ̀ọ́ fábílẹ̀ kọ́tọ́ bá ṣe sìn náà qara'naha àwa umaru àwa kà wa rajamnaha wa wa'aynaha a sì ha lórí wa aqalnaha ó sì wọnú làákàyè wa farajama rasulullah sallam anabi wa lẹ́kọ̀ọ́ fó sì náà wa rajamna ba'dahu anabi lọ́tán àwa náà tún lẹ́kọ̀ọ́ fún onísìnà fa akhasha ẹ̀rú wa ń bà mí o fa akhasha ẹ̀rù ń bà èmi Umaru o ìntọ́lẹ̀ bíi nẹ́ẹ̀sì zaman bẹ́sìkò bá lọ títí pẹ̀lú àwọn èèyàn tí bàbá gùn táwa ti lọ tásìkò ti lọ títí àyẹ̀kú làkọ́ ìlùn ẹnìkan padà dìde tí ó máa sọ pé mẹ́ẹ̀nàjídù rọ́jìmọ̀ fi kìtàbìlà àròkò lílẹ̀nu tírà ọlọ́run fọyẹ̀dìlù ẹnìyàn sọnù fọyẹ̀dìlù yóò tún sọ àwọn èèyàn nù bitariki faridotin wọ́n fi ọ̀ràn yẹn ọlọ́run ọba alẹ̀ anzala Allah anzala Allah ọ̀ràn yẹn tọ́lọ̀ sọ̀kalẹ̀ wọ́n fi lẹ̀ wà iná rọ́jìmà ẹ̀rọ kò nílẹ̀ fi kitabillah ara òfin ọlọ́run ní bẹnu tíra ọlọ́run o alamanzana fẹ́ni tọ́ba ṣe sìnà ìdá àṣọ̀nà tọ́ba ti jẹ́ kó níyàwó àbọ̀lọ́kọ mina rìjáàlì wà nìsa ọkùnrin lọ́jẹ́ ni obìnrin lọ́jẹ́ ni ìdá kọ́mọ̀tìlì báyìí náà bí ọ̀rọ̀ rẹ bá kílíà ìtumọ̀ ẹni pé tẹ́lẹ̀ ní takò ní ìtumọ̀ yìí wọn ẹlẹ́rìí mẹ́ni takò ní ìtumọ̀ báyìí náà ọ̀rọ̀ ẹ̀ kílíà àwòkánà lè hábàlù àbọ̀bá lóyún àwòlẹ̀ ẹ̀tìráf àbọ̀bá jẹ́wọ́ fún rẹ̀ pé mo ọ̀rọ̀ tí ó mọ̀rù sọ yìí obi ọ̀rọ̀ wọn ṣubú àbí obi ṣubú ó ní bẹ́nu tó sọ̀kalẹ̀ nínú Al-Qur'ani ó láwọn kà àwọn ha àwọn ṣe làákà yìí rẹ̀ anabi sì lẹ̀kọ̀ fún sinna lójú ayé rẹ̀ àwọn náà lẹ́kọ̀ọ́ ńgbà tá anabi yìí ọlẹ́rù ń bà wọn o bọ́jọ́ pẹ́ títí àwọn kan padà dìde tí wọ́n sọ pé kò sókun lílẹ̀ nínú al ó ní wọ́n sọnù wọ́n tún sọ àwọn èèyàn nù. wọn ò ní wọn ó se ọ̀ràn ọlọ́run tó yẹ ó se lórí àwọn ń sìnà tó bá orí àwọn tó ah, sọ́nà tó níyàwó àbọ̀ tó ó lè yàn lẹ̀ wọ́n lóko ni ọkùnrin lọ́jọ́ obìnrin lọ́jọ́ ni àmọ́ pẹ̀lú kánú mẹ́ta lẹ́ẹ̀fì lẹ̀ wọ́n lóko ìmọ̀lẹ̀bà yìí nà nínú kọ́rọ̀ yanjú kí ni kọ́rọ̀ yanjú kéèyàn mẹ́rin ṣe kí ngbọdọ oṣù mẹ́sàn tọkọ lọ àbúṣù oṣù kẹwàá tọkọ lọ àbí ọkọ lọ ọkọdún kan lọba lóyún kọsọkọ rẹ ńlẹbọ ọlọjẹ ṣe é bá pé kọ dàrúgbó ó ṣe sì nẹnu awìlẹ ẹ tẹrà àbí kò náà jẹ́wọ́ pẹtọ mo ṣe sì nẹ ẹfọ o umaru ní ti kaba wáyé inú mẹ́tẹ̀ẹ̀ta a lè ń sì ná lóko ni wọn fẹ́ bí yín léèrè níjọ́ tí umaru ń sọ̀rọ̀ yìí usman ò sí láyé ẹ ali ò sí láyé màáwí ò sí láyé abrahamu náà máwí ò sí láyé sáàrù búrọ̀ bí wà kọ́sọ̀ sí láyé lẹ́yìn abakari sàbẹ̀ òní ò sí láyé ta lọ́ta kò nù wọn ká ní umaru bá yọ sọkúsọ usman náà sọkúya alifa ọ̀rọ̀ tẹ́ sọ ohun ṣe kíni abali ọ̀dàkẹ́ ìyàwó aisha ọ̀dàkẹ́ umu salama ọ̀dàkẹ́ sáwọn ìyàwó anabi ọ̀dàkẹ́ umaru sọ̀rọ̀ yìí ń jọ tó sọ àrísà abẹ kankan kọ sọ pé kò sí kínní ó lè ti wá rí tẹ̀ wí ẹ musa abẹ mi wá tọ́ta kó tí ó mọ̀rù wí àṣẹdá ní tí ó mọ̀rù sọ kí sàábẹ kankan ọ̀ta kóhun ajá sí pé kínní ọ̀rọ̀ nù ni kò sì dàrú nínú sẹ̀rí islam wípé náà alukurani àwọn àyà kan ń bẹ tí wọ́n sọ̀kalẹ̀ kíkà rẹ̀ wọ́n ti há ìdájọ́ rẹ̀ sẹ́kù ṣe é rí gbogbo ẹni tí wọ́n yọ kòsókò ní Al-Qur'ani òun nìkan kí ọ sọ yóò sọ̀rọ̀ náà sì wal mansukh mọ́ o tí ọba sọ ọmọkùnrin lónà lọ yóò ní la nasikha fil Qur'an pé wọ́n yọ nǹkan kan nínú Al-Qur'an yóò ní kò sí ń ni mo fi sọ pa sọ̀rọ̀ nasikh wa mansukh ẹni tó bá sọ̀rọ̀ rọ́jímù tí ọba sọ̀rọ̀ nasikh wa mansukh kò ní lọ́nà lọ ẹni bá ní kò sí rọ́jímù náà nasikh wa mansukh ni irú wọn ni rárá o wọn ha kí kan nínú Al-Qur'an o arika táwọn sábà ń sọ pé àwọn ti kánú alukurani rí pé àṣeyìkù wọ́n ṣe ìhàtù ìdá zanaya fọ́rìjùmọ́ mẹ́lẹ́bà tẹ́tà àṣeyìkù ẹni tó níyàwó ńlẹ́ lọ́kùnrin wọ́n ṣe ìhàtù obìnrin tó wà nílé ọkọ ìdá zanaya báwọn méjì bá ṣe sìnà fọ́rìjùmọ́ mẹ́lẹ́bà tẹ́tà ẹlẹ́ wọn ló kò kí wọ́n ekú nígbà wọn sọ àyà wọn kalẹ̀ padà ní kí wọ́n yọ kú wọn ha o ìtumọ̀ rẹ̀ segin ni bí ìtumọ̀ rẹ̀ ọba sẹ́kù ni ànábì ò ní lẹ́kùn fún sinna o ìtìyẹ́sì àwọn bá ànábì bá ti lè ṣe é padà ìdájọ́ ẹ̀ segin ni ó ti múlẹ̀ padà kálá ànábì ò ṣe mọ́ ni táwọn sàábì ò ṣe ni ìdájọ́ ẹ̀ segin ni irú ẹ̀ ni wọ́n sọ pé wọ́n ha kíkà rẹ̀ ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ segin ni ọ̀sẹ̀ Umaru dẹ̀ sọ àwọn sàábì wà láyé kò sẹ́ni tó tako àwọn sábẹ́ kọ́sẹ́ tó ta kó mọ̀rú nu gbogbo wọn lẹ́yìn eléyìí òun. aya kan bẹ nù nisa aya kẹẹ̀dógún suratun nisa aya kẹẹ̀dógún ọ̀ya ẹ bá ń suratu nisa aya kẹẹ̀dógún ẹ máa gbọ́ tùmọ̀ àyà yìí yóò kílí àsì yín pé tí n bá tú àyà yìí tán tí n bá wá tú àdìsítà nàbì sọ lẹ́yìn àyà yóò kílí àsì yín pé òkùnrin lẹ́sẹ̀ kí ni ó wà ní Al-Qur'ani. ọyọ bá ń lọ suratul nisa aya fifteen ká. wàlláti àti ìlàlẹ́fà ìṣàlàyé nisa ìwọ̀n fàṣẹṣìlú fàṣẹṣìlú àlẹ́yìn náà àbáta mìíràn fàyín ṣẹ́yìnlú fàṣẹṣìlú nàbí lóyún ti hàtà hàtà. dúró bí mo fẹ́ ní ìlú ti kàn ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù àyà fifteen ní ìbéèrè sixteen mọ́ ẹ máa gbótùmọ̀ àyà yìí sẹ́yìn pé mo ní lóga mo fi dá wọn lóhùn lẹ́ẹ̀kan mo wá ní ibi ìṣẹ̀rí àti kíni nínú ìṣẹ̀rí àti ibi dá wọn lóhùn ọ̀rọ̀ tí Umaru sọ yẹn tí sábẹ́ kankan ọ̀tá kó ó bì ṣubú ó bì ọ̀rọ̀ wọn ṣubú torí Umaru lamọ́lẹ̀ ní pé ojú àwọn alukura ní sọ̀kalẹ̀ o. Aya ti sọ̀kalẹ̀ rí o tó ní káwọn lẹ́kọ̀ọ́ bó sì náà o àwọn ka àwọn ha àwọn ṣe làákàyè rẹ̀ anabi lẹ́kọ̀ọ́ àwọn náà lẹ́kọ̀ọ́ lẹ́yìn anabi ìgbafẹ́ lọ́kẹsẹ̀ náà táwọn kò dé tí wọ́n ní kò sí kò lílẹ̀ mọ́nú alukurani tí wọ́n sọnù tí wọ́n sọ àwọn èèyàn nù <clears throat> wọ́n wà á tara bẹ́ẹ̀ sọ ọ̀ràn yẹn ọlọ́run nù tí wọn ò ní í ṣe mọ́ ẹ̀yin sábẹ́ ẹ dáadáa o kò lílẹ̀ wá o nínú rìwáyà kan ọlọ anabi lẹ́kọ̀ọ́ abubakar lẹ́kọ̀ọ́ èmi umaru náà lẹ́kọ̀ọ́ ẹ mẹ́jọ àwọn kan wá dé kí wọ́n sọ fún pé kò sóko lílẹ̀ mọ́ o kí wọ́n má sọ àwọn èèyàn lọ́nu kí wọ́n má sọ àwọn èèyàn nu o gbogbo ẹni tó bá jẹ́rí kùnrin àbóbìnrin tó wà lábẹ́ ọkọ àbó níyàwó nílé tó bá fi lè ṣe sí ná wọ́n ká mọ́ wọ́n jẹ́rìí ta kò ní oyún larí ni ó jẹ́wọ́ fúnra ẹni alẹ́ lóko ni o ṣe mọ̀ kọ́lọ̀ ti bí ọ̀rọ̀ táwọn eléyìí sọ ṣubú àbí báwọn eléyìí bá sọ̀rọ̀ tí Umaru bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ta lágbà ẹni tó lè sọ̀rọ̀ táàfin ní gbọ́rọ̀ Umaru mọ́ táàfin ní tí Umaru sọ yóò rí bẹ́ẹ̀ àwọn àwọn ló lè sọ ṣe àdìsá abẹ́tọ́ sọ àdìsá abẹ́tọ́ lákò torí náà nǹkan ọ̀rọ̀ tẹ́yìn sọ yìí sọ̀rọ̀ mo fi sọ lẹ́ẹ̀kan pé kí mo fi sọ pé ní tí ọba ti gba ti mo fi sọ̀rọ̀ méjì lẹ́ẹ̀kan wípé wọ̀yẹ́ tẹ̀bí ẹ̀ gẹ́yẹ́rà ibi táwọn sàábé dúró tọ́ba lè dúró síbẹ̀ àwọn ò rí islam tá a ti ń ṣe yìí aleikum bi sunnati anabi wi wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di ní táwọn sàábé wíre o umaru sọ ọkọ̀ sẹ́ńtọ́ sí kínní tọ́tako ní tí umaru sọ́jọ́ rẹ̀ ní tako yìí tiẹ̀ yìí ànígbà toró tó umaru ò sí nítumọ̀ ànígbà tọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ Umaru ta mú wa ẹ bá mi lọ sí suratul nisa aya fifteen ọlọ́run sọ ń bẹ́ẹ̀ máa gbọ́n tọ́lọ́run sọ o tẹ́ẹ̀fì rí pé ó lílẹ̀ wà ní alukurani o ọlọ́run ní wàláàtì àti ìnàlfàhíṣà tàmí nìsa ikum èyíkéyìí nínú àwọn obìnrin tí ń bá ń dọ́kọ nínú àwọn ìyàwó yín obìnrin tí ń bá ń ṣe sìnẹ́ ọlọ́run ní fi wò nínú àwọn ìyàwó tẹ́ ẹ bá ní ọlọ́ni fastashidu alayhinna arba'atan minkum ẹ wẹ́lẹ́rìí mẹ́rin láàrin ẹ̀yin mọ́mìnì tí ó sọ pé ah mọ ká má ó ṣe o táwọn mẹ́rin yóò rí i pé wọ́n ká má ó ṣe o fa in shahidu ẹ máa gbọ́ o fa in shahidu tí a bá wá ká mọ́bẹ̀ tó ṣe tí wọ́n rí tí wọ́n gán ẹ̀ ọlọ́ni fa amsikuhunna fil buyut ẹ má yọ jáde mọ́ ẹ mú dúró nulẹ̀.

ọlọ́run wá ní áó tàbí tàbí sẹ́wọ̀n pé ìdájọ́ mi fẹ́ ṣe kínní àbí kí ni ìtumọ̀ áó tàbí náà kọ́ ni tí ìyàwó sọ pé tàbí kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ mi fẹ́ ṣe kínní yẹ́jì alàlọ́hùn làún nẹ̀sẹ̀bí ìlà kọ́lọ̀ mọ́bàyọ̀ mi wá fún wọn kọ́lọ̀ mọ́bàyọ̀ mi wá fún wọn ẹ fi sílẹ̀ kọ́ wà nulẹ̀ kíkú ọkà má bẹ tàbí kọlọ̀ ń padà mú abayọ̀mí wa sẹ́mi àgbẹ̀ tún mẹ́ ni pé ìjìyà kan ni kọ́ wà nulẹ̀ àmọ́ ṣeéṣe kí jìyà mi ò ṣe kí ni kọ́ wà abẹ́ẹ̀kọ́ àbí tún mẹ́ kọ́ ẹ wá lọ́nu sọ́yìhù Muslim jùsí wa ẹlẹ́kẹta sọfà one three one six anabi wa Muhammad ń sọ pé hudu anni ẹgbọ́n tí mo fẹ́ sọ o hudu anni ẹgbọ́n tí mo fẹ́ sọ o kọ́díjà alọ́lọ́hu làhùn náà sẹ́bí ìlà ọlọ́run ti mọ́nà mí ìdè fún wa o ọlọ́run ṣe kí ni ó ti mọ́nà mí ìdè báwọn ti ń ṣe sí náà o alibikiru bilibikiri ọlọ́mọge lọ́kùnrin àtọlọ́mọge lóbìnrin tí a bá fi lè ṣe sí náà jẹ́lí dùnmí atin ẹnì wọn lọ́gọ́rùn-ún bílálà wà náà fún yóò áàmìn ẹlẹ́wọ̀n kó lù kan wà fẹ́yìbù bí fẹ́yìbì àgbàlẹ̀ abilékọ lọ́kọ̀ olóbi tó bá ṣe sí náà jẹ́rì dùmí àti ẹnì wọn lọ́gọ́rùn-ún búlálà wà rọ́jìmù kẹ wà lẹ̀ wọn lóko kí wọ́n kú. abayomi ìdí àbí òde ọlọ́run sọ̀rọ̀ pé òun má bayomi bọ̀ ànábì ṣe kíni kílẹ̀ wá ń wá kí ọlọ́run sọ̀rọ̀ ànábì parí ẹ̀ kí ló kù kí n ti ẹni tí ó bá ti wá gba súnà tá a bá ka ilé yìí kí ni ò ní ṣe tí ó bá yìí ti gba súnà sára wa ni ẹni tí ó gba súnà nàbí kì í ṣe kì í ṣe mùsùlùmí ọ̀rọ̀ yanjú àbí ọ̀yanjú àyà tí wọ́n mú wáyé tí mo ń ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan mo fẹ́ padà síbẹ̀ mo ti fi lóga ṣàlàyé mo ti fi ṣẹ̀ríà ṣe mo wá fẹ́ fi ọ̀rọ̀ àwọn àfa jẹ́rìí lórí àyà yẹn lókàtí mo fi sàlàyé ni pé gbólóhùn mú sọ́nà mélòó mo ní wọ́n tú àkọ́kọ́ ọmọlúàbí lóbìnrin abẹ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọmọge tí ò ṣe sì ná abẹ́kọ́ ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ omi tó wà lábẹ́ ọkọ àbí ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ńkọ́ mùsùlùmí ó di mélòó àyà kan tọ́lọ nípa àléhìnà nísùmọ́ alálẹ́mọ́sọ̀ náà ti minel adab ìlàjì ìyà táàfì jẹ mọ́sọ̀ náà ti ọlọ́mọge tí ò tí ì lọ́kọ tó bá ṣe sì ná ìlàjì ìyà táàfì jẹ ìlàjì ìyà ń láàfi jẹ ni tó jẹrú tó wà lábẹ́ ọkọ abẹ́ẹ̀kọ́ ìlàjì ìyàwó láàfi jẹ ọmọge tó ṣe sì ná ọgọ́rùn-ún bílálà ẹrú tó wà lábẹ́ ọkọ tó bá ṣe sì ná mélòó ló wọ́n jẹ lọ́lọ́ mi sọ pé àmọ́ lámẹ́sẹ̀ tí ń bí ń kún ẹni tí ọba lágbára nù yín táwọ́ lánì láti náwó ayé nkí alimuso náà ti mọ́mì náà ti kọlọ lè fẹ́ mọ́mì náà tọ́ba jẹ́ ọlọ́mọge abẹ́ ẹ̀kọ́ ni imaamu wa shafi imaamu wa shafi rahimahullah ó ní ẹ máa gbọ́ o ó ní yàtẹ́lì fili muslimin muslimon ó ní gbogbo mùsùlùmí ayé ó ṣe yapẹ́ ẹnu fi anna rọ́jìmà alamamulukin fi zina anla rọ́jìmà alamamulukin fi zina ó ní gbogbo mùsùlùmí ayé wọn ò ṣe yapẹ́ ẹnu wípé a ní ilẹ̀ kò fẹ́ rú tọ́ba ṣe sìnà a ní ilẹ̀ ò kò fẹ́ rú tọ́ba ṣe kíni tọ́ba ṣe sìnà wàdálìkà ó nídìí ni pé li anel ayata tora ayata nka yìí dalat ntọ́ka ala anna alayhinna nisfama alalimosonati minal adab ó ní ntọ́ka pé lájì ìyà tá a bá fi jẹ àwọn mùsọ̀nàtù kan ìyẹn ni àwọn ọmọbìnrin tọ́jọ́ ọmọ ge tí wọ́n jẹ́ mọ́mìnà tí a bá dẹ̀sí náwó ìlàjì ìyà tá a bá fi jẹ wọ́n alfu wàlám ọlọ́ alifu àti lam ẹ máa gbọ́ o alifu àti lam filimusonet tó wà ń bi musonet yẹn lil ahadi ó ní ń túmọ̀ pé àfààyè káyàwó musonet ti ń sọ ẹ́ nísìn alifu àti ti sábì ń sọ ẹ́ rí nísìn táyà ń ka kíákíá. ومن لم يستطع منكم قولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعدكم من بعد فانكحوهن في أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات محصنات غير مسافحات ولا متخذات أخلاق ó tó ẹ wo bí fain na. táwọn náà bá dẹni tó wà lábẹ́ ọkùnrin fain àtẹ́yìn nàbí fa àyíṣà tí a bá wá ṣe sí náà fa àlẹ́ yìí nà ìyà fi jẹ wọ́n ká kí gbọ́. fa àlẹ́ yìí nà ìsìn nisfu ìlàjì mọ́ alàlẹ́mọ́ sọ̀nẹ́ẹ̀tì èyí tí ń bẹ lórí àwọn mọ̀sọ̀nẹ́ẹ̀tì ọwọ́ ní alifu alam tẹ́ báwo bí mọ̀sọ̀nẹ́ẹ̀tì àkàtà ń sìn alifu alam wọn bẹ́ẹ̀ bí esi mẹ́ ọwọ́ bẹ́ẹ̀ bí esi mẹ́ ọlọ́ alifu alam tọ́wọ́ ń bẹ̀ ń ó ní túmọ̀ lil ahad àwọn mọ̀sọ̀nẹ́ẹ̀tì tá a sọ kọjá mọ̀sọ̀nẹ́ẹ̀tì wo lọ kọjá tá a sọ kọjá ọmọlúwàbí ní kíni ó ní alifu alamu yẹn ló jẹ́ àmà pé wọ́n sọ̀rọ̀ mùsọ̀nàtì kan ṣáájú mùsọ̀nàtì tí wọ́n sọ ṣáájú yẹn alifu alamu yìí ló jẹ́ ká mọ̀ pé mùsọ̀nàtù tẹ̀yìn yìí ti wájú ní ṣe kíni lọ́lọ́ọ̀bá sí kì í ṣe mùsọ̀nàtù obìnrin tọ́ka wà ń lé ọkọ lásán òun kí wọ́n ń wí mùsọ̀nà alifu alamu tọ́wà ń bẹ̀ wọn lọ́dọ̀ lárúbáwá bíi kí wọ́n sọ pé dì ṣe àǹkó yàtọ̀ sí kí yàn sọ pé a kí wọ́n mú a wá àti d àbí yàtọ̀ sí mẹ́ àbí d náà kọ́ ṣe mo kọ̀rẹ́ẹ̀tì ṣe àǹkó tá a bá wálé fún wa ń túmọ̀ pọ̀rọ̀ tá a sọ kọjá ẹni tá a sọ̀rọ̀ ẹ̀ kọjá ìlànà kí ni mọ̀ọ́sọ̀ náà tó tá a sọ ohun alifu alamu ní túmọ̀ pé mọ̀ọ́sọ̀ náà tó sọ lẹ́ẹ̀kan náà òun làtúnṣe kí ni là ń sọ ń bí o Imam Shafi'i ó nínú lóga alárúbáwá bí wọ́n ti sọnù ìtò mú alifu wà láàmú débẹ̀ ń a máa jásí pé múùsọ̀ náà tó àwọn ọmọge tí wọ́n ń wílẹ̀ kan ìlàjì ìyá wọn làwọn obìnrin tó wà lábẹ́ ọkọ tó jẹ́rú ó segin ni ni wọ́n jẹ sókílẹ̀ à Imam Shafi yìí tún fi lóga ṣe ni mo fi máa ń sọ pé ní tí lóga bá dàrú mọ́ lọ́wọ́ sẹ̀ríà ò lè yé nínú tí ń sàwọn yẹn ní sẹ́yìn pé lóga dàrú mọ́ lọ́wọ́ gbólóhùn mọ́sọ́nà nísìn ìtumọ̀ mélòó lóní ọ̀dàrú alibu alamu tọ́wọ́ àmì tó yẹ kán fi mú tísàlẹ̀ mọ́tòkè èyí náà tó ṣe kí ni ìmáàmù Ṣáfi'í yẹn ọ̀sábà yín ṣe gbà ó ti lọ nísìn ó ti lé lọ́gọ́rùn ọdún mẹ́wàá kọ́dà ó lé méjìlá tó ti lọ kí wàhálà yín òun ti wá sàlàyé ọ̀rọ̀ òun látijọ́ yẹ kó tó ṣe ni ìmáàmù Ṣáfi'í yín ní dalat ń tọ́ka ala anna alayhinna nisfa ma ala al-muhsanati min al-adhab upela jìyà tí ń bẹ fáwọn muhsanatu ìlàjì ìyà ń la fi jẹ àwọn ẹrú wal alfu walam alfu walam fil muhsanat tí ń bẹ bí muhsanatu tẹ̀yìn tá a wí ní sihun lil ahadi ń túmọ̀ pé muhsanatu ti tá a sọ kọjá ni wa hunna al-muhsanatu al fi awwal al òun làwọn muhsanatu tá sọ nípìnlẹ̀ tọ́lọ̀ ní wàá málámẹ́sẹ̀ tí mi ń kún tọ́wọ́ lán á ń yẹ kí alimọ́sọ̀ náà ti mọ́mì náà ti kọ́lọ̀ àwọn mùsùlùmí ti láyà ẹni padà lọ́ba wàlmùrọ́ dùbí hinna ìta gbàlérò pẹ̀lú àwọn eléyìí alharair àwọn ọmọlúwàbí tọ́jú ọmọge alharair àwọn kíni tí wọ́n jẹ́ ọmọge àwọn ni wọ́n jẹ́ mọ́sọ́nà àwọn ni wọ́n jẹ́ mọ́sọ́nà min gairi ta'arrudin litaswiji gairi tí èyí tí ìfọkọ̀ kankan rí tí ò tí ọ̀fọ́kọrí ọlọ́mọge tí ọ̀fọ́kọrí tọ́lọ lè ṣe síná ni wọ́n ń wí ìyà tá fi jẹ ìlàjẹ ẹ̀ láfi jẹ rútọ́ wà lábẹ́ ọkọ mọ́mú sáfì tó ọwọ́ ni wàkọ́ọ̀lùhù ọ̀rọ̀ tó lọ sọ pé nísìfù má alàlẹ́ mọ́ sọ náà ti mílẹ̀ àdáàbì yẹ̀dúlú àlà ànàlẹ́ mọ̀rọ̀ dà mílẹ̀ àdáàbì lẹ́dí yomkiru tẹ̀sí ní ìfòwò wàhùwà rọ́jìmù wàhùwà jẹ́lídù là rọ́jìmù ó ní ìsọpẹ́lájì ìyà fi jẹ mọ̀ọ́sọ̀ náà tù tá a dákọ̀ lókè ta a ní lájì ìyá náà tó tòkè lẹ́rú tọ́ba jóbìnrin tọ́wà lábẹ́ ọkọ̀ tó ti yóò jẹ ó ní ń túmọ̀ pé ń lérò ní ẹgbà kì í ṣe oko torí pé ẹgbà oko se ṣe é pín ẹgbà ni ló ṣe é pín ti sọ̀rọ̀ náà tù sí òkè ó tún wá mú àlìfò wá ń ntọ́ dàrú mọ́ wọn lọ́wọ́ kan nu o inú mẹ́sàn-án ọ̀kan la yanjú yẹn ṣé káfí kejì kún sọ́ọ̀kan wọn kọ́kọ́ yanjú náà tí a bá dàrú ẹ lè bá wọn tó ẹ má bá wọn tó káàkiri ìrújú kejì ìrújú kejì náà mo fẹ́ gbọ́. ilẹ̀ kó wà a lè fi sí méjì. lókè àwọn ilé ọlọ́run bá ní kè ká fún ẹrú ní ìlàjì kí láti wá fẹ́ pín yẹn. ta ni ọba ń ṣàlàyé abáyé se ń ṣàlàyé wọ́n fẹ́ ṣàlàyé ní sí ọyẹ gbàlàyé wọn ṣé ìbéèrè wọn yé yín sọ́pọ̀lọpọ̀ yín ní dáhùn lọ́wọ́ abẹ́ ní dáhùn lọ́wọ́ ẹ̀yin ò ní ẹni dáhùn ṣé bí nàlẹ́ ti kọ́ ẹ bá ń ṣàlàyé ẹ fún ọlọ́bàá ìsàlàyé. gẹ́gẹ́ bí àlàyé tó sọ bó ṣe yé mi wọ́n ní ayé àyè kò sọ̀rọ̀ parí lẹ́kọ̀ọ́ rárá wọ́n wá ní ní tó ń tọ́ka sí pé mùsọ̀lọ́tì alákọ̀ọ́kọ́ ọmọge epo tí ó ní ìtumọ̀ mẹ́rin ìtumọ̀ ẹ̀mílẹ̀ ọmọge. gbólóhùn mú sọ́nà ní ìtumọ̀ mẹ́rin ẹ̀sùnmọ́ bí ẹ̀sùnmọ́ bí kí o gba ayọ́ máa rí yìn. wọ́n ní nínú ìtumọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn wípé nǹkan bẹ̀ ó túmọ̀ sí pé ọmọge tó jẹ́ ọmọlúàbí tí kì í ṣe níṣìnà nǹkan bẹ̀. à ń pè ní mo sọ́nà ọmọge tó jẹ́ ọmọlúàbí. wọ́n ní ìkejì ń bẹ̀ ó túmọ̀ sí pé mùsùlùmí à ń pè mùsùlùmí ní mo sọ́nà. sọ́nà náà à ń pè ní mùsùlùmí ìtumọ̀ kẹta ń bẹ̀ ó túmọ̀ sí ó túmọ̀ sí ẹ tó ti máa rí. ìyàwó lé. ìyàwó bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ ó túmọ̀ sí pẹ́ni tí ò kì í ṣe ṣìnà. bẹ́ẹ̀ni. sọ wá ní nínú àyà yẹn wípé alákọ̀ọ́kọ́ yẹn nǹkan tó ń rìn fàásì òun ni ẹni tí ò tí ì máa rí tó jẹ́ ọmọlúwàbí bọ́lọ̀ sọ pé ẹni tí ó bá lágbára nínú yín láti náwó lérí ọmọge ọmọge tọjọmọlúàbí kọ́ lọ lè fẹ́ ọmọge tó jẹ́ ẹrú tọ́lọ́lọ́ mẹ́sàn ọmọge nínú méjèèjì mọ́ sọ́nà ọmọge tó jẹ́ ọmọlúwàbí àwọn ẹrú lọ́lọ́run lo fàtàyàtì fún àwọn ọmọge tó jẹ́ ẹrú ẹni tí parí ọba ti wá kálá ti fẹ́ ọmọge tó jẹ́ ọmọlúwàbí kọ́ lọ lè fẹ́ ọmọge tó jẹ́ ẹrú torí ìnáwó ọwá ní ìdájọ́ tó wà bẹ́ẹ̀ ni pé ẹni tó bá ti wá fẹ́ ẹrú tó jẹ́ ọmọge yẹn tó bá ti wá wà ní abẹ́ ọkọ òun náà kò gbúdọ̀ ṣe ṣìnà tírú ẹrú bẹ́ẹ̀ tó bá wá ṣe ṣìnà tó dẹ̀ ti wà ní abẹ́ ọkọ irú ìyà tó máa fi jẹ ọmọge tó jẹ́ ọmọlúàbí ti alákọ̀ọ́kọ́ tó kọjá lọ́kọ̀ yẹn ìlàjì ẹ̀ tó máa fi jẹ ẹrú tó wà ní ọkọ tó bá ṣe ṣìnà. sókílíà a wàá béèrè pẹ̀lú ìyàwó kejì kílíà ọyá wa complete yẹ. òun ni ẹgbà ọgọ́rùn-ún búdàlà wọ́n wá ní ẹtọ́ bá jẹ́ ẹrú tó ti má rí tó bá fẹ́ fi ìyà tó fẹ́ fi jẹ ẹrú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ ẹrú ajẹ́là jì ti ẹni tí ò tí má rí tó ó túmọ̀ sí pé kò sí ilẹ̀ kò tí ì sí bí láti lẹ́kọ̀ọ́. ó àìdénú òkò lílẹ̀ nù ayà yìí ẹ̀hẹ́n ìtọ́ dàrú mọ́ àbá lọ́wọ́ nísìnyí ni pé bó o làwọn ti fi sẹ̀rí pé kò sóko àbí ìdáfẹ́ bèrè kọ́ àwọn tó lọ àyà yìí sí pé kò sóko bó wọn ti fi sẹ̀rí kò sóko no ẹ gbọ́dọ̀ ṣàlàyé tiwọn náà kò yé tá n lè bá mi ṣàlàyé tiwọn òun ni mo kọ́ sílẹ̀ gan o mo ti ṣe kọjá o tá n lè bá mi ṣàlàyé ẹ̀ ọ̀ya. Oh, yeah adégbégbá ẹ má bọ̀ ń bí. sàwọn ìlú bàbá nǹkan tó fi dàrú mọ́ wọn ni wípé lára ìtumọ̀ tí mùsọ̀lá tún ní nínú mẹ́rẹ̀ẹ̀rin wọ́n mú kan nú ẹ̀ tó jẹ́ obìnrin tó wà lọ òun náà fi ń tú gbogbo àwọn nǹkan tó ń tú yìí náà fi wá sọ yí ìtàkọ́kọ́ tí ọlọ́run wí obìnrin tó wà ní ọkọ ló ń túmọ̀ sí obìnrin tó ti wà ní ọkọ làwọn tú sí so táwọn bá fẹ́ rìfà kì í máa rìfà sí lọ́n fi sọ yí ṣé bí ẹ̀yin sọ kókó ló wà fóbìnrin tàkọ́kọ́ báwo la ṣe fẹ́ kókó sí méjì nínú tìsàlẹ̀. ẹ ẹ lọ bí àyà òun ẹ lọ síbi fàyín ọ̀sẹ̀nà fàyídà ọ̀sẹ̀nà ẹ máa gbọ́ o bí ọmọ ẹrúbìnrin ẹ máa gbọ́ o ẹrúbìnrin tó wà lábẹ́ ọkọ lanifa yíra ọ̀sẹ̀nà bẹ́rù yẹn bá ti wà lábẹ́ ọkọ kí lọ́gàn láyà wọn mọ́tò gbé fàyín àtàyìnà bífà àyíṣàtìn ẹrú tó wà lábẹ́ ọkọ òun ẹ máa gbọ́ o tó bá wá sèṣì náà fáàlẹ́ yìí náà nísìfù má àlálẹ́mọ́sọ̀ náà ìlàjì ìyà tá tó wà lábẹ́ ọkọ ní ọ̀jẹ̀ sẹ́wọ̀n pé mùsọ̀nàt ń túmọ̀ obìnrin tó wà lábẹ́ ọkọ abẹ́ẹ̀kọ́ sẹ́wọ̀n pé gbọ́dọ̀ mùsọ̀nàt nínú túmọ̀ mẹ́rin dáa fún ń túmọ̀ obìnrin tó wà lábẹ́ ọkọ wọ́n wá ẹ máa gbọ́ ibẹ̀ ń gé yọ́pọ̀lọpọ̀ fàyínì hùsìnà tí obìnrin ẹrú tó bá ti lè wà lábẹ́ ọkọ tán fàyídà ọ̀sìnà ẹ̀sìn fàyídà ọ̀sìnà obìnrin tá a ti fẹ́ sọ̀dọ̀ tó ti dẹrú ẹrú ni ó ti wá díyàwó fàyín àtẹ náà bífa aisha tí mo bá yìí náà bífa aisha tí lọ́ba lọ lè ṣe sí náà fáàlẹ̀ yìí náà ìyà tá a fi jẹ ẹ máa gbọ́ o mífìlù mọ́ alàlẹ̀ mọ́ sọ̀nẹ́t irú ìyà tá a fi ń jobin ní sífù mọ́ alàlẹ̀ mọ́ sọ̀nẹ́t ìlàjì ìyà tá a fi jobin tó wà ọkọ obìnrin tó wà ọkọ tó wà lábẹ́ ọkọ rẹ̀ kí rẹ̀ kánlẹ̀ lóko làwọn wá sọ pé a ah, mùsọ̀nàtù yìí obì tó wà lábẹ́ ọkọ ní túmọ̀ tó bá yẹ pé kálẹ̀ lóko ni ọlọ́ọ̀ni lájì ìyá ni ká fi jẹrú ọkọ̀ ọ̀sẹ̀ pín sí méjì ajá sí pé kò sóko nìyẹn ẹgbẹ́ lásán ọlọ́run wí nìyẹn kò sóko rárá nù sẹ́wọ̀n kí wọ́n ti nà ọ̀rú mùsọ̀nàtù tí wọ́n tú sí obì tó wà nílé ọkọ yẹn obìnrin tó wà ní ọkọ kọlọ́hún ń sọ ọmọge ọmọge tí èlọ́kọ tó bá ṣe sì ná lọ́lọ́hún wí ìròpó ti yé yín ṣe rí gbólóhùn òsàn náà tù ń túmọ̀ mélòó àkọ́kọ́ ọmọge tí ò ṣe sì ná abẹ́ẹ̀kọ́ tó sì jọmọ lúàbí abẹ́ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì abilékọ ẹlẹ́ẹ̀kẹta múmìnà ẹlẹ́ẹ̀kẹrin obìnrin tí ẹ̀ ṣe panṣágà abẹ́ẹ̀kọ́ wọ́ọ̀dù kan náà ni onítùmọ̀ mẹ́rọ wọ́n wá gé àyà wọn sókè wọ́n ló tókè wọ́n wá mú àwọn tó bẹ́ẹ̀ wá mú láti fàyídà ọ̀sìnà tóbìnrin tó jẹ́ rúbà ṣe sìnà lẹ́yìn ìgbà tó wà lábẹ́ ọkọ fàyídà ọ̀sìnà tóbìnrin tó jẹ́ rúbà ti wà lábẹ́ ọkọ tán tó ti wà lábẹ́ ọkọ tán fàyín àtẹ̀yìntún nàkíní àtẹ̀yìn nàbí fàyíṣàtìn tọ́ba wa lọ ṣe sìná ẹrú ni ó ti wà lábẹ́ ọkọ ọ wa lọ lè ṣe ká. fàlẹ́hìnà ìyàtà fi jẹ́ mithilu mọ́ alalimọ́ sọ̀nàtì wọ́n wá tu tiwọn ní sífù jèrè ní mọ́ alálẹ́ mùsọ̀nàtì ìlàjì ìyà mùsọ̀nàtì yẹn wọ́n wá tu lóbìn tó wà ní ilé ọkọ obì tó bá sì wà ní ọkọ ní ìjìyà rẹ̀ ní kíni oko ní wọ́n wá ní a ọlọ́wọ́n ọ̀gbọ́dọ̀ sọ pé kádókò sí méjì tó rókò ṣe pín okò ṣe pín bọ́lọ̀ ń bá ní káfíà jẹ́rú tó wà lábẹ́ ọkọ tó dọ́sì náwó tó wá níláàjì obìnrin tó wà nílé ọkọ tọ́jọ́ ọmọlúàbí láàfi jẹ́ ajá sí pé àádá okò sí méjì okò ṣe pín nígbà tó kò ti ṣe é pin kò sínú sẹ̀ríà nù ajásí pé ẹgbà lọ́lọ́hún ń sọ ajásí pé ní tó wà lé ọkọ gangan ìyàtọ̀ lọ́n fẹ́ kábi jẹ́ gangan ní kíni ẹgbà tọrẹ ẹgbà ló ṣe kíni ló ṣe pin ọlọ́ọ̀ni ìlàjì obìnrin tó bá wà lé ọkọ ìlàjì ìyá rẹ̀ tó bá ṣe sì ná ìlàjì ìyá òun ni kẹ́ ẹ fi jẹ ẹrú tóun náà wà ní abẹ́ ọkọ àwọn wá rí i pé kò ṣe é pín ajá sí pọ́bìnrin tó bá wà lábẹ́ ọkọ ìyá tó lọ́n fẹ́ ká fi jẹun náà ni ẹgbà ọ̀ndrẹ́dì táàmù wa nẹrú ní fífítì ṣé ẹ rí i pé tùmọ̀ mùsọ̀nẹ́tù òun ni wọ́n yí làwọn wá ń sàlàyé pé mùsọ̀nàtù tó wà ń bẹ̀ yẹn kì í ṣe mùsọ̀nàtù obìnrin tó wà nílé obìnrin tọ́jọ́ mage tó ṣe sì ná lọ́lọ́run ọba ń sọ nígbà tọ́lọ́run fẹ́ bẹ̀rẹ̀ àyà ó ní wàá mọ́lámísẹ̀ tí mi ń kún tó lán ẹni tí ọ̀lágbára owó nu yín ayé ń kí àlìmúsọ̀nàtì mọ́mìnàtì kọ́ fẹ́ ọmọ ge mọ́mìnì mùsọ̀nàtù tàkọ́kọ́ kí ni túmọ̀ ẹ̀hẹ́n ọmọge tó jẹ́ múmi nìyẹn tọ́jọ́ mú tó bá dẹ́sì náwó kí láṣẹ fún mùsùn náà tù sàlẹ̀ náà ọmọge ní túmọ̀ bẹ́ẹ̀ bá ti tu ládé lébò ti dọ̀rọ̀ rú àwọn tu ní ìtòsí yẹ kí wọ́n tu ní kíni ìtumọ̀ ẹ̀ ni pé àwọn ọmọge tó wà lókè yẹn o tí wọ́n jẹ́ ọmọlúàbí tí wọ́n jẹ́ ọmọge tá a sọ pé tẹ̀ bá lè fẹ́ tírò àwọn ọmọ yẹn bá dẹ́sì náwó ìlàjì ìyà tí wọ́n jẹ òun lẹ́ẹ̀nà ẹrú tó bá wà ní gbólóhùn mùsọ̀nàtù yẹn ó yẹ wọ́n tu ní mùsọ̀nàtù tòkè wọ́n wá tu ní mùsọ̀nàtù míì mi ìrò kó yé mùsọ̀nàtù ní tùmọ̀ mélòó ìtumọ̀ àkọ́kọ́ ọlọ́mọge tí ò ṣe sìnà tọ́jú ọmọlúwàbí mùsọ̀nà lápè obìnrin tó wá mọ́mìnà mùsọ̀nà lápè obi tó bá wà lábẹ́ ọkọ mú sọ́nà lápè obi tí ì bá ṣe sìnà tí ì sàṣẹ́wó nítorí kọ́ wù kọ́ jẹ́ mú sọ́nà ni ọmọ jẹ́ ó di túmọ̀ mélòó nígbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ ọlọ́run lẹ́ni tí ó bá lágbára láti fẹ́ mú sọ́nà nínú yín ìtumọ̀ ẹni pé ọmọ gé tí ì sàṣẹ́wó ẹni tí ó lágbára láti fẹ́ láàrin yín kọ́ lọ lè fẹ́ ẹrú bẹ́ẹ̀ bá wá fẹ́rù yẹn tán ẹ mọ̀ yẹn wọn lálẹ́ ẹ sanwó lórí wọn ẹ tọrọ wọn mi tó ti yẹ kí ẹ béèrè wọn ẹ béèrè wọn bẹ́ẹ̀ táwọn náà bá ti wá wà lábẹ́ yìí tán tí wọn bá dẹ́sì náà wò irú yàtẹ́ fi jọ ọmọge tó bá ṣe sì náà ìlàjì ẹ̀ lẹ́ẹ̀fi jẹ àwọn sókílíà irú yàtẹ́ fi jọ ọmọge tó bá jẹ sì náà ìlàjì ẹ̀ lẹ́ẹ̀fi ṣe kíní lẹ́ẹ̀fi jẹ irú tó wà lábẹ́ mùsọ̀nà tù kejì yẹn tó wà níbi ìfàyídá òsínà tí wọ́n bá àwọn ọmọ ẹrú tẹ́ ẹ fẹ́ tí wọ́n bá di ìyàwó lábẹ́ ẹ̀yìn tán fàyín àtẹ́yìn nàbí fàáyíṣàtìn tí wọ́n bá wá ṣe sìnà fa alẹ́ ìhìnà ìyà tẹ́ fi jẹ wọ́n nísìfú mọ́ alálẹ́mọ́sọ̀ náà tì ìlàjì tẹ́ fi jẹ mọ́sọ̀ náà tà kọ́kọ́ tá a sọ kí ni mọ́sọ̀ náà tà kọ́kọ́ tó lọ́n sọ kí ni ìyà tó bá ṣe sìnà. Eh? ẹrú tó wà lábẹ́ ọkọ tó bá ìsìn náà kí ni tiẹ̀ ok tá a bá tún mú sọ̀nà tù kejì tìgẹ̀yìn yẹn báwọn ti yàn dọ̀rù ti tu tí wọ́n ní fàálẹ̀ ìyàtẹ́ fi jẹ tí wọ́n ní fàyín fàyídá òsínà táwọn ẹrú yẹn tí wọ́n bá wà lábẹ́ yín fàyín àtẹ́yìn nàbí fàyíṣà títí a bá ṣe sì ná fàálẹ̀ yìí ná ní sùn mọ́ alàlẹ́ mọ́sánà ìlàjì ìyà ń bẹ fóbìnrin tó wà nílé ni wọ́n jẹ tọ kí lọ bí tọ́wà ní ọkọ̀ kí ni jìyà tiẹ̀ kálẹ̀ lóko sóko ṣe pín sí méjì wọ́n ní tọ̀ òkò ṣe pín o ọlọ́run sì ní lájì ìyà sẹ́mi pé táwọn sọ́yẹ̀ tẹ́lẹ̀ náà ni pé kò sóko nílẹ̀ ní Islam sẹ́mi pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nu wọ́n kàn ní tọ̀ àti sọ́yẹ̀ tẹ́lẹ̀ náà pé òsóko mú sọ̀nà tì ní obìnrin tọ́wà ní ọkọ̀ ní túmọ̀ ọlọ́run sì ní ìlàjì tá a fi jobi tó bá wà lé ọkọ ìlàjì ẹni ká fi jẹrú tó bá wà lábẹ́ ọkọ a ní òsókò tẹ̀tẹ̀lẹ̀ ìjìyà tí sì ń bẹ́ńlẹ̀ táwa fara mọ́ òun náà ní ẹgbàá ajá sí fifty náà ní ọ́ jẹ ṣé ẹ ti rí bí wọ́n ti dàrú tá n lè sọ bí wọ́n ti dàrú fún mi nísìnyí tá n lè sọ bí wọ́n ti dàrú ọ̀ya afa yìí sọ. ibi mú sọ náà tẹ ok. tọ́lọ́hún sọ lókè nínú àyà náà wọ́n wá lọ mútùmọ̀ tí wọ́n wá. abẹ́ ni. ẹni tó ti máa pé wọ́n máa lóko ni nígbà bá kókò lẹ̀ máa ń sọ òkú sókò ẹ̀ lóko sókò nìyẹn òkò ṣe pín àìsí pín tí ò ṣe pín kò sí ní jẹ́bẹ̀ ọlọ́mọge sì ní tọ́wọ́ ṣe sì ná ẹgbẹ́ mélòó ni ó jẹ́ ọlọ́run sì ní ìlàjì táànà ọlọ́mọge tó ṣe sì ná ìlàjì ń ní ká na ẹrú tó wà lábẹ́ àwọn wá tún mú sọ̀nà sẹ́rí mú sọ̀nà tó wà ń gbẹ̀yìn ká ní kọ̀ọ̀bá ní alifu alam wọn àbárọ̀ náà lọ. nísìnyí ẹ máa wo ẹ máa wo yóò yẹ yín nísìnyí yóò yẹ ẹ fara wa yóò yẹ nísìnyí ẹnìkan ń bọ̀ báyìí mọ̀kàn ní à ah, ẹ o ọkùnrin kan ní ń bọ̀ yìí ọwọ́ adébíọ́ ẹ o wa kí mi Ibrahim mo wà láfíà ni ọwọ́ àjòkó tì mí ìgbà tí ń bọ̀ lẹ́ẹ̀kan mo kan pàtó débi tí bá sọ̀rọ̀ ní ẹwọ ọkùnrin yìí ṣe ń gbọ́kùnrin yìí ń túmọ̀ pé mo ti mo ti recognize ẹ̀ abẹ́kọ́ ṣe rí ibi tọ́lọ́ bá ti lálẹ́ fún alam kíní òun ti kọjú tún recognize ẹ̀ ni wọ́n ń pè ní lil'adi dìkiri ẹ́ ẹ́ àti kí lọ wá lò fún di mọ́ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan àbí ìsọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ni sẹ́ẹ̀mọ̀ pé tá bá ti lo di fún nǹkan àti mọ̀ nǹkan yẹn alifu aláàmù yẹn di ní túmọ̀ ní túmọ̀ pé àwọn ọmọge tí mo lókè lẹ́ẹ̀kan ni mo ń rí fásitì sí nísàlẹ̀ ń bí o káníkọ̀ lálífù aláàmù ni a lè tu ní adélébọ̀ tó wà nílé ṣùgbọ́n musa náà nítumọ̀ méjì ń jáde lébọ̀ ká mu ju méjì nu àyà yìí ń jáde lébọ̀ yìí ń jẹ́ ọlọ́mọge tí ọ̀lọ́kọ́ in tó ti wá mọ́lọ̀ ń lo alifu alam èyí tó sọ lókè nínú ṣe kíni ká ní kọ̀ọ̀fà alifu alam sí ni a tù ní sóyè yín sóyè báyìí ta ni ọba ṣàlàyé mo ṣàlàyé o. bí àbára ẹni sàlàyé kò yé nu ọyà adé gbígbà afa yìí wọ́n nà má bọ̀ adé ọyà ẹ wọ́n nà má bọ̀ ẹ má rárá yín lọ́wọ́. àkọ́kọ́ nǹkan tí wọ́n kọ́kọ́ ṣe wọ́n máa fẹ́ tú àyà yìí pé wọn ò ní bẹ̀rẹ̀ látòkè. wọn wọ́n mú. níbi fàyídá òsínà ibi wọ́n ti mú tí jẹrú tó ti wà lábẹ́ ọkọ tó bá ṣe ṣìnà ìyá tá a fi jẹ òun ni ìlàjì ìyá músọ́nà tó tó bá ti sọ músọ́nà lásán tó wọ́n ti sọ pé músọ́nà kan ti wà tẹ́lẹ̀ so ara tó bẹ́ẹ̀ kọ́kọ́ fi dàrú nìyẹn so wọn ò ní tú lódìdí statement rẹ̀ kì í wá bẹ́ẹ̀ so lọ́dọ̀ àwọn tó ń ṣe òyìnbó kan kò rí bẹ́ẹ̀. wọ́n wàá tú músọ́nà oníkíní. wọ́n kàn tún ní obìnrin tó wà ní ọkọ. torí pé túmọ̀ ẹ̀ náà wọ́n ń tú bẹ́ẹ̀ tẹ́tẹ́lẹ̀. bẹ́ẹ̀ torí ó wà lára àtúmọ̀ músọ́nà mẹ́rin pẹ̀lú so tó bá ti tú yẹn ọmọ máa dàrú pé kòkò ah, ṣe é pè dámi sí pé kò sókò nìyẹn ẹ̀rọ jókòó jẹ́ bílálà nìkan ló wà fún oníṣìnà ṣùgbọ́n tí a bá yẹn. wọ́n wà ní bílálà wọn náà jẹ́ fifty. fifty ṣùgbọ́n tí a bá gbọ́ yà yẹn láti bẹ̀rẹ̀ bọ́lá ń ṣe ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ó fẹ́ fún àwọn tí ò lówó láti fẹ́ ọmọdé mùsùlùmí nírọ̀rùn ni ó ní tó bá lówó láti fẹ́ ọmọdé tó jẹ́ mùsùlùmí lọ fẹ́ tó dẹ̀ jẹ́ mùsùlùmí so èyí tó wà nísàlẹ̀ ó ń rìfáàsì tòkè ni torí ó ní alifu wàhálà so ó sọ ibẹ̀ àti kùdí ó wà mbẹ̀ ó sọ ibẹ̀ mo ti sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ o òun ni kẹ́ àwọn musọ́nà tí ń sọ lókè ìyàtà wọn jẹ tí wọn bá ṣe sì ná nǹkan báyìí ni ìlàjì ẹ̀ ní ẹ fi jẹ́ ẹrú musọ́nà ti sàlẹ̀ yẹ ìtumọ̀ musọ́nà ti ọyá àlàyé tiẹ̀ lórí ẹ̀ wọ́n rí sí o ọyá lọ́lẹ́lẹ́sọ ni pé músọ́nà tó wà lókè yẹn músọ́nà tó wà lókè yẹn àwọn ò lè tú sí ọmọbìnrin kò sí ikọ́ kí ni mo fi ní kò àwọn ò tú sí ìhùmọ́sọ kò ṣeé tú bẹ́ẹ̀ ọlọ́run tí a bá fi lè tú bẹ́ ọ̀rọ̀ ṣe gíní yóò dàrú tó rọ̀ ní ẹni tí ó bá lágbára láti fẹ́ mú sọ̀nẹ́ẹ̀tì ṣé tá a bá tú lóbìnrin tó wà ní ọkọ séyìn ọlọ́ fẹ́ obì lábẹ́ ọkọ rẹ̀ mo ti sọ yẹn náà lẹ́ẹ̀kan abẹ́ ẹ̀kọ́ ni ló fi jásí pé mú sọ́nà yẹn yìí ti ń túmọ̀ lọ́mọ gé tí èsè gíní ọlọ́run lẹ́ni tí ó lè fẹ́ mú sọ̀nẹ́ẹ̀tì mú sọ̀nẹ́ẹ̀tì ní ń túmọ̀ obì tó wà lábẹ́ sọlọ́wọ́ wà lẹ́ntì ọ̀lẹ́ fẹ́mi náà wà lábẹ́ ọkọ sọlọ́wọ́ sọ bẹ́ẹ̀ mùsùlùmí náà tí wọn ò ní tùmọ̀ tá a fẹ́ fún jọmọgé tí ò sí ilé ọkọ lọ. òun lọ́lọ́run sọ ni òun lọ́ba mu kọ́ òun lọ́lọ́run sọ ni àwọn ni wọ́n yọ̀ lọ́lọ́run padà òun lọ́ba mu kọ́ ìtọ́lọ́run sọ gẹ́gẹ́ nu àwọn ni wọ́n ṣe kí ni tí wọ́n bá sì yí padà òun náà ìsàlẹ̀ wọn ti mú wọn ò lè mú láti tí wọ́n bá ti mú lókè kí ni ó ṣe àṣírí ó tú.

obìnrin tó jẹ́ ọmọlúàbí tó jẹ́ ọmọge tó jẹ́ múmìnì fáwọn mọ́láka ti àìmọ́lùkùn kó lọ lè fẹ́ ẹrú mí fàtàyà ti kùn tóun náà jẹ́ ọmọge hmm. ẹ ó yẹ kọ́ra ẹ ti gbé wa láti ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹrú tọ́jọ́ máa òun ń sọ bọ̀. kò sọ̀rọ̀ adélébọ̀ rárá àwọn wá tu ní láti rọ́nà lọ ọlọ́run ọ̀sọ̀rọ̀ àwọn adélébọ̀ wà ń bẹ̀ ni mo fi lọ́lọ́run ọ̀sọ̀rọ̀ òkó ń bẹ̀ rárá tọ́lá adélébọ̀ ló ní oko adélébọ̀ tọ́lọ́run sọ ń bẹ̀ adélébọ̀ tó jẹ́rú táàfìyà ìlàjì ọmọge tó ṣe sì náà jẹ abẹ́ẹ̀kọ́ ni ọlọ́run sọ̀rọ̀ jìyà délébọ̀ ń bẹ̀ rárá àwọn ni wọ́n tú mú sọ́nà yẹn tìsàlẹ̀ ni wọ́n tú o wọ́n gé tókè dànù wọ́n wá yọ ẹnu bí tí wọ́n fẹ́ fi dá nǹkan rú wọ́n sì dàrú ni mo fi ń sọ pé nǹkan dàrú mọ́ wọn ní ọyá sàlàyé àbá. ọlọ́wọ́n sọ sàlẹ̀ pé fàyídà sínà àwọn ẹrú ta ní kẹlọ fẹ́ lóbìnrin yìí tẹ́ bá ti sọ wọ́n di ọmọlúwàbí àti tẹ́ bá ti sọ wọ́n di abilékọ. lábẹ́ yín. lábẹ́ yín fàyín àtẹ̀yàn ìbífà ìṣàtì tí wọ́n bá wá ṣèbàjẹ́ àti tí wọ́n ṣe ṣìnà fàálẹ́yìnà fàálẹ́yìnà nísùmọ́ alàlùmùsọ̀nàtì ìyà tẹ́ máa fi jẹ wọ́n ìyà àwọn ìyà tó fi jẹ àwọn mùsọ̀nàtì tó wà lókè ìlàjì ìdajì nísùkù ìdajì ìyà tó máa fi jẹ àwọn mùsọ̀nàtì tàbí bá yín sọ lókè yẹn ìdajì ìyà yẹn tẹ́ máa fi jẹ wọ́n àwọn ọmọge mùsùlùmí àwọn ọmọge mùsùlùmí tó jẹ́ obìnrin tó ti tó ti wà ní ilé ọkọ. ìtò jẹ́ àmọ̀ pé ọlọ́run sọ ni alifu alamu tó ṣe kí ni tó wà ń bẹ̀ tó alifu alamu ò ní wá àfẹni tá a bá ti sọ̀rọ̀ ẹ̀. ó ń tọ́ka pé àwọn tá a ti sọ̀rọ̀ wọn. bárakàlá fi ọyá sàlàyé tiẹ̀ náà sàlàyé tiẹ̀ náà. sọ pé kò sí òkò lílẹ̀ ní Islam wọ́n dẹ̀ wá ẹ̀rí fún kò dẹ̀ sí ẹ̀rí fún Islam ṣùgbọ́n wọ́n á fẹ́ rí kò sẹ́rí fún Al-Qur'an wọ́n múra wọn. kò sẹ́rí fún Islam náà Islam tó wù náà ni ọ̀ráìtì oníkọ̀sẹ́rí fún Islam kò sí fún Islam náà tẹ́tẹ́lẹ̀ eh, òkú ń bẹ ní islam bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kò dẹ̀ sẹ́ẹ̀rí fún ìtí wọn wẹ̀rí fún kò sẹ́ẹ̀rí fún wọ́n fẹ́ rúra ọmọ abẹ́ bíi pé ọlọ́run bá lè kí ọlọ́run sọ̀rọ̀ ọmọge pé tẹ́bá fẹ́ fẹ́ yàwó ẹ̀rù tẹ́bá fẹ́ ọlọ́mọge tí ó kẹ́gbẹ́ kò sì sìn ní ọlọ́mọge ọjọ́mọlúàbí tẹ́bá lágbára àti fẹ́ ẹ lọ fẹ́ ẹrú lẹ́yìn ìgbà tẹ́bá fẹ́ ọdún tẹ́ sọ wọ́n di ìyàwó abẹ́ ẹ̀yìn tó wá ṣe sìn náà ìjìyà sì ń bẹ fún ẹni tó bá ṣe sìn náà tó jẹ́ ẹrú tó jẹ́ ọmọ ọ̀dọ́ gbogbo wọn náà ní ọgọ́rùn-ún ni ìjìyà tí ń bẹ fún nìyẹn ọgọ́rùn-ún dára ni ó ṣe é pín ṣùgbọ́n ọ̀rọ̀ pé kalẹ̀ ẹ̀ ló kókó kú kò ṣe é pín títí tí òbí tẹ́ni òfin bọ́ lára rẹ̀ lọ́lọ́run balẹ̀ ìkọlá ń sọ báyìí ṣùgbọ́n àwọn fẹ́ wá ẹ̀rí fún ni wọ́n fi wọ́n fẹ́ rọ́jú pé kò wọ́n sọ̀rọ̀ nípa pé kálọ nígbà tó wọn balẹ̀ ìkọlá sọ pé tó bá ti ṣe sí náà lópin ìgbà tó kò ti di ìyàwó onílé wọ́n sọ̀rọ̀ wọ́n sọ pé wọ́n sọ̀rọ̀ nípa pé ọlọ́mọge mọ́ wọ́n sọ̀rọ̀ nípa ìyá. wọ́n wá tú múúsọ náà sàlẹ̀ wọn ò tú sí èyí tó wà lókè mọ́ wọ́n wá tú sí ti lógàmì tú sí pé obìnrin tó wà ní ilé ọkọ obìnrin tó sì wà ní ilé ní tó ti zìnà kí láti fún kí láti fún sókò sí pín wọ́n kàn ní dẹ́fì màbí kò sókò ní ìsìlámù nù torókò sí sí kí ni ọlọ́run sì ní lájì obìnrin tó bá wà lé ọkọ ìlàjì yìí obìnrin tó wà lé ọkọ láàfi jẹ́ ajá sí pé obìnrin tó wà lé ọkàn tó bá ṣe sìnà blára láti kí ni lánà lọ́lọ́run fi ní ká fún eléyìí náà nílájì ti èyí tọ́jọ́ ọmọlúwàbí tó wà lé ọkọ ìlàjì ìyá lè yọ jẹ bẹ́ẹ̀ ni músọ́nà bẹ̀ kì í ṣe músọ́nà obìnrin tó wà lé ọkọ músọ́nà obìnrin ọmọge tí ètí ní ọkọ rárá ni àwọn wá tu nítu ẹni tó ṣe kí ni láti lè fi bí ọ̀rọ̀ kò sókò sókílíà tátún lè bá ń sàlàyé ọ̀yà àfà àláfíà àbí ìyàtọ̀ díẹ̀ tẹ́mi kọ́ mú wá níbi ọ̀rọ̀ yẹn òun ni pé áyà tí à ń sọ yìí kò sọ̀rọ̀ òkú ń bẹ̀ rárá kò sí kọ̀dẹ̀ sọ̀rọ̀ omi tó wà ní ọkọ̀ sí níbi àyàkejì tí ṣé kì í sọ gangan ní ọ̀rọ̀ òkú ti wáyé ní suratul nisa'i nọmba fifteen yẹn ibẹ̀ gangan ní ọ̀rọ̀ òkú ti wáyé tí ó fi dásí pé inú hadith ni anabu muhammad sallallahu alaihi wa sallam ló ti padà wá parí ọ̀rọ̀ yẹn wípé àwọn obìnrin tó bá ṣe ṣìnà wípé nǹkan tó máa padà ṣe fún kí wọ́n ka mọ́ bóyá àwọn mẹ́rin rí ni tí wọ́n ka mọ́ wípé bóyá kí wọ́n tì mọ́lé tó bá tì mọ́lé ibẹ̀ náà yóò wá kú sí tàbí kọ́lọ̀ ń padà wá mú ọ̀nà mi wá ọ̀nà mi tọ́lọ̀ máa wá mú wá yẹn lànà bọ̀ ní bẹnu àdìsí muslim ó wà ní àdìsí muslim so kò sí àyà ọ̀ọ́ká sọni ló kò rárá nínú àyà òní mùsọ̀nà àti yẹn kò sí bẹ̀ rárá àfikún tẹ̀mí nínú yẹn. ẹ̀rí kan wọ́n tún mú wá yìí nínú ẹ̀rí tí mo mú wá tí mo ń sáyé látàárọ̀ ẹ̀yẹ ń tó àlàyé mi ṣe kẹ́ gbọ́ sẹ́rẹ̀ ń tọ́fẹ́ sọ fún abẹ́kòsókò nù ṣẹ̀dí àsìlámù kò ní í gbé wà mọ́ lámẹ́sẹ̀ tí mi ń kún tọ́wọ́lá kò ní í gbé láti tó bá fi gbé látòkè òun òní ṣe kí ni kò ní rọ́nà lọ ibi tí ó ti gbéṣẹ́ ni gbé fáyidá ọ̀sẹ̀ náà táwọn ẹrú yìí bá ti wà lábẹ́ yín fàyín àtẹ́yìn nàbí fa àyíṣàtìn tí wọ́n bá wá ṣèbàjẹ́ ńgbà náà fa àlè ìhìn náà ìyàtẹ́ fi jẹ wọ́n ní sífú mọ́ alálẹ́mọ́sọ̀nẹ́ẹ̀tì ìlàjì ìyà tẹ́ fi jẹ mọ́sọ̀nẹ́ẹ̀tì ni wọ́n wàá tú mọ́sọ̀nẹ́ẹ̀tì yẹn lóbìnrin tó wà ní. ṣé ẹ mọ̀ pé tẹ̀tẹ̀lẹ̀ àwọn ti ń tú àyà yìí títí wọ́n fẹ́ kó yé wa ni pé kò sóko lílẹ̀ abẹ́ẹ̀kọ́ wọ́n wá ní ẹ̀yin tẹ́ ẹ lóko wà á bí yín léèrè pé ọlọ́run ní ìlàjì ìyà tẹ́ fi jẹ ẹrú tẹ́ẹ̀fì jọmọlúàbí tó ṣe sì náà ń lé ọkọ ìlàjì ẹ̀ ní kẹ́ẹ̀fì jẹ́ ẹ̀yin lè sì sọ ní ìsègbè kálẹ̀ lóko sóko ṣe pin ni kí lèyàn náà sọ èyí ò lóko wọn wà ní tọ̀sẹ̀ tí rí kágbá lọ́wọ́ wà nísìnyí kò sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè yóò ṣe kí ni ni ó sọ wọ́ọ́lẹ̀ fún wọn wọ́n lọ́lọ́ ní fàyídá òsínà obìnrin tó jẹ́rú tó bá ti wà nílé ọkọ tán fàyídà àtẹ́yè kínní fàyídà àtẹ́yè nàbí fàyíṣàtìn tó bá fi lè dẹ́sí náwó fáàlẹ̀ hinna ìyàtẹ́ fi jẹ́ nísìfú mọ́ alálẹ́mọ́sọ̀ náà ti ìlàjì ìyà tẹ́ ń fi ń jobìn tó wà lábẹ́ ọkọ tó ṣe sí náà ni wọ́n wà nítọ̀ kí lẹ́yìn sọ pé ń fi ń jẹ ìyàwó lẹ́sọpọ́lọ́ ní ká fi jobìn tó wà lẹ́kọ̀ọ́ á sọ pé òkò ni. Wa wọ́n wá bíi apẹ́ ọlọ́run ní lájì sóko ṣe é pín á ní kò ṣe é ti ní kò ṣe é ni tọ̀ kí lọ́wọ́ á kù báyìí á lè gba wọn tọ̀ sẹ́ẹ̀dì pẹ́gbà lọ́wọ́ sí bí wọ́n ti wí wọ́n wọlé àbí ọ̀wọ́lé sọ wọlé àbí ọ̀wọ́lé wọ́n wà torí jẹ eléyìí tọ́jẹ́rú yìí eléyìí ó jò didi tí ó jọgọ́rùn èyí tọ́jẹ́rú yìí tí ó jẹ́ bẹ́ẹ̀ ọba gbọ̀n kan míì kun ọlọ àbí ọlọ ni mo fi láwọn kan bẹ tọrọ dàrú mọ́ ní àwọn kan bẹ táyé màkà ń segin ni ẹ jẹ́ àgbè látòkè nínú ayé àwọn ọlọ́lẹ́ni tí ò lágbára láti fẹ́ ọmọge tọ́jọ́ ọmọlúwàbí láti fẹ́ kí nígbà tí ọ̀pọ̀ ọmọge òun kí ló pè é musonet àbí kí ló pé musonet ló pé musonet ló pa àwọn ọmọge ọwọ́ nítọ̀ kẹ́ni ń lọ lè fẹ́ ẹrú o tọ́bajọ́ ọmọge tí ọba wa fẹ́ kó sanwó kó ṣe gbá kó sanwó bẹ́ẹ̀rù yìí bá wa dábẹ́ rẹ̀ tán tóun náà di abilékọ lọ́dọ̀ rẹ̀ tọ́ba wa ṣe sì ná ìyà tí wọ́n fi jẹ mùsọ̀nẹ́ẹ̀tù mùsọ̀nẹ́ẹ̀tù wọ́n sọ lókè lẹ́kan mùsọ̀nẹ́ẹ̀tù wọ́n sọ lókè ìyà tó wọ́n jẹ tó bá ṣe sì ná ìlàjì rẹ̀ lẹ́rú yóò ṣe kíni tọ́mọkẹ́ bá ṣe sì ná kíni ìyà tiẹ̀ ok hundred àbí ìlàjì ẹ̀ láàfi jẹ irú tó wà ní mélòó ló wọ́n wá jẹ mùsọ̀nàtù yẹn bí ẹ bá bí wọ́n pé mùsọ̀nàtù yìí kí ló fi yé wa pé tòkè ni a sọ fún pé alifu wàhálà musa gíní alifu wàhálà musa ní ń sọ̀rọ̀ bọ́rọ̀ tá ti sọ ọ́ ọlọ́run ọ̀dẹ̀ sọ̀rọ̀ musa náà tún kan ṣáájú ju àwọn ọmọge òun lọ níbo ni wọ́n ti rádélé bọ̀ ẹ bí pé bolo ti rádélé bọ̀ nù àyà yìí kó júwèé bí tó ti rí ìyá adélé bọ̀ nù àyà yìí kò lè rí tọ́ba sì ti gé tókè sókè yọ jẹ lọ àfi kẹ́ ẹ sọ fún pé àyà kan náà gbogbo ẹ̀ jẹ́ àtú papọ̀ tọ́ba ti tú papọ̀ àti ní òsè kínní tọ́lọ́ sọ pé ni tí ò ní kápá láti fẹ́ mú sọ̀ náà tù tọ́ba ní mú sọ̀ náà tù òkè adélébọ̀ ní sáàmà fẹ́yàwó mọ́kọ lábẹ́ ni sọ́lọ̀ ń jẹ́sọ̀ yíhun àṣírí tú àbí òtú sóyè bàbá ẹ dákun sóyè owó jẹ máa ẹ dákun ẹni tí wọ́n bá ní tí òye kó tún sọ kí n tó lọ ẹni tó bá ní tó sẹ́kù tí tó rọrọ̀ òun ti dàgbòrò rú o àfi kẹ́yìn lè gbọ́ yé kẹ́ ṣàlàyé fẹ́ lómi sókílíà gbólóhùn mùsọ̀ náà tí wọ́n fi ṣe kíní wọ́n fi dàǹkan torí ìtumọ̀ mélòó tó ní tí wọ́n bá wá tútùmọ̀ tó wù wọ́n wọ́n gé àyà wọ́n wà bọ́ síbi wáyé fáyidá òsín náà ibẹ̀ wọ́n ti gbéṣẹ́ wọn gbogbo àwọn tí ń kọtí rẹ̀ lọ́wọ́ ibi wọ́n ti ń gbéṣẹ́ nu kò sì ní ìyẹn ju musa náà tọ́lọ́ sọ lókè yóò kàn dàbẹ̀ ń rú yóò wá bọ́ síbi tí wọ́n fẹ́ lò ń sàlẹ̀ ń bí yóò wá tú musa sọ̀lẹ̀ ní tu adélébọ̀ kò ní tú tu ọmọge tó bá sì dàrú mọ́ yín lọ́wọ́ ẹ yà fóònù lóga ẹ tẹ́ ń gbọ́ káàkiri ayé yìí sọ́pàfì bì kan ẹ lọ bí tíra tí a ń pè ní lisanu la arab the arab tongue èdè lárúbáwá òun ni dictionary tó lágbá jù nínú arabic language ẹ lọ wọnú ẹ tẹ ẹ bá dénú ẹ ẹ lọ lè wo ẹ lọ lè wo page ẹ lọ lè wo volume four volume four page one four four tẹ ẹ bá débẹ̀ ẹ bá tí o ń tíra yẹn sọ pé ní wàlímọ́rì àtù obìnrin tẹkúnù musona, àmà pé musona. bílí islam tọ́ba sí islam yóò máa jẹ́ mùsọ́nà wal afaf tí ẹ bá sase wọ́n àmà pé mùsọ́nà wal hurriya tọ́ba jọmọge lọ́mọlúwàbí àmà pé mùsọ́nà wat tazwij tọ́ba ti lọ́kọ àmà pé mùsọ́nà ó di mélòó tọ́ka mẹ́rin ni mẹ́rin ni ìtọ́lọ̀ wọn sọnù àyà yẹn ọlọ́mọge tí ò tí mari lọ́lọ́run sọ nínú òun lọ́sọ lókè ó tún wá fi alifu alamu pé bọ̀ ní àwọn wa tú musa náà tẹ̀lẹ̀ nítu obìnrin tó wà lábẹ́ ọkọ tó bá ṣe sìnà bílára lánàá òun náà torí pé ó kò ṣe é ṣe kíni ṣe ń tọ́lọ́ wọn wínú ọlọ́run sọ ti àwọn ṣe kíni wọ́n mọ̀mọ́ ni ẹ gba ẹ gba wọn ta pè láfa wọn ni àwọn tó àwọn kèfèrí tó kéwú tí wọn fẹẹ dá Ìsìlámù rú làáfà tí ń kọ́ wọn kéwú àwọn kèfèrí yẹn mọ̀mọ́ sọ̀tìyà sọ ni ó yé wọn wọ́n dàrú ni wọ́n dàrú gidigidi ni bẹ́ẹ̀ ọba sì múra kò lè rí sẹ́kìnì kò lè tó kò tó ni mo ṣe wá lọ mú ọ̀rọ̀ ngbà mo parí ti lóga tán tí mo yanjú ẹ̀ pé mo sọ náà tó tọ́ wà lókè yìí o àti tìsàlẹ̀ yìí ìtumọ̀ kan náà ní sẹ́kìnì ní túmọ̀ tọ́lá lífò wàhálà mú wà ń bi tí bálífò wàhálà mú bá sì wà ń bi kan yín túmọ̀ ọ̀rọ̀ tá a ṣe kíni tá a ṣe sókè ọlọ́mọ gétí ọlọ́kọlọ́ wí níbi kíní àti níbi ìkejì ẹ̀yìn gba mọ́ ìmọ̀lọ́mọ́rọ̀ Omar tọ́wà lórí mímbà rí mọ́ ànítọ̀ mọ́ parí ti lóga ẹjẹ́ wọn àyànjú ti sẹ̀ríà ti lóga ní gbólóhùn mọ́sọ́nà.

ó nínú àyà tó sọ̀kalẹ̀ ààyè ilẹ̀kùn fún sinẹ́ ń bẹ̀ kọ̀rọ̀ àná ha àwa kà á wọ́n wà àìní ha aha wọ́n àkọlù náà àfìlà káyì sí àfìlà káyì ló ó wà ní ẹyẹ sọ fún yín Muhammad lẹ oko àwa wà ń bẹ̀ àwa náà tún lẹ oko ó sojú yín ọfẹ yára tìgbà kó dé tìgbà tọba pẹ́ títí àwọn kan padà ń bọ̀ tí wọ́n máa sọ fún yín pé kò sí òkòónú alukurani o wọ́n sọ nù wọ́n sọ yín nù o wọ́n wàá jẹ́ kẹ́ ẹ sọ ọ̀ràn yín Ọlọ́run ọba nù o ẹ jẹ́ ń sọ fún yín dáadáa Ọlọ́run sọ àyà yìí kalẹ̀ o yìí sì ń bẹnu tìrọ Ọlọ́run ọ̀ràn yẹn sì ní bí èèyàn bá jábílẹ̀ kan lọ́kùnrin lóbìnrin tó ṣe sí ná ẹ lẹ́ lóko ẹ̀ẹ́sì lẹ́lókun pẹ̀lú ọ̀kan nu mẹ́ta ìdákọ́ mọ́tìlìbà yìí nà bí wọ́n bá jẹ́rìí takò tẹ́lẹ̀ rí mẹ́ni takò ó di mẹ́ni àwòkánilẹ̀ abalu àbọ̀bágbóyúndé lójijì tá àrọ́kọ ó di méjì awìlì ẹ̀yẹ́tìráf àbọ̀bájẹ́wọ́ fún rẹ̀ ó di mẹ́ta ó ní tí kanú mẹ́ta bá ṣẹlẹ̀ kẹ́ labílẹ̀ kọ́ ní oko ọ̀rọ̀ tí Umaru yẹn náà ń jẹ́rìí kókó wà nínú Islam mo wá padà síbi ọ̀rọ̀ mọ́mú Ṣáfì tí imaamu Shafi'i ń sọ pé lamu yakhtalifil muslimun gbogbo mùsùlùmí ayé ò yapa ẹnu gbogbo mùsùlùmí ò ṣe kíni wọn ẹnu fi anla rọjìmọ ala mamluk upẹni tọba jẹrú à elẹ ní oko wọn è lẹrú lóbi wọn è lẹ fi zina torí kó ṣe zina wàdálìkà ó ní torí pé lè anel ayata tọ́ra àyà àyà tá n kalẹ̀ kan náà ni o ní sáfì yìí sọ o ó ní dalat ń tọ́ka àlá àna nísfàmà àlá alàlè mùsọ̀nẹ́ẹ̀tì minal adab wípé lájì ìyà ti ń bẹ fún mùsọ̀nẹ́ẹ̀tì mùsọ̀nẹ́ẹ̀tì bẹ̀yẹn kí ni túmọ̀ ọlọ́mọge díẹ̀ ṣe sìnà abẹ́kọ́ tọ́wọ́ ṣe sìnà ó ní lájì ìyà rẹ̀ ní ọ̀jẹ̀ ó ní alifu wàlám ẹ̀ alifu wàlám ti ń bẹ́ bí mùsọ̀nẹ́ẹ̀tì gbẹ̀yìn alifu wàlám tí ń bẹ́bi musa tó ń sọ pé fàyídá mùsùlùmí tó ti gbẹ̀yìn tó ní fàyídá ọ̀sìnà tí wọ́n bá ti wà lábẹ́ ọkọ tán fàyín àtẹ́yìnà bí fáyíṣà tí wọ́n bá fi wá ṣe sí náà fáàlẹ̀ ìhìnà ìyàtẹ́ fi jẹ wọ́n nísfú mọ́ àlálẹ́mọ́sọ̀nà ti mí nàlẹ́ àdáàb ìlàjì ìyàtẹ́ fi jẹ obìn tọ́jọ́ mọ́gẹ́ lẹ́ẹ̀fì jẹ wọn ìyàwó níbẹ̀ lẹ́yìn tó jẹ́ ọmọ kí tó ṣe sí náà ìyàwó lẹ́ẹ̀fì jẹ ẹrú ìlàjì ẹ̀ lẹ́ẹ̀fì jẹ ẹrú abẹ́kọ́ ọwọ́ ni tó jẹ́ àmà ní alifu alam tó ṣe kí ni tọ́wọ́ àbí mùsọ̀ náà tún ti ìsàlẹ̀ ní rìfà fún wa pé mùsọ̀ náà tún sòkè ní ṣe kí ni sẹ́wọ̀n pé sábì ti kílẹ̀ pé kì í ṣe tọ́wà lé ọkọ mùsọ̀ náà tọ́wà lókè tọ́jọ́ ọmọ gidi ń kí ni ní báwí sókílíà ó kílíà ó nípa yìí ọwọ́ ni wàhálà hàdà lẹ́ni tá a sọ yìí fa inna nisfa hadil musanatil abqar ìlàjì ìyà tí ń bẹ fọlọ́mọge mùsùlùmí fi ayati suratu nur tí ń bẹnu suratu nur tó wà ní azani yàtú wà zani ó ní wà hadu alamati lẹ́tì tẹ́sínì òun ní ìlàjì ọgọ́rùn bílálà òun láàfún ẹrúbìnrin tí ń bá ń ṣe sìnà títí ó máa mélòó fifty sókèlè àbí òkèlè à lẹ́ni báṣẹ́ àlàun ní sọ béèrè mi o ẹlòmí ò gbọ́dọ̀ béèrè nǹkan mi o lẹ́ni eléyìí òun kí lókùn tẹ́ béèrè náà aleykum salam ìbéèrè àkọ́kọ́ mo fi àsìkò yìí dúpẹ́ bá ọlọ́njẹ́ kí a rí wọn pẹ́ òde tí wọ́n wá nípa ti hajj cousin àti ìyàwó wọn tí wọ́n ṣe wedding tó ṣe nìka ní ọ̀sẹ̀ bíi méjì ọlọ́jẹ́ tí a rí àwọn ṣètò akọ. àmì wọ́n yẹ kù. wíwá yín ó pọ́n wálé púpọ̀. ẹ ti bọ́ sínú ọ̀rọ̀ mi bá ń fa mo sì ní ká má sọ̀rọ̀ mi ìbéèrè lérí mọ́sí àlàyé ni ká kọ́kọ́ yanjú kí n wá fàyọ̀ ọ̀rọ̀ mi lẹ̀. lórí ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè nípa ọ̀rọ̀ sùn so mo lérò pé ó ó bá lọ nípa pé nínú àdìsí nípa tí wọ́n máa ń a máa ń gbọ́ àwọn àdìsí kan tó bá ń sọ̀rọ̀ sí náà wọ́n máa ń wá mú àwọn kíṣọ̀ kan wá nípa ọmọ Sayyidina Umar nípa pé Abdullahi gbogbo ó ṣe sì ná wọ́n nà ní bílálà títí tí ẹ̀mí fi wá bọ́ lọ́rùn ẹ̀ so èyí tí mo fẹ́ béèrè láàrin ẹ̀ ni pé kíṣọ̀ tí wọ́n máa ń mú wá yẹn pé ṣé kíṣọ̀ yẹn ṣó ní àlàáfíà nípa bí wọ́n ṣe máa ń. máa fún ilé ìsìlẹ̀ rẹ̀ ń jọ mẹ́jọ jazakumullahu khairan ta níbi ìlérí ìta yẹnjú tán yìí lérí ìta sọ tán yìí nítorí bá dàrú mẹ́ka kílíà gbogbo ẹ̀. àwọn bẹ́ẹ̀ ni a padà sọ̀rọ̀ tó kúnná mọ̀ ń sọ lẹ́ẹ̀kan pé ẹni tí ó sọ fún wa pé kò sí rọ́jímù nínú alukurani kò ní í gba nasikh wa mansukh wọlé pé wọ́n mú àyà kan wọ́n fi jarọ̀ kan manasakh min ayatin aw nunsiha anati bi khairin minha aw mithliha ẹ bá ń kan suratul baqara manasakh min ayatin ma nansakh min ayatin ẹ bá ń ka. ọlọ́run ní gbogbo àyà tá a bá yọ kó nù alukurani báyìí tá a há dànù báyìí a bá gbàyìn lágbè rẹ ẹ̀rántí ẹ̀ mọ́ náà ti bi khayri èyí tó da jùlọ láfún yín èyí tó da ṣe kí ni tó da jùlọ láṣẹ kí ni alámùtà àlàmùsẹ́yìn ọmọ ní pé ànàlá ni ọlọ́run lágbára lẹ́ni gbogbo nǹkan bọ́lọ̀ bá fi lè yọ àyà kan èyí tó dáa jùlọ ní segin ni ní bàwá síbẹ̀ náà ọ̀rọ̀ náà sì wá mọ̀ sọ á padà sọ ọ̀rọ̀ ni ẹni tí ó sọ ọ̀rọ̀ kò sí rọ́jímù yóò ní kò sí náà sì wá mọ̀ sọ torí kò ní gbà pé wọ́n ha àyà kankan yóò ní gbogbo àyà kọ̀ọ̀kan dúró tí kálukú ọmọ olùdájọ́ tó bá segin ni tó bá wù yóò wá dago kúránì rú wọ́n darúgbẹ̀yìn tọ́ba yá ẹ sọ pé kò sí o ọwà o ìtumọ̀ ẹni kọ́lọ̀ ń parẹ́ ni ọwọ́ àfi òfin òun sẹ́rí aha anabi wa Muhammad ni mo fi sọ pé ẹni tí ọba gba anabi wọlé ń tá a sọ kò ní segin ni kò ní gbà tọ́ra àyà kejì tá à ń túlẹ̀ kan nígbà tí tuma láyé wa lórí pé kò wà mọlọ́lọ́ ń sọ fáwọn obìnrin pé wàláti yàtí náà lè fa àyíṣàtà mi nìṣá ìkún èyí tí máa ń sèṣin àwọn ìyàwó yín fọ́sítẹ́sì ìdúrà lé iná arba aminkum ẹ̀fẹ̀ èèyàn mẹ́rin jẹ́rìí láàrin yín tẹ́ bá wá gbá wọn mú fàámu sìnkú hun na filibu yut ẹ tì wọ́n mọ́lé hàtà yàtàwá fáhùn na lemot tí kò fi káàmù bi tẹ́ tì wọ́n mọ́ amu yẹ jẹ́lẹ̀ lọ́hùn la àbí kọ́lọ̀ wọn fún wọn ni kọ́lọ̀ mọ́ nàmí wá fún wọn anabi wa sọ fún wọn pé tọ ẹ gbọ́ o ẹ gbọ́ o ẹ gbọ́ o nàmí ti dé o ọmọge sọmọge tọ́ bá ṣe sì ná ẹ lẹ́ lóko ẹ fún lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún kẹsì lé kó kan gbàgbàlagbà sàgbàlagbà bá ṣe sì ná ẹ lẹ́ ẹ fún lẹ́gbàá ní oko ọ̀nà míì tọ́lọ̀ mú wánu bọ́lọ̀ ti hánú alukurani o ọwọ́ àfisèrè ahán anabi sallallahu alayhi wa sallam ó sì yẹjú ẹ̀ lérí ayé àwọn lérí ntànsọ yìí ni o. torí àwọn tí a ní kò sóko wọn ní ọlọ́run fi ìyà méjì kalẹ̀ kí n sọ papọ̀ fún yín ǹjẹ́ kí ni ìyà àkọ́kọ́ wọn ní ẹ fún ní pé kọ́mọ gbélé kọ́mọ jáde máa bá ti ṣe sìnà ẹ tì mọ́lé ìyá kejì ni tẹ́wà ń gbàgbà lè tì mọ́lé ẹ jẹ́ wọn náà lọ́gọ́rùn búrọ́dà kọ́mọ bá tiẹ̀ lọ. a tì mọ́lé yìí ọlọ́run ti nínú ká tì mọ́lé àbí ká má ba yọ̀ míì ọlọ́run sì ti mú mi wá lérí ahọ́n àwọn òní ìsọpọ̀ ànábì sọ pé láéláé gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ wọn da ọ̀rọ̀ ànábì nù ni òdodo mo sọ fún yín ni mo fi ń sọ pé ní tí ọba ti gbàdí ìsìgbọ́ à tí torí kèfèrí ni kì í sára wá ẹni tí ó sì gbọ́dọ̀ sábẹ́ àlọ́rọ̀ tí torí kèfèrí ni kì í sára wá àdìsí anábì yẹn tọ́lọ̀ ní khudu anni khudu anni ẹgbàá lọ́wọ́ mi ẹgbàá lọ́wọ́ mi èyíkéyìí inú ọmọge sọmọge tó bá ṣe sì ná ẹni ọlọ́gọ́rùn-ún bílálà ẹ lé kóòlù lọ́dún kan àgbàlagbà sàgbàlagbà tó bá ṣe sì ná ẹ fún ọlọ́gọ́rùn-ún bílálà ẹ wá lẹ̀ lóko ọlọ́run ti má ba yọ̀ mí dé o ọlọ́run ti má ba yọ̀ mí dé o bọ́ọ̀lù sọ fún wọn bàbá yẹn wa ọwọ́ àfàbàyọ̀ wọn sírí ahọ́n anabi wa Muhammad ẹ̀rí kẹta nu tẹ́ẹ̀fì rí i pé ó kó wà nínú Islam àbáyọ ni tọ́lọ́ ló ń wọ́n mu wá ní Al-Qur'ani ah èmi sọ o ìsọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo ní wọ́n fún anìkan fún nídàjì ya ẹ̀hìn ọmọlúwàbí tó jẹ́ ọ̀rọ̀ ẹsẹ̀ sí ẹ ti abẹ́ẹ̀kọ́ ni ní ẹ máa sọ̀rọ̀ lọ́ngbà náà èmi sọ yìí òyìn tẹ́kọ́ wíra ọkọ èmi ọ̀sọ́. mo rò pé ṣé gbọ́dọ̀ yẹn ṣé àbí ìṣiṣẹ́ yẹn fún ẹ̀rú tó fẹ́ kí ó yàtọ̀ sí sílẹ̀ ní àwọn ọ̀sán bá a ṣe torí nínú ayàdé ẹ̀ka fún wa sí kọ́lá tó bóyá kí nǹkan fẹ́ lójú kọ́lá máa fi yẹn ju ọ̀rọ̀ fún àlẹ́ mi gẹ́gẹ́ bí àgbẹ̀ yẹn ní òun náà. ayà wò àdìsí wọn kèye mi àyàwó àdísì wo mọ̀ọ́ká ẹ ṣàlàyé ẹ̀ kó yé mi ẹ bá lè kálárọ̀ báwọn ẹ ṣàlàyé bó bá ti yé yín kó lè yé mi láti fèsì tí ó yé mi ní méjì tí fún. ẹni ọmọ lọ́rùn mi lọ́rùn mi ọlọ́run kan fún mi bá àwọn bread. ọba ṣe ṣe ẹ kàn ní ma nà wọn kàkiri. ọba ṣe ṣe ká fún mi bá àwọn bread. àwọn àdìyẹ ẹrú ìyá bá fún ọlọ́mọge tó jẹ́ tó ṣe tó jẹ́ tó ṣe sílẹ̀ tí ò tí ì jẹ ọmọ yẹn tó jẹ́ ọmọ ìbàbọ̀ yẹn káwá pín ìyá yẹn sí méjì ká fún ẹrú tí òun náà ṣe sílẹ̀ tó wà nílé ọkọ ká fún ní pàkẹ́rẹ́ ọtí tì hmm. ká fún ní pàkẹ́rẹ́ ọtí tì. bẹ́ẹ̀ni. wọ́n á ní ṣe àlẹ́ bí ṣe ó ṣe ìdájọ́ nìyẹn èyí tà nẹ́bi sí òkò la nẹ́bi lẹ̀ tó fi kó láyé ó sì na àwọn èèyàn tó fi kó láyé ọlẹ́kọ̀ọ́ náà èèyàn tó fi kó láyé tí ẹrú yẹn mi ì rí kàdí sí àmọ́ ìdájọ́ ni tí wọ́n ń lò láti jọ́ ohun tó fi di òní. Abu Kamal. aleykum salaam ẹ lo mike naam torí àwọn tí wọ́n sàǹfààní láti ta ẹ̀yin tẹ́ wá ń de ètò yìí ẹ ṣètò kíní táwọn èèyàn máa fi pè láti ta arọ́ ọmọ ta wọn káàkiri àwọn náà fẹ́ béèrè ẹ ṣètò kíní fóònù kan ibi sí àyè kí a máa pè ká fún wọn ṣẹ́jú mẹ́wàá bí mẹ́ẹ̀ẹ́dógún ìbéèrè àwọn obìnrin kọ́ o aleykum salaam. bẹ́ẹ̀ lọkùnrin náà o ẹ má tẹnu máa wọn obìnrin nìkan o bọ́kùnrin náà níyàwó tó bá ṣe sìnà mélòó lòun náà jẹ ẹ̀hẹ́n tọ̀. ọ̀tí ó gbélé ìtura mari ó ti wà lọ́nà ọkọ̀ ó wá ṣe ṣe ọwá ní kan fún yàrá fún. bẹ́ẹ̀ni. adélébọ̀ wá ti dàgbà tó ti mari tó wà lábẹ́ ọkọ̀ tó tó mọ̀ gbé <laughs> wọ́n wá ní kálẹ̀ lọ́gbọ̀ kò fi kú bẹ́ẹ̀ni ah, ìyàtọ̀ tó jìnà bẹ́ẹ̀bẹ́ ìyàtọ̀ wà láàrin ọmọlúwàbí àtẹrù ọmọlúwàbí ó dìmáǹdì gbogbo tó bá fẹ́ ó sì gbọ́dọ̀ mọ́sí gíní ẹrù lè dìmáǹdì ilé ibi tó bá rí ní oṣù ní tẹ́ bá rí lẹ́fún jẹ́ ó wà lábẹ́ ọkọ bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ gan-an ẹ̀ ní fi gbóhun ló bímọ ìyá ọmọ lè máa pe wọn nígbé ìyàwó yóò lè máa sùn ẹ̀kùn yóò lè máa sùn tà kì í sí pé dandan ní kẹ́ fún yàrá kọjọ́ náà yàn kẹ́ fún ní yàrá kò ní lójú pé yàrá tèmi rèé ẹ̀yin ọmọ ránṣẹ́ ìyàwó yín ọmọ ránṣẹ́ ọmọ yín ọmọ ránṣẹ́ torí ẹrú ni bẹ́ẹ̀ ni umuli waladu ni ìyá ọmọ ni nínú sẹ̀ríà gan umuli waladi wọ́n ń pè kí wọ́n ní wọ́n ń pè ìyá ọmọ ni wọ́n ń pè ẹ̀ ń fojú òdi òní wo ni. Wangpe, ẹ fojú bí wọ́n bí sẹ́rí àti gbé kalẹ̀ tí wọ́n ń bàbọ̀ látijọ́ yìí ẹ fojú ẹ wo tẹ́bákan nídìí ẹ̀ kàn pé kò sí wọlé síbí yóò wọlé ẹ̀ kàn súnmọ́ yóò máa lọ náà ni òun àti ìyàwó lè ò lè máa negotiate wọn ò níjọ pín irun wọn ò níjọ pín jẹ wọn ò níjọ pín mímu kò sí pé aṣọ kan gbé ara mi fún mi máa lọ́wọ́ náà ni lóko máa lọ́ọ́ roko tí ọ̀bádà gbẹ̀wọ̀ gbọ́dọ̀ wálé yóò dùn bẹ́ẹ̀ náà ni ah, irú eléyìí nǹkan ó súnmọ́ kí ọjẹ́ kó ṣe sí náà ó súnmọ́ kẹ́yìn gan ṣàyídá pẹ̀lú ẹ̀kọ́ sún débi zina àyẹ̀rẹ́ tọ́ béèrè gan lè jẹ́ òṣè zina àyẹ̀rẹ́ àwọn kankan lè jẹ́ òṣè zina ìyá ń jẹ́rẹ̀ tẹ́lẹ̀ ìtí ń lóbi lọ́ọ́ ṣe zina àwọn àdàkọ gbogbo ẹ pé sára tiẹ̀ dédé ọlọ́ dédé ọlọ́ mbẹ́mbẹ́ o àmìlẹ̀ yìí tí mo fún lé tí ì sì ṣe oṣù tí kò wọlé lọ́wọ́ tí ó tún mọ bínú pé ìrasọ tí tún mọ wájú gbèsè aṣọ fún tó mọ kí wọ́n ìtàkàn lòun fẹ́ wọ̀ tí mọ wá kínú tó wájú ṣe zina tó bá ṣe zina yóò kú ni. sáwọn àlàyé yẹn yé sọ́nà ọ̀sẹ̀ dídí àbí ọ̀sẹ̀ dídí kò sí pé bí ń pa mí tẹ́ bá rí lẹ́fùn kò sí pé léyìí ó wù mí jẹ ó gbé kọ́ lọ jẹ́ kò sí pé a request pé aṣọ mi gbó sọ gbó lọ́dọ̀ ẹrú má lọ wọ náà ẹsẹ̀ sà ní òwì nìkan máa sọ fún bìkan ìwọ́ ìyá tí wọ́n gan fi jẹ́ òsùn débi kí ẹlòmí ó lò wọ́n bá lò tẹ́yà fún lẹ́gbà 50 yọmọ bẹ̀rẹ̀ nínú ọ̀yẹ̀kùn ọ̀yẹ̀kùn ọ̀yẹ̀kùn ọ̀nà mẹ́ta la gbà fi àfijó sí náà àwa ká mú ọ̀nà mẹ́ta la nǹkan mẹ́ta ni ó kílíà ká tó lè fìyà jẹ. ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàrin ẹni balẹ̀ pé ilé ní ìrọ̀bọ̀ ó wá ní olúwa mo ti ní òde ìsìn ní àwọn ọ̀sìn ẹni pé àwọn ọ̀sìn ló lè sọ orí ìṣẹ́yàwó tí wọ́n máa tọ́jú ìjọba òye ti lọ́wọ́ kí lọ́wọ́ fọ́ ọkọ̀ ọ̀gbẹ́ yìí. ọmọge ni wọ́n wá lóyún. ṣe ròyìn àkọ́kọ́ tí wọ́n ní o oyún sì náà ní jẹ́ bàbá mùsùlùmí kan tó jẹ́ bàbá rẹ̀ kò gbọ́dọ̀ so igi fọ́mọ ẹ̀ lérí oyún tá a bá wà ń lu sẹ̀ríà ni irú ọmọge yẹn wọ́n da dọ̀bálẹ̀ wọ́n fún lọ́gọ́rùn bláàlà ọmọ yẹn wọn gbọ́dọ̀ fọ́kọ ẹni tó lómi ẹ̀ pé sẹ́ẹ̀mọ́ tó mẹ́ni tó lómi ẹ̀ yorùbá yóò débẹ̀ ẹni tó lómi ọmọ òun ẹni tó fún lóyún níjẹ́ bẹ́ẹ̀ òun ló lómi rẹ̀ torí òun ló da mi ẹ̀ síbẹ̀ tó fi lóyún ẹni tó fún lóyún wọn gbọ́dọ̀ kó fọ́kọ eléyìí náà jẹ́ bàbá fún oríṣi náà ló ṣe á nílé ìlọ́gọ́rùn á nílé ìlọ́gọ́rùn á wà á yí àwọn lójú ọdún kan tó wọn gbọdọ̀ fojú kanra wọn tọ́ba wa bímọ obìnrin lọ́lọ́mọ kìí ṣe eléyìí sẹ̀ríà islam nù ìgbà tí àwọn ọ̀daràn wa pọ̀ lù tí ayé wa dàrú tí ọ̀sẹ̀sìn mọ́ tí ọ̀sọ́mọlúwàbí mọ́ obìnrin wa ń gbóyún wálé bàbá náà máa béèrè pé dákun ta ló fún ọ lóyún itolo náà wà yarí pé mi mọ́rí wọn wà ní ẹ̀sà bẹ́ẹ̀ ó ti ẹ̀ gbóyún wọ́n máa bẹ̀ yìí tó fóbi lóyún wà pé máa ronú sí ti ó lè pé ń pa wáwá dùn tó kan tó máa kan kó mọ̀ bóyá òun gan wọ́n máa bẹ̀ ayé dàrú débẹ̀ ni ayé dàrú ni kan ò gbọ́dọ̀ so igi oyún obìnrin táwọn oyún fọkùnrin kankan yóò bímọ tán yóò tán yóò mọ̀ yóò ṣe nǹkan oṣù lẹ́yìn nefas tí ó kílẹ̀ àpọ̀ mọ́ ká tó wá fún ọkọ tá a bá fún èyí tó sì dájú ni kò yẹ ká fún sí náà gan ìtọ́ dájú kò yẹ ká fún ó yẹ ká wọ́ ọmọlúwàbí mi ta fún torí sinna tí wọ́n ń ṣe wọn náà wọ́n máa ṣe lọ torí lẹ́yìn náà padà máa ṣe sinna lọ tọ́wọ́n náà padà máa ṣe sinna lọ ẹ lọ́ọ́ lákèsí gbogbo obìnrin tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ bá bàbá léǹdì rẹ̀ ọkàn yóò balẹ̀ sí pé kò ní rìnrìn ju yìí tí wọ́n ti jábàálẹ̀ ẹ̀kẹ́ tó fẹ́ lọ inú ti ń di wàhálà ní kómi ò ti kó tó wọlé ọkọ níjọ́ tó bá dágbére kó òun lọ àdúgbò àwọn ọkọ ọkọ rẹ̀ wọ́n máa sọ fún pé báyà ń bọ́ fúrẹ́dì ẹni tí ń lọ sí kíni tó bá lọ parí tẹ́nìkan bá kí jù ara kò ní gbà pé bó lọkùnrin yẹn jẹ́ tó ń kí ẹ torí kò mẹ́ni tó bá já kíní hùn kò sì mọ ibi tó ti ṣe é dé kó tó dọ́dọ̀ hùn kò mọ iye ọkùnrin tó ti ṣe é fún un kọ́dà tó ń fẹ́ ni tí ọ̀rẹ́ rẹ ti bá sùn rí yóò tún fẹ́ níyàwó tí ọmọ pọ́rẹ́ òun ti aburú ti ń bẹ́ẹ̀ bí sí náà tó jẹ́ pé ìtọ́ da tí wọ́n bá fẹ́yàwó lẹ́yìn kẹ́ fadélébọ̀ tó kún lé ọkọ àbọ́kọ rẹ̀ kú ẹ kúkú wọ́ lọ́mọge tí ìjábá ilé òun lọ́ da jù omi náà wọn bẹ tọ́jábá ilé tọ́padà bẹ̀rù ọlọ́run o mi ò dispute eléyìí o obìnrin mi ń bẹ gbogbo jágajàga tó ṣe òun ó ṣe é tí Islam nígbà tí dé ọmọ kóhun táwọ́ bá dé ìdí rẹ̀ mọ́ kò sí láì fi mi èyí dáadáa ni ni kọkùnrin ó ti máa ṣe sìnà tó fẹ́ yàwó tọkùnrin bá ṣe sìnà tó fẹ́ yàwó ṣèṣì ni kó gbádùn ìyàwó lé rẹ̀ gbogbo àwọn tó para wọn ti ń jó ni wọ́n tó máa lé káàkiri kò ní jọ gbádùn ìyàwó lé ìyàwó kan tó kí wọ́n máa rìn káàkiri torutoru ni wọ́n máa gọ́ sí kọ́nà fóònù tọ́ba wọlé wẹ̀ yóò mú fóònù wọbẹ̀ yóò máa lọ fóònù tí máa ń tọ́ílẹ̀tì yóò mú fóònù wọbẹ̀ gbogbo sẹ́ bú ó ti mọ̀ kó tó fẹ́ yàwó bẹ́ẹ̀ ni ìyàwó mi náà ti pàṣẹ iṣẹ́ bú ó ti go through iṣẹ́ bú kó tó fẹ́ kò ní tán lọ́wọ́ ara wọn ò ní gbádùn ara wọn máa jagbọ̀n gan aburú ń bẹ́ẹ̀ bí ìsìn tí ò ṣe tọ́tán gbogbo ìlàjì ilé tí ń dàrú lónìí sínà ní fa ẹ bá rọ́bìnrin kan tó múra girigiri tí mọ́nítọ̀ ọkọ rẹ̀ ó fura pé ń yàlè tẹ bá rọ́kùnrin kan náà ti ń pè ta ló pé mẹ́wọ́n kọ̀fọ́ kan balẹ̀ síyàwó ẹ̀ ní torí pàmò méjì mọ̀ wọ́n rí sínà bí aláàlì gbogbo ọkọ ìyàwó tó bá rí sínà ní haram tíyàwó ẹ̀ náà bá rí sínà ní haram tí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba ìbágbé wọn rọrùn púpọ̀ nǹkan kékeré kan tí wọ́n máa jàsí bí owó ọbẹ̀ bí nǹkan kan bí ọba tó wá kí ọtọ́ lọ́nba tó wá lò tọ́ba tó lówó yọ mọ bọ́ ni yọ mọ tọ́jú rẹ yọ mọ bọ́ ọlọ́ba tó wá bùn ọ lálàáfíà ó débi tí ó kù sínú oníbi kan ti ń lọ mọ́ yóò ní kí lòun tó ń wá ní kí lòun tó ń wá ọlọ́mọ sẹ̀rù òun dẹ̀rù ẹlẹ́rù àlàáfíà rẹ ní ń pè lẹ́rù o rò pé tómi bá ń sọ pé ẹrù mi ẹrù mi ẹrù mi àláfíà ara rẹ tó fi ń súnmọ́ òun lẹ́rù nípa ọ̀rọ̀ tó àyànjú yìí ni o aleykum salaam wa rahmatulah. Amin amin ọ̀tá ní kí wọ́n ti lóyún bẹ́ẹ̀ wọ́n tó fẹ́ra wọn. ọlọ́run ọ̀wú bẹ́ẹ̀ àwọn ọ̀jẹ́ ẹ̀yìn jẹba ẹni bí ṣètánì bá ti tàn wọ́n bí ṣètánì bá ti tàn wọ́n tí wọ́n ti lóyún bá wọn ọlọ́run ọ̀wú bẹ́ẹ̀ ayé faburú ti sọ́dọ̀ ọlọ́run rárá. ẹ̀ ṣètánì ti tàn wọ́n. àwọn méjì tí wọ́n ń gbọ́ irú àwọn ọ̀rọ̀ báyìí tí irú àwọn ọ̀gá wọn ti ń gbọ́ lẹ́kítọ̀ àwọn ti ṣe dáadáa wọ́n ti ṣe táwọn ti wí kí ni ṣé kò ṣe àtúnṣe wọn tún wà kó tún lè ṣe. wọ́n bora wọn láṣìírí ìyókù dálì kìámà kí wọ́n bora wọn ní ìyókù di tí wọ́n bá túnú àṣírí ara wọn àwọn tó mẹ́sìn wọn sọ fún wọn pé ọmọ àlèlàkọ́ bí yín yìí o tọ́mọ náà bá kẹ́kọ̀ọ́ tó bá dáa fún àtàn tó bá rí pé bẹ́ẹ̀ ti bí òun nù kò ní ṣàdúrà fún yín o. kò yọ gbàgbé pa ìmọ̀kànlẹ̀ fi bí òun yóò gbélé báyé òun jẹ́ lẹ́sìn òun lọ́mọ àlè láàrin ẹbí ọ bẹ́tà kẹ́ ẹ bora yín ní ẹ̀bọ́lá sí ẹ má sọ ma tí ọ àtìyàwó rẹ ṣe táwọn bá láàrin ẹ̀yà àtọ́ lọ́wọ́ ẹ mójú kọ́ ẹ bora yín lásìrí torí ọ̀la yín torí àwọn ọmọ yín ẹ má tọrọ àfẹ́ríjìn lọ́dọ̀ kò jù bẹ́ẹ̀ lọ ẹ má sọ fẹ́ni kankan yóò ti tánu táwọn bá lóko láàrin ẹ̀yà àtọ́ lọ́wọ́ ẹ

ẹrú yẹn tó bá lórí tó bá bẹ̀rẹ̀ sí ní bímọ báwo ló sì máa ṣe tẹ àwọn ọmọ yẹn bàbá yẹn lọ lọmọ ló ṣe ni a máa pè ní ìyá zawuja ní pè ní ìyàwó a umul walad iya àwọn ọmọ ìyá kí mọ́lá máa pè é àmọ́ ẹ̀tọ́ táwọn ọmọ nílò àwọn ọmọ rẹ̀ ò ní ẹ má sì yọ ọjọ́ yín lójú níbi òfin ọlọ́run òfin ọlọ́run yẹn làwọn tọ́lajú láyé lónìí kọ́pì wọ́n ń lò lamẹ́ríkà wọ́n lò britain bọ́ọ̀ bá ti níyàwó tiẹ̀ fọ́n sàfitikẹ́tì obìnrin pé yàwó rẹ̀ rèé sọ̀rọ̀ àwọn tó kù yẹn wọ́n lè bímọ fún ọ pátánà ni wọ́n máa pè wọ́n àbí kí wọ́n máa pè wọ́n mistress àbí kí wọ́n máa pè wọ́n ní pátánà àwọn tí wọ́n pè pátánà yẹn wọ́n rí wọn pé wọ́n lẹ́tọ̀ọ́ kankan lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ọmọ wọn lẹ́tọ̀ọ́ kí ni yàtọ̀ yìí wọn àtẹ̀rù ní Islam ó kọ́ ni wọ́n ṣe kí ni bákan náà ni tọ́ba ìtàn wọn máa bú Islam ìtàn wọn làwọn náà sí wọn tọ́ba níyàwó London l'Amẹ́ríkà láwọn ìlú tí wọn fara mọ́ ju ìyàwó kan lọ àwọn ìlú kan bẹ tí wọn fara mọ́ ju ìyàwó kan lọ wọ́n gbà kó lè níyàwó kan ìyàwó rẹ nu ọwọ́ àlè bóbi mẹ́wàá sùn kó bímọ mẹ́wàá fún ọ táwọn ọmọ ń bá títí lẹ́sọ̀rọ̀ ẹ̀kọ́ kíláàsì pé ọmọ mi ni wọ́n wọ́n ní bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀tọ́ tó fara mọ́ yòókù náà wọ́n fáwọn náà ṣùgbọ́n àwọn ìyá wọn lẹ́tọ́ kankan ju ìyàwó kan tó wà ní kí ni ìyàtọ̀ yìí wà tí ń tàn wí ṣé ìyàtọ̀ wà ní tọ́ba yìí tẹ́ máa bú sílámù èyí tẹ́yìn náà ṣe yìí ńkọ́ báyìí ti rí inú ètò ọlọ́run wọn jí gbé wọn lọ kọ́pì ẹ̀ ọlọ́run ò sì lè ṣètò kan àbí tí ó pé àwa tọ́ dá náà. Hmm. Ah. sórí sórí ló ń kábàáwọn sẹ́mi pé ń jọ wọ́n fẹ́ ẹ ṣe sùúrù níjọ wọn fẹ́ra wọn wọn fẹ́ra wọn lọ́nà sínà abẹ́kọ́ àwọn tọ́wọ́n náà rí kókó ti lóyún ti kó lọ́dọ̀ ọkọ rẹ̀ wọn wádìí nǹkan kan nínú àìmọ̀ kan ti ń sàwọn òbí ọmọ náà wọn ni ọkọ tó lóyún fọmọ bí máa ń jẹ ẹ̀ta ìjà lọ́ba kó mọ́ kì í ṣe pé wọ́n yọnu fífún wọn ò fífún ó fún lóyún eléyìí náà jáde ńlẹ́ fáwọn òbí ẹ̀ ni ni wọ́n fi dọ́kọ àti tí wọ́n bá bímọ mẹ́wàá ọmọ àlè làwọn mẹ́wàá lẹ́yìn lẹ́yìn nìkan wá yé wọn pé àṣà àṣàṣìṣe bí n bá lọ tọrọ gan wọn nípa àwọn òfin fún mi tí n bá mọ́kùnrin náà wálé wọn ní má fi mí fún àwọn méjì ọwọ́ dìde wọn wà lọ tọrọ padà wọn lọ so igi yẹn wọn wà á túbá láàrin àwọn àtọlọ́hún kí wọ́n sì má rojọ́ ara wọn káàkiri bó ti jẹ́ nù. ẹ kàbéèrè àwọn obìnrin ẹ wá kàbéèrè àwọn obìnrin aago méjìlá ti kọjá after nine ni mo bẹ̀rẹ̀ nine twenty mo bẹ̀rẹ̀ tó bá di ten twenty wákàtí kan eleven twenty five after twelve ó kù sẹ́yìn ẹ̀rọ fi wákàtí mẹ́ta sí wọn náà lè sọ̀rọ̀ ẹ̀ ọ yẹ béèrè béèrè àwọn obìnrin. Eh? kò sẹ́kù sílẹ̀ yorùbá ó kúnlẹ̀ haúsá ó dàbí ẹni pọ́ wà lọ́dọ̀ àwọn ọba haúsá dì sí ó dàbí ó dàbí ó dàbí pé kí ni ẹsẹ̀ lọ́dọ̀ àwọn ọba haúsá dì sí ó dàbí ẹni pé kò dá mi lójú náà. baba ìbéèrè obìnrin ti tán. àmín àmín. kọ́lọ́run ọlọ́run ni ní yẹn lára ah, ah, o ọlọ́run yóò ní dàrú o. níjà sí bí gan kó tó padà kó tó kó á. ẹbí wọlé àwọn kan ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ìyẹn lánàá àbá kan ní ṣé ìkẹlẹ́ àtúntò wípé kiri ṣé kó tóun náà kú òun rí ni ṣé dámìlọ kò bá rán lẹ́wọ̀n kó kó wá wo òun mo ń sọ mo ní ṣé ìkẹlẹ́ òkú yẹn rí o ó ní kí wọ́n sọ bẹ́ẹ̀ mo ní ẹ̀yin lè ń kà sí ikú tí èyàn kan bá sọ wípé tẹ́ ẹ bá fẹ́ lọ sí Ìbàdàn ẹ wọ mọ́tò Badagry tẹ́ ẹ bá dé Badagry kẹ́ ẹ wọ mọ́tò èlùsá eh, Ṣàngó Ọ̀tà tẹ́ ẹ bá dé Ṣàngó Ọ̀tà kẹ́ ẹ wọ mọ́tò Ìbàdàn ṣé mọ́tò Ìbàdàn sí Ṣàngó Ọ̀tà ó wà mo ní ṣé ìdúwà sọ wípé ìdá mi lọ sí báyé Badagry ẹ ti kúkú lọ sósòdì tẹ́ ẹ bá dósòdì ẹ ní mọ́tò Ìbàdàn bẹ́ẹ̀. èrò tí ó dá kọ́ nìyẹn kọ́lọ́wọ́n bá láàrin jùlọ kó bá ṣàlékún làákàyè àwọn náà tàwa ń gbọ́ kó mọ́ kọ́lọ́wọ́n kúrú làákàyè wa ibi tí mo wá lọ gan-an kọ́lọ́wọ́n ṣàforíjì fún wa o náà gbogbo ẹ̀dá kálẹ̀ yìí sìn ìlú wa tó wá fi àyè gba gbogbo jẹ́gẹ́gẹ́gẹ́ ìbọ̀ ìlú wa tí gbogbo gbogbo kí ni ìsìn la gbọ́ sí ló wọ̀ wá lára sí ìlú wa tí ó wá ń fò ẹ̀ fún àwọn èèyàn kọ́ àbí tàbí báyé báyé bàbá sixty five tó lọ ń bá ọmọ tàbí ìyá wọ́n ti sọ láàárọ̀ yìí tó dẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lójoojúmọ́ kí ni ọlọ́wọ́n bá wa san ilé san rí láti jọ wọn ti rán ànábì wá tí ó fi dijọ́ tí wọ́n palẹ̀mọ́ ilẹ̀ tí ò ní jẹ́lẹ̀ mọ́ tálkì amòfìdí èèyàn rí ọmọ sẹ́kù èèyàn bú ọmọ sẹ́kù ọ̀pọ̀lọpọ̀ àwọn àyàtà ń ka yìí náà ká lẹ́kọ̀ọ́ fún sinna ká na onísinna gbogbo ẹ̀ ló wáyé lásìkò tó dáa jù nínú Islam àsìkò tó dáa jù nínú Islam òun lọ́gọ́rùn-ún àkọ́kọ́ nínú ẹ̀ náà wọ́n ti na maiz à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ wọ́n na alghamidiya à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ nínú ọgọ́rùn ọdún àkọ́kọ́ ni lójú kòròkòrò tànàbí wà láyé náà làwọn èèyàn búkọ̀ kan náà ti à ń ṣe mistake bẹ́ẹ̀ ni wọ́n wà níjọ́ tí wàá yìí sọ̀kalẹ̀ yẹn imani gan ìbẹ̀rù ọlọ́run wà kálukú fẹ́ ṣiṣẹ́ láti pé kó tiẹ̀ máa wà àdìjánà látàyé kálukú sá fún gbogbo ẹ̀ṣẹ̀ wọ́n sáfà ìdá kálukú ń ja jihad iṣẹ́ rí pọ̀ lérí ilẹ̀ percentage iṣẹ́ rí jọ́nà wọ ninety nine point nine àmọ́ síbẹ̀ bẹ́ẹ̀ náà àrípọ̀tì zero one náà tó kù ìyẹn láfíra àwọn tí wọ́n náà láfíra àwọn tí wọ́n bá wí anábì tí wàá yanjú ẹ̀ ọgọ́rùn-ún tó tọ́ dáa jù èyí tó ń wà ń bẹ́ẹ̀. òun lọ dájú kò tún máa pa ànẹ́rẹ́ ni tó kù díẹ̀ káàtó ó lè tí ọ̀dà àtẹ̀lẹ́lọ́gọ́rùn tó tẹ̀lé ìyẹ́ tẹ̀lẹ́gọ́rùn nígbà tó kọ́gọ́rùn mẹ́ta tán ọwà dákẹ́ ń jẹ́ pé ibi tí wọ́ọ̀sì tó ti bẹ̀rẹ̀ látọgọ́rùn ọdún kẹrin ni àwa wà wà ní kẹrìnlá gbàtí àwa ń kẹrìnlá ọ̀nà sẹ́ẹ̀rì bí èèyàn bú ti kéré jù ní tí èèyàn rí pọ̀ ọgọ́rùn ọdún kẹrìnlá ìbáwọ̀ yìí èèyàn bú ọwà pọ̀ èèyàn rí ọwà kéré ibi tọ́rọ̀ wa dé dúró nísìn ó di kó lórí ó dorí ẹ̀ mú ibo lèmi fẹ́ wọ̀ sínú èèyàn rí ní wọ̀ ni àbínú èèyàn bú sínà ti rọrùn tí ọ̀la wàhálà lọ ọtí mo mú rọrùn àwọn tí ń ra ń bẹ bẹ́yìn olówó bẹ́yìn olówó gan obìnrin tí ò pé máa bọ̀ ara ń yìn mí náà wọ́n pọ̀ tọ́ba rí báwọn bó láti di orí wa mú tí a bá ní odò ń gbé àwọn kan lọ táwa náà sì rí odò tí ń yabọ̀ kí ló yẹ ká ṣe àṣàfòmí òun ni àsìkò tá a wà yìí àsìkò tí gbogbo aburú rí di jòkó ni tí dáadáa wá dàbí àgọ̀ tí dáadáa wá dàbí ẹni tó èèyàn rí wá dàbí àgọ̀ ẹni tí ń sáfòmí tí ó ṣe sí náà ó dàbí ẹni pé kò lajú ẹni tó lówó tí ò mutí ó dàbí ẹni pé kò ṣe ẹni si nati sinna tí o ṣe ọ dàbí dìndìnrín ẹni tí o lè yáwó báńkì wọn fojú olùsí wo ẹni tí bá ń kẹ́ omi gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wọn ni wọ́n ti rí wọ́n ti kó ọ lẹ́rú to just ká tọ́jú ìyàwó gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ òun ni ìpìlẹ̀ ní Islam bẹ́ẹ̀ nìkan bá ń tọ́jú omi gẹ́gẹ́ lónìí wọ́n sọ fún pé ó ti jẹ̀fọ́ ó ti jẹ̀wédú gbogbo àwọn sẹ́yẹ rí lẹ́nìí wọ́n dàbí sẹ́bú àwọn èèyàn bú wọ́n dàbí èèyàn rí olórí òdòrí ẹ̀mú ni o tọ́lá ti bọ̀tán ayé ti wọlé o láti bọ̀tán ayé bá sì ti wọlé èèyàn bú ọ̀pọ̀ jẹ èèyàn lílọ ó di kí èèyàn máa jẹ́ kí a rẹ̀ pé ibo lèmi belong sí sẹ́sìn mọ̀ pé àdìsí gúràbá ń bẹ àdìsí gúràbá ọ wà lè àdìsí gúràbá ànábì níjà ẹni pé à irú ẹ̀sìn wo lẹ́ẹ̀ lẹ́mú fasaya odo níjọ́ tí ọba lọ náà ah, ẹ̀sìn tí yìí mọ̀ lé náà ni ọba lọ ètí yìí ṣe á lé tó báyìí ẹ̀ tí ẹ̀ gbádùn ayé ara yín gan ẹ̀ gbádùn obìnrin ẹ̀ gbádùn ọtí ẹ̀ gbádùn lé anabi nífa tó bá lẹ̀lẹ̀ kóra bá àwọn àjòjì tí ayé ń wò bí ẹni ará oko ẹ kí wọn kú ríire ó yẹ kí mi ọmọ sáré kẹyìn náà ọmọ sáré kí bóun ní ti jẹ́ àjòjì láwùjọ yìí iṣẹ́ tó kó wa kú nù o àjòjì lájẹ́ o tá a bá jẹ́ àjòjì a lè wà ní Janna o kíyàn ó jẹ́ àjòjì àjòjì ó wà ní Janna ẹ jẹ́ àjòjì mi gbogbo ṣe bú tí wọ́n ní ẹ pátì kì í máa mutí ẹ pátì kì í máa yàn lè ẹ pátì kì í máa lu jìbìtì kọ̀mọ̀ ní lọ pátì básìkò ònú bá tó kọ̀mọ̀ sí ní tẹ́ bá sọ kì í sòkù gbogbo nǹkan lọ́dọ̀ tí ẹ̀ bídíà bídíà bídíà ni máa wí kò haramu ni máa wí kéèyàn jẹ́ bẹ́ẹ̀ lásìkò yìí kó ṣe ránì jẹ́nà ọ̀dà bó lèmi ó ti jẹ́ bẹ́ẹ̀ bó lèyìn ó ti jẹ́ bẹ́ẹ̀ níta mójútó nù kíní yọ máa burú sí ni kì í sì pé o láti bọ̀tá ayé bá ti ń dé sí bẹ́ẹ̀ la yọ máa worst sí bẹ́ẹ̀ ni yọ máa worst sí síbẹ̀ bẹ́ẹ̀ ẹni ọlọ́run ní tán tí ì dé o bó lèmi ó ti wà nù ẹlẹ́lọ́run tẹ́yọ̀ wà nù ẹlọ́run ìtọ́kàn wà nù assalamu alaikum warahmatullah. allahumma inna nasaluka imanan sadiqa an ah, palẹ̀mọ́ conference eh, owó tá a fẹ́ ná conference 50 million naira fifty million mo sì fẹ́ ṣàdúrà fẹ́ nìkan alhamdulillah ẹnìkan náà ra wá sí dìde ó ní ọlọ́run ṣe wá sí fún òun gba wá sí ó ní ọ̀rẹ́ ọ̀rẹ́ yìí lówó tí ọlọ́wọ́ mọ́ra nígbà tí ó dé láti mọ́ra wọ́n lọ́rọ̀ rẹ̀ jáde láyé èèyàn sá lọ kí mọ̀lẹ́bí ọ̀rẹ́ nígbà tí ó lọ kí wọn ọ wá wọ́n ṣe sí pé a adúrún tí lágbájá ní láyé tí ẹ̀ ń bẹ̀rì yìí bí mi náà bá kú kí n tèmi ẹnìyẹn wá ní tọ́ owó tó kù lọ́wọ́ òun yìí òun ọ̀mọ̀gbà tí kò dé kí a máa lọ rẹ́ mọ́sálásí òun ni wọ́n fi rẹ́ mọ́sálásí yìí o ẹnìkanu ara wa ní retí ní dákọ rẹ ó ní tó kó òun kù báyìí níbi gbogbo ntọ́lọ̀ ń bá fún un kó ma ti kalẹ̀ sálì kìyàmà kó ń lọ débà lálì kìyàmà èèyàn tọrẹ adúrú mọ́sálásí irú àdìjẹ́ náà wúlọ́ lọ́wọ́ kọ̀ fún sọ̀rọ̀ pé wọn náà nílò ẹ̀tọ́ ń ẹ̀ tó o bá wá kú hẹ́n àwọn tí o bọ̀ ṣiṣẹ́ rẹ̀ ní o bọ̀ nánà kùnà ìwọ wa wà nù sàárẹ̀ ọmọ sàkántì ẹni yìí ní ṣe títí tiẹ̀ sáré kìí àmọ́ báyìí nísìn kọ́lọ̀njẹ́ mi ènìyàn ogun kọ́lọ̀njẹ́ ogun kọ́lọ̀njẹ́ mi rè ogun kọ́lọ̀njẹ́ mi rè ogun a sì kété ná yìí èyí tó jùlọ Ọlọ́run bá wa gbé fún wọn èyí tó jùlọ Ọlọ́run bá wa gbé fún wọn tó jùlọ Ọlọ́run bá wa gbé fún wọn ń sọ̀kalẹ̀ báyìí àlìjẹ́nà ní lọ. sẹ́mà ẹlòmíì ń kọ́lé mọ́lé ni tọ́ba kó kàtó tó fẹ́ kọ́ mi kàtó tó fẹ́ kọ́ mi òun wá kó owó tó tó kọ́lé ó ní wọ́n mọ̀ lọ́rẹ́ mọ́sálásí wọ́n ti rẹ̀ gbogbo mọ́sálásí nísìn ẹ̀yìn náà ti di gbogbo ọkọ̀ ànúta ẹnìkan ṣoṣo ní ṣe o ọlọ́mọba san wọ́n lẹ́sàn rí ẹni tí ń rẹ̀ mọ́sálásí ọlọ́mọba san lẹ́sàn rí ọlọ́mọba san lẹ́sàn rí alìjẹ́nà ti ń ra ọlọ́mọba ń ta fún alìjẹ́nà ni wọ́n ra ọlọ́mọba ń ta fún ọlọ́run o ìwọ lọ sọ fún wa lẹ́nu òjíṣẹ́ rẹ ti ń jẹ́ Muhammad pé lójúmọ́ kan màláìka méjì ń sọ̀kalẹ̀ ìkíní ọmọ ìkejì ọmọ sàdúà pẹ́ni ń bá ń sahun ọlọ́run bá ń taló sí ọlọ́run àdúrà náà ẹni yìí náwó sí mọ́sálásí ọlọ́run bá gbàdúrà rẹ̀ ọlọ́run bá bùkásìkì rẹ̀ ọlọ́run bá bùkásìkì rẹ̀ ọlọ́run bá bùkásìkì rẹ̀ gbogbo yín náà mọ̀ fàṣikò yí pé o ìwẹ̀yìn tẹ lásìkì tẹ ń gọ́sí kọ́nà ní jẹ́ lówó ibú olówó tó lówó tí ọ̀nà sẹ́sìn olówó ibú ni owó ibú ló ní sayutawakuna bima bakhilu bihi yawmal qiyama owó rẹ̀ ń wọ́n dẹ̀ sí lẹ́ranko tí wọ́n máa bu yẹn jọ́ àlìkìyàmà gbogbo ń tẹ́ ń kó kí wọn ò nítumà bẹ́ẹ̀ bá ti kú nísìnyí nínú àwọn àbúrò yín tí ó fi mutí ń bẹ èyí tí wọ́n fi jógẹ̀lẹ̀dẹ́ wà èyí tí wọ́n lọ fi ta tẹ́tẹ́ bàbá àjẹ̀bú nàìjíríà nàìjà tí wọ́n fi ta ọ wà ní owó tẹ́ ń kó kí is better ọ dáa fún ọ ọ dáa fún ọ lásìkò tí gbígbàdúrà wà ń ta yìí tọjọ́dọ̀ yìí kó tètè kó rẹ̀ síbi tọ́lọ́hún tọ́lọ́hún làwọn yẹn ń ṣe yìí o bẹ́ẹ̀ nìkan ti ń rẹ̀ yìí tí wọ́n bá nílà ká yìí ni ó yẹ kó máa lọ béèrè pé èsì mélòó wọ́n fẹ́ so iye tẹ́mi ọ̀rá rẹ̀ bí wọ́n bá nílà ká yìí ni ó yẹ kó máa béèrè pé ọ̀dà wo lẹ́ẹ̀fì kún èmi ọ̀rà kí mẹ́ta èmi ọ̀rà mẹ́rin ó yẹ kí wọ́n náà máa ní lẹ́mi bá ti ń sọ yìí ní sepe da gbogbo wáyà bẹ̀ tí wọ́n wáyà èmi níra wáyà ó tòsí débẹ̀ ahun ni òjò gbádùn ṣèyítánì ní ń ta ọ̀ ṣètánì àtàwọn níta ọ̀ ẹni ó ṣẹlẹ̀ yìí ọlọ́mọdé àsìkiri ọparẹ́ ìtọ́nà yìí ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ọlọ́mọba sí fún ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ọlọ́mọba sí fún ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ọlọ́mọba sí fún ọlọ́mọba mi sí fún ọlọ́mọba mi sí fún èyí nìkan kọ́ náà o ó tún ti ná mi ó tún ti ná mi ti ná mi ọlọ́run àsìkí ọlọ́mọdé ọparun àsìkí rẹ ọlọ́mọdé ọparun ọlọ́njẹ́ ọmọ pọ̀ sí ọlọ́njẹ́ ọmọ pọ̀ sí ọlọ́njẹ́ ọmọ pọ̀ sí ọlọ́njẹ́ ọmọ pọ̀ sí ọlọ́njẹ́ ọmọ pọ̀ sí ọlọ́njẹ́ àsìkí ẹni ọmọ pọ̀ sí wẹ́ntọ́ lánìyàn tó fẹ́ ṣe ọlọ́run kó fún ṣe ẹni lánìyàn tó fẹ́ ṣe ọlọ́run kó fún ṣe ẹni tó fẹ́ ṣe ọlọ́run kó fún ṣe ẹni títí ṣe ọlọ́run má dá lọ́wọ́ dúró ẹni tó fẹ́ ṣe wẹ́ntọ́ fẹ́ ṣe ọlọ́run fún ṣe àsìkí tẹ́fì ṣe ọlọ́run ṣe fún yín àsìkí tẹ́fì ṣe ọlọ́run ṣe fún yín Rabbana la tadalana fi maqamina hadha dhanban ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة منها وإلى الآخرة إلا قضيتها إذن رب العالمين اللهم آت نفوسنا تقواها وزكيها أنت خير من زكاها أنت ولي ومولاها ربنا لا تسقي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب avec ces conférences 15 millions la fin na lo ni tan soro yi today is ten àbí a bẹ̀rẹ̀ ní twenty four december jọ́mẹ̀wá aláàbìsí a bẹ̀rẹ̀ program ní twenty four december a wà á parí january two jọ́mẹ̀lónú ọjọ́ mẹ́wàá nù a sì ná owó tó kéré jù tí rí sí kalẹ̀ fifteen million àwọn oníkọ̀ọ́bá wo afẹ́ gba owó àkànnàmbà dárúdà ọ̀ya ẹ̀ ṣe kínní náà sí ẹ̀ tán náà sí ẹ̀ bá fẹ́ sẹ́ndì owó èyíkéyìí tẹ́ bá sẹ́yìn sínú àkáǹtì mẹ́ta ó ti wọ dárú ẹ iná síbẹ̀ káwọn èèyàn ó rí ọyẹ ẹ̀yin onúkọ̀ọ́bá ẹgbowó lọ ẹ̀yin òbí lókè ẹgbà tọ̀dọ̀ yín náà ẹ ha àkáǹtì fáwọn èèyàn ẹ ha fáwọn èèyàn bá gbowó ẹgbowó lọ imam. tẹ́ẹ̀bà pé àkádínà bàbá àwọn yẹn ẹ pé tó dé tí ó kọ́ ojú ẹlòmíì ọ̀gbádùn tí ń lo gíláàsì bíi tèmi ẹ pé àkádínà bá ẹ máa gbowó lẹ inú kọ̀ bá wọ inú kọ̀ bá wọ lẹ gbowó lẹ gbowó lọ torí àsìkò. fifteen million la nídìí fún conference fifteen million naira bá a ti ná lísì nù bá a ti ná dùn tanu bá a ti ná dùn nínú ọlọ́run sì tọdún yìí náà ẹ dá sí jama ẹ dá sí. ìmáàmù ẹ yanu sókè. GT Bank GT Bank. GT Bank account number zero zero one eight seven seven four one three six GT Bank Delaware Central Port zero zero one eight zero zero four one three six Summit Bank Delaware Central Port zero zero zero seven seven two five six one one Summit Bank zero zero zero seven seven two five six one one Sterling Bank PLC selling Bank PLC Sterling Bank PLC Sterling Sterling Bank PLC Daru na Sterling okay Daru Naim Central Bank account number zero five zero zero four nine two five nine nine. Sterling Bank Darunnem Central Mosque account number zero five GT Bank legacy GT Bank zero zero one eight seven IBTC zero zero zero seven seven Bank